time around. Uh, yára máa wà fún wa nínú ṣáàtì kíníyàn ò ní ní lára wọn lòun lọ̀rọ̀ tí Ọlọ́run tó sọ nínú àyà tó tẹ̀lé bí wọn náà ṣe tọ nínú ṣọ. bẹ́ẹ̀ ni ó ti máa yé wa pé ọ̀nà méjì ni wọ́n gbàgbẹ́ mí èèyàn mí wọ́n fà á sùkúrù tí ó ṣòro kó tó di pé wọ́n jà lára yìí. omi ìdẹ̀ni pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni kálẹ̀mù ẹ̀rọ afẹ́ sí ẹ̀ ẹ̀mí ọ̀wá ìjàbọ̀. irú eléyìí òun ni Ànábì sallallahu alaihi wasallam ló fi ṣe ìbánisọ̀rọ̀ nínú hadithi Al-Bara bin Azib radiyallahu ta'ala anhu ọlọ́nkọ́ bá lè ọdún sí i. nípa ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú àsìkú àsìkú. Sheikhuna Al-Albani rahimahullah wọ́n ní kókò bá kú náà ọ̀rọ̀ yẹn kú abánika fún wa ní díẹ̀ nínú àìsàn ìjàlẹ̀ yìí bóyá òun nìkan láti fi sọ̀rọ̀ ọmọdé mi. ajá ti pa ní kò níbi àyà méjì lẹ́nu. bóyá máa kú tẹ ọ̀run díẹ̀ wá wá nínú àìsàn ìjàlẹ̀ yìí. وبدعته للشيخ العلامة محمد ناصر الدين الألباني رحمه الله láwọn ìjókòó tiwa nídẹ̀ẹ́yìn lọ́pọ̀lọpọ̀ gbà àti máa mẹ́nu bá àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ áàpù ni àǹfààní òkú mọ́. àkọ́kọ́ náà nínú nǹkan tó yé wa tí gbogbo èèyàn ti tẹ̀lé ẹ̀rí tí púpọ̀ jù pé ẹni tó bá wà nípò àárẹ̀ tó súná kú àti tọ́lọ̀ bá fẹ́ lómi. àwọn kẹ̀kẹ́ ń bẹ tí ó fi dáadáa lórí ẹni tí ń sáré àyíká àwọn kó lè fẹ́ jẹ́ ọlọ́jọ́ dé. àkọ́kọ́ gẹ́gẹ́ bí sèkùn náà láti báyìí wà fún ọ lọ́wọ́ tó ti fi ẹ̀ mọ́lẹ̀. Mo ní pé ẹni tí ń sáré ẹ̀dẹ́dẹ́ ni àníyàn sọ̀rọ̀ bí bàbá ọ̀jẹ̀ láàyè ìfànà ọ̀gbọ̀n ààrẹ. Kó yọnu sí ìdájọ́ ọlọ́run ọba. Kọ́dẹ̀ ti sùúrù lórí kádàrá ọlọ́run àkọọ́lẹ̀ tọ́jú orígun kẹfà mí àkànnì dábàá dáadáa ọlọ́run ọba ta'ala gẹ́gẹ́ bí wọ́n sọ fún ìṣẹ́ ọlọ́run pé àjàdá ń lẹ àwọn ènìyàn mi ìmọ̀lọ́rọ̀ ọmọ mi ní ìnà àwọn òkú náà ò kẹ́yìn gbogbo alámọ̀rin mọ̀ mi ní rere ní gbogbo ẹ̀ wọ́n lẹ́yìn sọ̀dá ẹ̀ríkà lè àhàdé ńlá rẹ̀ mọ̀ mi. ọ̀sẹ̀ ni tí gbogbo alámọ̀rin lọ́ọ́ jẹ́ rere ju nígbàgbọ́ òdodo lọ. إن أصابته سراء شكر فكان خيرا له títùnú bá tán nígbàgbọ́ òdodo adúgbẹ́ ọgbà kéèyàn náà lórí fóun nìyà ẹ̀rí wàyà ọ̀sọ̀ọ̀bẹ́sù dọ̀rọ̀ tìnira bá ọwọ́ bà sọ́ba á ti sùúrù ọ̀ká náà fẹ́ ọ̀la ọgbà kéèyàn náà lórí fóun eléyìí jẹ́ lè jẹ́ lè sùn lórí kọ̀ǹdíṣàn tá a fẹ́ kó kú wá wá. ìyàbí ẹni tí ó rẹ̀ táwọn òfin bóyá ń retí kọ̀ǹdíṣàn tá a fẹ́ kó wá tó fi tẹ́tẹ́ fún. a ní kó tún dábàá dáadáa sọ́lọ̀. bó la ti dábàá dáadáa sọ́lọ̀. wọ́n ní kí kíyẹn gbà wípé àlùkáwà ní sọ́lọ̀mù ti fáwọn ẹni rẹ̀ ó ti rí bẹ́ẹ̀ ọkọjà ìbejì àti pé ìlérí ìyàtọ̀lọ́run ti fún àwọn ẹ̀kọ́ rẹ̀ ó ti rí bẹ́ẹ̀ kò ní ìdíyèmí. wọn náà ń sọlá lọ pé láyà wọn tábìlẹ̀ àṣìdókòó ńlá wàwọ̀ yọkùnrin lọ́n bílá ìdára. ẹnì kankan yóò gbọdọ̀ jáde láyé ìkọ́ dábàá dáadáa sọ́lọ̀. nínú nǹkan tó dandan bá òun ni pé ọgbọ́dọ̀ wà láàrin alikọọtù ọrọjà láàrin ká máa fáyà pé títí níyì bá bẹ̀rù ìyá Ọlọ́run lórí ẹ̀ṣẹ̀ ìmá rẹ kàn kí Ọlọ́run lórí iṣẹ́ tẹ̀lé eléyìí wà nù ẹ̀kọ́ tí àkọsọlá tó fi kọ́ wa kọlọ wà nù hadithi tó lálàáfíà wọn là sọlọ lọ àrùn sálá wọn wọlé sọ ọ̀dọ̀ kan. lọ́ọ̀lì sì ń kú lọ polisi ọlọ́run wa sọ fẹ́ pàṣẹ jídò wọ́n wá ní èrè òjijì ọlọ́run wọ́n ló ṣe wà wọ́n wá ní èrè òjijì ọlọ́run èmi ń rẹ kẹ ọlọ́run ọba subhanahu ń ni ti ń payẹ́ ẹ̀ṣẹ̀ mi ọlọ́run wa ń sọ ìpayà ìjìyà lórí ẹ̀ṣẹ̀ àti ìmárẹkàn lórí ìmárẹkàn kí Ọlọ́run ọba lórí iṣẹ́ ìtẹ̀lé oníkójọ sẹ́mi ẹrú kan èmi ti lè ha dàní mọ́ pé tó wà nírú ààyè tó wà yìí àfi kọ́lọ́run ọba fún ọ ní ohun tí ń rẹ̀ kàn yẹn wà á mọ́nẹ́rú mímọ́ ẹ̀yà ká kọ́lọ́run dẹ̀ fi lọ́kàn balẹ̀ lórí ohun tí ń báyà nínú nǹkan tó fi dandan fálá rẹ̀ mo ní pé táìsàn yẹn bá lágbára ìyẹn wọ́n lọ́ọ́ máa rẹ̀ kẹ́ kú o pẹ̀lú hadithi omi fadé ọjà ọlọ́wọ́ tẹ̀lé àìsàn ọlọ́dìsí ọlọ́run sọ̀rọ̀ lọ́wọ́ àyọ̀sọ́lá wọn wọlé tọ̀ wọ́n yẹ Abbas ìtọ́jà àwọn ọ̀sọ́lá ọ̀sọ́lá kó dẹ̀ ti pariwo ẹ̀ka èrò pé ọ̀rẹ́ wọn òun kú lọ ìrẹ̀ gidigidi wọ́n ní àwọn sáàtù wa bẹ̀rẹ̀ sí ní rẹ̀ kan pé òun sáfẹ́ kú ni ẹni yìí máa já kúkú wọ́n lànà ẹbí sọlọ lọ àtàlà wọn wá sọ fún ọjọ́ ìpè yà á mi ìwé ẹ̀gbọ́n bàbá mi láti ẹ̀ka máa nà ẹ̀mọ́ má tó àárẹ̀ ọ̀kan lọ́jọ́ má rẹ̀ kẹ́ kú o báyìí ń dẹ́ka máa fi náà tó bá fi pẹ́ mi dáadáa ní ẹ́ fàáńtò àkàwò kó o pẹ́ láyé tẹ̀síwájú ẹ̀sán ìlà ẹ̀sán rẹ̀ wàá lé sí dáadáa fún dáadáa tó ti ṣe tẹ́lẹ̀ tọ́ba wàá lé sí dáadáa fún dáadáa tó ti tẹ́lẹ̀ ẹ̀rù lẹ́k olórí fún ẹ̀ wọ́n ní kó ń tẹ̀wọ̀n sí ìhà tọ́ba wàá jálá ìdá fàáńtò àkàwò kó o pẹ́ láyé ó súnmọ́ kọ́ padà síwọ́ nínú wàbàjẹ́ ọ̀pẹ láyé kọ́ wá sí wọ́n nù wà bàjẹ́ sí òun láì ó lórí kan jùlọ ó lára tẹ̀sán wọn nà ẹ̀kọ́ wò má rẹ̀ kà kú o ẹ̀rí àdéhùn yìí àdéhùn tó lára àti àdéhùn yìí wà lára ṣàkóso ṣe ẹ̀ gẹ́gẹ́ bí àdéhùn ọ̀hún hákì bí wọ́n fi fà yọ. ó dànù àdéhùn anan wọn là ní sọ̀tọ̀ láǹtọ̀ báyìí pé fa ìntànà làbúdà làbúdà fàáyìlà báyìí pé kò sí dàbí ṣùgbọ́n àfi kí yẹn sáré kan pé ikú yìí náà sáni o bí kìíní yìí ti ń lọ yìí o àdúrà tí ó tẹ̀mí ẹ̀ jáde náà ni pé Allahumma ahyini ma kanat al-hayatu khayran li ọlọ́run jẹ́ kí n wà láyé tọ́ba jáde pé ìgbà láyé mi òun lọ́mọ bá jẹ́ kí ni òun ní alóore fún mi wọ́n ta wá fani idha kanat al-wafatu khayran li kí n sì jáde láyé tọ́bajà fi ṣe kú yẹn òun lọ wá jẹ́ oore fún mi ẹ̀rí fáwọn wa náà máa ń sọ pé àlùmọ́nì ìjẹ́ tó wọlé ẹ̀dá níjà ikú yá jẹ̀ sí lọ. tọ́wọ́ ajá sí pé wọ́n máa wá ríra dáradá gbogbo ẹ̀ ní ìjọmọ́ fún kókó láyé kókó dà nínú nǹkan tó fi dandan fálà rẹ̀ òun ní bí ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ń bẹ lọ́rùn rẹ̀ òun múlẹ̀ nígbà tí ń rẹ̀ yẹn ẹ̀fọ́ àtọ́pẹ́ ní tọ́lẹ̀ adérójú jàǹlá ká ọlọ́run lè padà láwọ̀ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́tọ̀ wà lọ́rùn ẹ̀ bóyá bí ìgbésẹ̀ ni ó san tí ò bá tẹ̀ wá láǹfààní àti san ọ̀sàsọ́lẹ̀ rẹ̀ ọ̀là nẹ́bí sallallahu alaihi wasallam nínú hadith tí imam Bukhari ìfọwọ́sowọ́sowọ́ wọn fààyàn nù sókè ìgbìmọ̀ wọn ni mọ̀nkánà ti ẹ̀yìn dàgbò mọ̀gbìlá wàtò lè àṣì ní àrùbẹ̀ ẹnì yóò tó bá ní àbòsí kan lọ́dọ̀ ọmọ ìyá rẹ̀ nínú nǹkan tọ́jú ọmọlúwàbí rẹ̀. àwọn ọmọ rẹ̀ àbí dúkìá ẹlẹ́ni ló wà lọ́wọ́ ẹ̀ fáni yọ láti ha ilé yìí kó yà tètè fún un. kọ́bùlà àníyá àti ẹ̀yà ọmọ ìkẹyà rẹ̀ ṣáájú káníkì àmọ̀ tó dé. káníkì àmọ̀ wá dé láàyè kùbàlù fi ìdì náà wọ́n lè àdìrẹ̀ àmọ̀. àní gba dínẹ́rù kankan lọ́wọ́ ẹ̀ àlẹ́ nígbà kíri lọ́wọ́ rẹ̀ ìkíáni lọ́wọ́ àwọn olùsọ̀ọ́lẹ̀ tẹ́lẹ̀ yẹn bá níṣẹ́ rere òkèdàmí wọn á fún nínú ẹ̀ wọn àwọn òsì àtọ̀ ìlà wọn mú nínú tẹ́lẹ̀ rere yẹn wọn wá fún ẹni tó níwọ̀ rẹ̀ lọ́rùn níṣẹ́ rere wọn ìlànàmẹ́gun lọ́wọ́ àwọn olùsọ̀ọ́lẹ̀ tí ò bá wá níṣẹ́ rere òkèdàmí ń tẹ̀yẹ àtúntò àṣírí wọn lọ mú nínú àìdá ẹni tó níwọ̀ rẹ̀ lọ́rùn yẹn ọ̀pọ̀ wọn bá di àti ohun tó fi dandan nípa aláàárẹ̀ wa tó jọra yẹn sí lọ́rùn ọ̀hún nìyí ó sàn gbèsè tí ọba ti lágbára rẹ̀ ọ̀sàsọ́lẹ̀ rẹ̀ ìkarùn nínú àwọn kan tó fi dandan rẹ̀ nìyí pé tó bá ní ìjà sọ́lẹ̀ kó tètè sọ ni o làwọn kó lè ìmẹ̀lẹ̀ hàrí lọ́wọ́ síyà ọgbọ́dọ̀ tètè sàkọ́lẹ̀ ẹlọ́rọ̀ tó ti ti ọlọ́run sọ́lọ́lọ́ àtúntàlá ń sọ nínú hadithi abdullahi ibn umar wàdí allahu ta'ala ànìkúmọ́ wọn ní òtítí ọlọ́run tó fi mọ́ àkùnrin ìmọ̀ọ́sílẹ̀ yẹ̀bí ìtura ìdàkàyè ìpè kò sí nǹkan tó jẹ́ ìwọ onígbàgbọ́ òdodo sílẹ̀ ọjọ́ méjì ń súba wọlé kò ṣẹ́yìn tó dẹ̀ ní nǹkan kan tó yẹ kó sàtọ́lẹ̀ ń pa rẹ̀ ó tètè sàtọ́lẹ̀ yẹn o ẹ̀ ńlá wọ́n wá sí ìyá tó lọ tó bá tọ̀yìn dára rẹ̀ ilẹ̀ ẹjọ́ méjì ọ̀gbọ́dọ̀ ṣùgbọ́n àfi kọjá sí ẹni ọba ńlá sọ́ọ̀lẹ̀ bọ́yọ̀ jẹ́ òòlì ó sàtọ́lẹ̀ yẹn kódà kó gbé àtọ́lẹ̀ yẹn sí gbèrè rẹ̀ bí àyíbá wọn àásù àyèjì mọ́ ẹ̀rí afọ àtọ́lẹ̀ ìbọn ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ wọ́n nígbà táwọn ti gbọ́rọ̀ yẹn lọ́wọ́ àtọ́jà nílẹ̀ sọ́lọ́wọ́ àtọ́lá ìdí orú kí wọ́n kọjá lórí àwọn rí látìgbà táwọn ti gbọ́rọ̀ yẹn. ẹ lẹ́ àárín di ọ̀sìn ìjẹ́bi àti kásọ̀ ẹlẹ́ ní kọ́ wà lọ́dọ̀ ìkẹfà nínú ìgbà tó fi dandan ẹni tó jẹ́ kí ni ọ ọjẹ́ aláìsàn àwọn ní kí kó sàsọ́lẹ̀ fún akọ̀rẹ́bá àdìyẹ àwọn mọ̀lẹ́bí rẹ̀ àwọn tó ṣe wípé. Eh, wọn ò ní jogún ṣùgbọ́n mọ̀lẹ́bí ni wọ́n wọ́n sàsọ́lẹ̀ nǹkan fún wọn. ẹ̀rí eléyìí tó ṣe pé ṣẹ̀rí àfún aláǹfààní wọn lọ bá tẹ́lẹ̀ kí ẹ sàsọ́lẹ̀ rẹ̀ fún ẹni tí ò ní jogún ẹni tí ò ní jogún ṣùgbọ́n mọ̀lẹ́bí ni. ẹ wà ló mọ́sálà tó bá wáyé tó ṣe pé arókùn òkú yìí lọ́mọkùnrin náà ọmọ tó ní ó ti hàn kétékété wípé àbúrò òkú yàn gbọdọ̀ yọjú ọba àjọkùnrin ni ọba àjọbìnrin ni tí mọ́lẹ́bí òkú dẹ̀ ọgbọ́dọ̀ yọjú fún wọn jòkó wọn. nígbà tí ọba ti gbọdọ̀ yọjú fún wọn máa jogún yẹn àǹfààní wà fún ẹni tó jára rẹ̀ ti ń sáyẹ̀sán ọ̀sàkọọ́lẹ̀ wọn lọ́ba kiri fẹ́ni tí ọ̀lẹ́tọ̀ àti jogún nítorí àwọn ẹni tó ti ń gbé wọn ti kọjú yìí. eléyìí jẹ́ nǹkan tó tún fi ala fún aláàárẹ̀. ẹlẹ́ẹ̀kẹjọ alẹ́ àsọlẹ̀ ẹlẹ́ẹ̀keje òun ni kọ́sà sọlẹ̀ wọn lọ́wọ́ akéré ìkẹjọ nínú àwọn àlámọ̀rí tó fi dáadáa fún aláàárẹ̀ òun ni pé tọ́ba sàsọlẹ̀ ọwọ́ àwọn èèyàn dọ́gba méjì òun ọ̀sẹ̀ ẹ̀rí tí wọ́n jẹ́ mùsùlùmí. tí ọba wa rí yẹn méjì tọ́jẹ́ mùsùlùmí kó lẹ́lómi náà ti ṣe mùsùlùmí ọ̀ ẹ̀rí wọ́n lòun ní àlàyé ohun tọ́lọ́ wọn ọba àlejò ọlọ́kọ nínú ọ̀nà àná alákọ̀ọ́lé ní àyìn ayàtà fẹ́ káyọ̀ ọlọ́run ní afẹ́ ìfànlẹ́dí náà àmọ́nú. شهادة بينكم نعم إذا حضر أحدكم الموت حين الوصية اثنين نعم wọ́n yà ayé alẹ́bí náà ẹ̀ máa ń ṣe àádọ́ tó bẹ́ẹ̀ nìkú ẹ̀yin nígbà gbọ́dọ̀dọ̀ ìjẹ́rìí tó gbọ́dọ̀ máa wáyé láàrin yín ìdá àdọ́ra àdàgbò mẹ́lọ́wọ́ ikú bá wá dé bẹ́ẹ̀ nìkan nù yín ṣé ìnà lọ́ọ́ ṣe yà tẹ́ bá fẹ́ sàtọ́lẹ̀ ẹgbẹ́dọ̀ wá ẹni méjì tí ó jẹ́ ìdáwà ayẹyẹ ní òkú ajẹ́nidọ́gba lóyún nínú ẹ̀yìn mùsùlùmí. àwọn àkọ́rọ́ ni mí ń wọ ilé kù. àbí èèyàn méjì mí bẹ́ẹ̀ bá rí nínú mùsùlùmí káwọn náà jẹ́rìí. ẹ̀rí níbẹ̀ ẹ̀ lọ́gbọ̀n pé a máa wẹ́lẹ́rìí méjì fún àṣọlẹ̀. ẹ wá rí ẹlẹ́ẹ̀kẹsàn-án tí èèyàn ṣàṣọlẹ̀ fún yàtì bàbá àbáwọn alásùnmọ́ àwọn tó yẹ pé wọ́n á jogún tẹ́lẹ̀ kò sẹ̀tọ́ èèyàn lè sọ pé nítorí kó rẹ̀ wọ́n àwọn asàtọ́lẹ̀ ìyá yẹn ọlẹ́tọ̀ àti jogún bàbá yẹn ọlẹ́tọ̀ àti jogún nínú dúkìá yẹn torí kò sí kọ̀ǹdíṣàn kankan tó lè fi yéèyàn ṣubú àti bàbá yẹn láti má jẹ ní inú ogún ọmọ wọn tó kájú wọn kú tó jáde dúkìá abẹ́ ti gẹ̀ẹ́sì sí kọ̀ǹdíṣàn tí ó ti wọ̀n sọ bàbá àti gbogbo lẹ́lẹ́ yìí bímọ ọkùnrin òun lọ́mọ ìyá àti bàbá wọn lẹ́sùn alẹ́ tọ́nú ẹ̀. tó nípa bẹ́ẹ̀ wọ́n ní kọ̀ wá sẹ̀dọ́ kí ni lọ́gbẹ́ ọ̀dà kí tó kú káta yẹn jú ẹ̀ mo ti àmì máa mú ni mo ti bàbá mi máa mú ni mo tọ́ ọmọ mi máa mú ni ìwọ kú náà tí wọ́n kú kí wọ́n ké sáwọn afẹ́fẹ́ kí wá kú. kí ló fà nítorí pé ọlọ́run ọba àlekè ọlá ti fa áyà wá sí ìyá rẹ pẹ̀lú àwọn áyà ogún èyí tó wà ní gbàtò nìta ètè bíi ogún là ń lọ. tí wọ́n ní torí lásìkò sálá ti sọ nínú hajj ìdágbére ṣe iná lọ́hà kọ́lé àádọ́ tó lábẹ́sí hakin hakahu fàlẹ́ wàsíyàtà lèwárìsì. ọlọ́run ti fún gbogbo ẹni tó lẹ́tọ̀ọ́ lẹ́tọ̀ọ́ ẹ̀ ní gbàtò nìta ìlẹ́wọ̀n ti tàbí yẹn. àbí àyà mẹ́rin àgbàgbọ́ pé tẹ̀sí tàbí ọlọ́run ti fún ẹni tó lẹ́tọ̀ọ́ lẹ́tọ̀ọ́ rẹ̀ kò tún sí àtọ́lẹ̀ fẹ́ni kankan tí ó jogún wọn ìjọmọ ni o ìjẹya ni o ìjẹ bàbá ni o ká lọ wẹ̀ tọ́tọ́lọ́hún pín fún wọn lókun. ìkẹwàá nínú àwọn nǹkan tó jẹ dandan fẹ́ni tí ń sàárẹ̀ òun ní kí àtọ́lẹ̀ tó bá fẹ́ sàtọ́lẹ̀ yẹn gbọ́dọ̀ fi nira mú àwọn èèyàn ó yẹ káwọn kan jogún kọ́ wá ní òun ò nífẹ̀ẹ́ sí wọn ó lè níyàwó méjì kò sí pé kò nífẹ̀ẹ́ ọ̀kan náà wọn bá lọ ẹ gbọ́dọ̀ fún ọ obìnrin ti ń bẹ lábẹ́ rẹ̀ kó ló ní kó jáde láyé eléyìí ni wọ́n pè ní àgbèjọ́rú ìlú ọ̀sẹ̀yìn yín ò tẹ̀tọ́ ẹ̀rí yín ò tẹ̀tọ́ rárá tọ́lọ́wọ́n bá lè kí ọlá ti sàlàyé tẹ́lẹ̀ àbíbẹ̀lẹ̀ kọ́ kí yẹn fún ẹnìkan lọ lájẹ nìkan lọ ibi ọmọ yìí ló tó sì mí lọ́fíìsì ọmọ rẹ mẹ́lẹ̀ ni àwọn àti tiẹ̀ nìkan ọwọ́ ajá tí bálá kù mọ́lẹ̀ lábẹ́ kú ewu tá a fẹ́ nìyẹn ọ̀gbọ́dọ̀ kọjá ọlọ́mọ sílẹ̀ tí ó di alọ́ kó nira bá àwọn tó máa máa jogún ọlọ́run ọba àdékẹ́ ọlá sọ pé lórí ìjà rẹ̀ lọ sí ìbò mí mẹ́ tẹ́rẹ̀ kẹlẹ́wà lè dá ní wọlé ẹ̀sọ̀rọ̀ wò. àwọn tó jẹ́ ọkùnrin nìkan nínú tí àti wàá bá kílẹ̀ àti mọ̀lẹ́bí mímọ ọ̀là ọ̀kàtúrọ̀ lọ sí ìbẹ́ẹ̀ ọkùnrin ó pọ̀ ní o ó kéré ní o wọ́n ká ní ìpín pàtó ẹ̀rí àmì òsàlá náà lẹ̀ sọ wípé làdọ́rọ́rọ́ wọlé àdìrọ́rọ́ a gbọ́dọ̀ fi ara nìyẹn òsì gbọ́dọ̀ bá kọ́ ní ẹ lára mọ́ ń dọ́ọ̀rọ́ dọ́ọ̀rọ́ọ̀lọ́ọ̀rọ́ wọ́n máa ń ṣáá ṣáá ọ̀rọ̀lọ́ọ̀rọ́ ẹni ọba fara nìyẹn ọlọ́run máa fara ní ẹni ọba fún mọ́yàn tó lé mọ́yàn ọlọ́run máa lé mọ́ nínú àwọn nǹkan tó fi dandan lẹ́ni tí ń sàárẹ̀ lọ́wọ́ òun ni pé ẹni ẹ gbọ́dọ̀ ṣọ́ra fún àsọlẹ òjòrò àsọlẹ òjòrò tí ó lábò sínú ọṣọ́ra fún onírú àsọlẹ bẹ́ẹ̀ a nílò tí wọn bá gbé déwájú wa káwọn bá ní ká kẹ́yìn ẹni tó kú yẹn ìkejìlá nínú àsọlẹ tó fi dandan lẹni tí ń sàárẹ̀ ó ṣe olódìdé ọjà dé láyé sẹ́kù náà alìbáyọ̀ ràfin ọ̀pọ̀lọ́ ààrẹ wọ́n nígbà tó jáde wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lásìkò tá a wà yìí bíbí àní wọn ń ṣe nú ẹ̀ àdáda rẹ̀. àgàgà ewu tó ti ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìsìnkú èèyàn àti ìpalẹ̀ àwọn èèyàn lẹ̀ àdáda rẹ̀ làwọn èèyàn sábà ń ṣe kí ni ọ̀ òun ni wọ́n ń ṣe. sọ nítorí bẹ́ẹ̀ ó pin dandan fẹ́ni tó jẹ́ mùsùlùmí tó rẹ̀ ọ̀sà sọ́lẹ̀ bóò ni wọ́n ti palẹ̀ òkú rẹ̀ mọ́ bóò ni wọ́n á ti sí wọn ò fi ní ṣe bàṣubàṣu tí wọ́n á sí lórí súnà láti lè lo ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ́ wọn ọba àlejò alábọ́tẹ́ yẹra ayé ìbàlẹ̀ bí i àmàlú ó àmì ìkúta tó rọ àlejò náírà ọkọ̀ odò àti náà sọ ẹ̀yìn ìjà rọ ẹ̀yìn onígbàgbọ́ òdodo ẹ sọ̀rọ̀ ayé àtàwọn aráalé ẹ má wọ náà iná tó ṣe é pé èèyàn àtòkúta ni wọ́n á fi ṣe kí ọ̀ ni wọ́n fi kò àléhà màláíkà tó gbéra òṣìdá. àwọn màláíkà kan máa wà bí náà tó ṣe yí pé màláíkà alágbára ni wọ́n wọ́n sì tún máa bínú táwọn ẹlẹ́ṣẹ̀. àwọn màláíkà yìí láyà àṣùn náà lọ àmọ́rọ́ ntọ́lọ́ ń bá pa wọn láti rẹ̀ wọ́n òfin ṣe pa rẹ̀ ọ̀yẹ́ pàlú náà ọ̀yẹ́ pàlú wọ́n lè máa ṣe àṣẹ ọlọ́run. wọ́n ní torí ẹ̀ àwọn sáájú ń ṣe ọlọ́run rẹ̀

wọ́n nígbà tí bàbá rẹ̀ tó sí tó rẹ̀ tọ́padà kú síbi àárẹ̀ nínú àsọ̀lẹ̀ tọ̀sọ̀ kó tó di kó jáde láyé wọn náà ní pé á ṣe ìdòwòlé dáadáa ẹgbẹ́ yàrá fún mi. tí wọn káàmù sọlá sọ pé aláìdọ́lá náà wọ́n ṣẹ́kó lọ́wọ́ yìí náà. wọn ní pé tá a bá gbé sàárè tán ẹni tó ga lẹ́sẹ̀ mẹ́fà àwa gbẹ ilẹ̀ yẹn kó dé dodo kó dé dodo ẹni tó ga lẹ́sẹ̀ mẹ́fà àdìgbà òkú rẹ̀ tó bá ti jì sọ dáadáa àwa sẹ wà wo bi tó bá sí àwa kọjú òkú dà ní kíbla yẹn àgbẹ yàrá mbẹ lálọ pa òkú yẹn lọsí láti ẹ lẹbínú blọọkù sí òlúwo láti jì bí tó bá fẹ́ jálà fún nù rẹ̀ á lo ti ewé àbìtì àwọn àtẹ̀dá àpẹ̀sínú ẹ̀. káfáwa yìí tó jáde láyé ó sọ fáwọn ọmọ pé á ń fi dòwòlé láàdá ẹ má kàn yín omi òkú mi rárá o. wọ́n bá ti kú náà yàrá yẹn ni wọ́n fẹ́ kẹ́ ẹgbẹ́ fún mi. ṣẹ́kù òun lè ní wọ́n gbẹ yẹn lọ́lẹ̀ ní ohun tó ṣe gbé yẹn lé fẹ̀gbẹ́ lélẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n bá gbé lábínú sórí ẹ̀ ní gba lára tọ́wá ni wọ́n á gbé bẹ́ẹ̀ wọ́n á tẹ̀ wọ́n á dá pẹ̀lú gbogbo èyí tó ga yìí ṣùgbọ́n dábàá yìí ń béèrè fún òun náà ni pé yàrá yín ní kẹ́gbẹ́ níbi iwájú omi tó wọn bá kọjú láti kí lẹ́nu bẹ̀ ní kẹ́ àwọn mọ́bí wọ́n ń sọ ibò aláìyá lẹ́bi wá sí bẹ́ẹ̀ kẹ́ mú kínní lábínú búlọ́ọ̀kù gbígbẹ tí wọ́n ń sún ọ̀rùn lọ́gbẹ́ fún rẹ̀ àbí kí wọ́n ti kó sábẹ́ bòjú ọmọ ọkọ ara rẹ̀ kẹ wá mú blọọkì yẹn kẹ fi di ẹ fi di yàrá ni mo ti ní ẹsẹ̀ gẹ́lẹ́ káwọn ọ̀ṣọ́ ni a bí ọ̀ṣọ́ lè láàyè ọlọ́wọ́ àwọn ìyá ti ti fún ìdíje ọlọ́run tó lọ́wọ́ ẹnìyẹn nínú akárò mi àrègbọ́n dá wọ́n ní Abu Musa al-Ash'ari radiyallahu ta'ala nígbà tí wọ́n ti jáde láyé nígbà tí kú dé wọ́n làpá wa ń sọ fún ọba yìí pé ń sàtọ́lẹ̀ fún ọ ìpè ìdàntọ́lẹ̀ tó ń bí janazati tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ sí gbókù mi lọ fàákìrì ọ̀hún bí ẹni mọ́ṣẹ́ ẹ̀mí rìn jẹ́jẹ́ o yẹn pé ẹjẹ́ rìn ọmọ ayá pẹ̀lú mi ẹ máa gbé mi rìn ìrìn àríyá ọ̀làtẹ̀tẹ̀rẹ̀ ọ̀hún ni. لمجمم ẹ gbọ́dọ̀ gbé túlárí tẹ̀lé mi o wọn lọ sí jọlù alálàdì ṣe á ẹ tẹ gbọ́dọ̀ gbé búlọọkù búlọọkù tí o lò lẹbi sí yàrá mi yẹn ẹ gbọ́dọ̀ fi nǹkankan sí àbí ẹ gbọ́dọ̀ jẹ́ kí nǹkankan wà láàrin mi síbi tẹ gbé mi pamọ́ sí yẹn ẹ má jẹ nǹkan kan wà láàrin mi yèèpẹ̀ yẹn ni pé ẹ má jẹ nǹkan kan wà láàrin mi sí yèèpẹ̀ àti pákótà lọ yẹn ò sí mbẹ ẹ lọ kó pákó wá àti kò sí mbẹ kọlẹ gbọ́dọ̀ fi nǹkan kan síbi láàtò mi tí ó di alàgàtà láàrin mi sí yèèpẹ̀ yèèpẹ̀ ní ẹjọ́ kẹrin lára fúre tẹlifọ̀gbẹ́lábínú yẹn náà kí ni yèèpẹ̀ kọ́lù tó di pé ó tó di pé alò ládínú yẹn àwọn ọmọ wọn ti bá fi pẹ̀tẹ́lẹ̀ wọ́n ti dà sí di kíbalùrà di orí lẹ́ẹ̀mẹ́ta. bákan náà ẹ gbọ́dọ̀ kọ́lé sórí sàárè mi wọ́n kò ṣe é lò wọ́n ń fọlọ́ wọn sẹ̀rí lẹ́yìn lórí pé àti ìbáyé ìmọ̀ tí wọ́n bá kú dá kò sígbà tí ń kú tí kú mi ò ní dùn yìí. tí mo bí kú o èmi bọ́ pápọ́sẹ̀ kú lọ́dọ̀ ẹni yóò tí bá ń pa omi jámọ́ra rẹ̀ lórí nítorí ikú mi àbí ń ya sọmọ rẹ̀ lọ́rùn. wọ́n wá bí àfa yìí pẹ̀lú àfa ọ̀rọ̀ rẹ tó ń sọ yìí tó ń dá sọ ní àfọwọ́gbọ́n kankan lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run wọ́n ní náà tí wọ́n ti ń sọ mi ìdá sọ mo gbọ́ lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa alihi wa sallam nínú àsọlé àwọn sàhábà àtọkọ òkúndẹlẹ fàlà rẹ ní àfàwà ọ̀rẹ́ ìgbà rọdí aláwọ wọn làwọn náà ń sàkọọ́lẹ̀ báyìí pé tí mo bá kú kọ́lá tó zinú bí àhàdà ẹni kéde ikú bí fẹ́ni kẹta o. fa inni akọ́kọ́ àníyànkú nínú àyà ẹ̀rù ń bà mí tẹ́bálẹ́ máa kéde ikú mi kọ́ máa di ìtúfọ̀ ìtúfọ̀ dẹ̀ ọ̀sán nínú ṣẹ̀ríà torí mo gbọ́ òjijì ọlọ́run sọ́lọ́ àtàlẹ́ yẹn ní àhá ánínú ọ̀pọ̀ nípa ká máa ṣe kíni o ká máa túbọ̀. àyàfi tọ́ba láǹfààní nínú kí láǹfààní yẹn o òun náà ní pé afẹ́kẹ́rò pọ̀ èyí jáde láyé láàárọ̀ nísìnyí àgbẹ̀ káwọn mi tó wá láti lórí àwọn afẹ́kẹ́rò pọ̀ dáadáa a lè ọba sọdá làǹkàrí ká lè kéde lórí rédíò ẹgbẹ́ tó ti gbà báyìí láàkínrún o gẹ́gẹ́ bá ti ẹgbẹ́ bí o bá ti pọ̀ tó nìyẹn ti máa rán òní jẹ́ ọlọ́run ti tọ nínú àwọn kẹta tó yẹ o a tó gbọ́ títí bí wọ́n ti máa ń gba ẹ̀mí ẹ̀rí tó mọ́láyà méjì yẹn náà ni ó súnmọ́ kàkà nínú ọlọ́run ti wọ́n náà ti hàn án ti hàn ìkọ́ àwọn mọ̀lẹ́kà tí wọ́n máa ń já ẹ̀mí gbà wọ́n gbà ní kankan wọ́n náà ṣètọ́ ọ̀sẹ̀ náà ṣètọ́ àwọn mọ̀lẹ́kà tí wọ́n máa ń gba ẹ̀mí pẹ̀lẹ́pẹ̀lẹ́ nínú kẹ́tọ́ tó jẹ́ ojúṣe mu wa ní àwa tá a jẹ́ ní aláàárẹ̀ tá a ní aláàárẹ̀ ti ń kú lọ. òun ni pé ká máa la kọ́nà rẹ̀ ní gbólóhùn la ilaha illallah. sọ́ra nẹ́bí sallallahu alaihi wasallam fún ni lákìnnú mawtakum la ilaha illallah. ẹ máa wí gbólóhùn la ilaha illallah àkókò yín lórí pé man kana akhiru kalamihi la ilaha illallah inda al-maut dakhala al-janna. ẹni tó bá rí pé la ilaha illallah ló wí kẹ́yìn nígbà tí ń kú lọ ọmọ wa lè jẹ́mi ọlọ́run ẹ̀rí. wọ́n ní kódà yọ wà lè jẹ́mi ọlọ́run ọba ní yawma min ad-dahr. ìjọ kan nínú gbà wọ́n yẹn àfọ́ọ̀bà ló sọ́kùnrin ẹ̀dá ẹni ká máa àfọ́ọ̀bà. ẹ̀ ni mo yóò torí ọ̀sẹ̀ wọ́n ní gbọ́dọ̀ tún lọ wípé alóòtú sálámù bíi alẹ́ ní tó bíi kú wọ́wọ́ ẹ̀yà ìlàmù tó dẹ̀ máa mọ̀ dájú títí pọ̀ sẹ́ni tó lẹ́tọ̀ tíjọ́ ti ló lọ àwọn ọlọ́run jákàlà lè tẹ́nu yọ wà lè tẹ́nu eléyìí lójú ti wà. ṣùgbọ́n tá a lè kí ìrùn tá a fẹ́ fi yìí ìyẹn gbọ́dọ̀ la ilaha illallah tá a fẹ́ máa wí fóòkù ẹ̀rí èyí ti wí pé a máa ike ọ̀yà máa èyí ni yìí a máa fún gbọ́ yìí. wọ́n ní tẹlifíìnù yìí yẹn la ilaha illallah tá a máa wí fún yìí tá máa fún gbọ́ yìí. wọ́n ní pé a máa pa á láṣẹ fífi kó mi. wọ́n ló ti jẹ́ ọlọ́sọ̀tà lọ́wọ́ nìkan wọ́n wá sọ pé yà á káàlì yẹn ni pé tí làákà yìí bá ti wà lára òfin yẹn á máa sọ pé kò yí ìkọ ìwé lóhùn wọ́n wá ní rẹ̀ káàlì kò lá ilaha illallah sọ pé lá ilaha illallah ẹni ẹ wá sọ báyìí pé àmù àkàlù àwọn àmù ṣé àbúrò ìyá lọ fẹ́ ni àbẹ́gbọ́n bàbá ìwọ lọ fẹ́ àwọn ìsọlá ní káàlù ni ọkọ lọ́wọ́ bá gbé pé ẹ̀yọ́ lé àti àkúlẹ̀lá ìlàhà ìlàlá wọn bí anẹ́mi léèrè yìí pé sígbọ́n lá ìlàhà ìlàlá yẹn ń lọ lórí fún mi jùlọ kí n sọ anẹ́mi ní bẹ́ẹ̀. ẹ wá rí ìdáhùn àbá yín máa ń ṣe ẹgbẹ́ wọn máa gbé àti kalẹ̀ wọn kọjú òkúta kíbla wọn máa ka yà sí ìyẹn òlàlàfẹ́ alábàbà mẹ́bí sọ́kọ̀ọ́ kódà níbi tí gbólóhùn tàlíkìnù káwa rí gbólóhùn la ilaha illallah yìí ó ti lágbára tó fálá rẹ̀ ti kú lọ ó dàbọ̀ jẹ́ kéèké àlelọ́ba táà ní kó wí gbólóhùn yìí mùsùlùmí lè lọ́bẹ̀ tí ó ní kó wí wọn kan wà yẹ̀wò jíni mọ́ ní máa ń bá nẹ́bí mú bá máa wò lọ́jọ́ ayé rẹ̀ sọ́nà ọlọ́mọ àlọ́sálá ọwá rẹ̀ àlọ́sálá wá bẹ̀ wò pẹ̀lẹ́ àìsàn yìí wọ́n ní ọwọ́ àjòkò sí ìbéèrè rẹ̀ ọwọ́ àjọ fún pé ọmọ yìí àtìlẹ bàbá tí wọ́n ju tẹ́lẹ̀ kọ́lọ̀ ọwọ́ àwọ bàbá rẹ̀ wọ́n wà ń dà bàbá yẹn náà wà lọ́dọ̀ rẹ̀ ń jọ yẹn. bàbá wa sọ ọmọ yìí pé tẹ̀lé bàbá òun tó ní ọmọ yìí ti bàtà rajà nàìjíríà wọn là nẹbi wa jáde tí wọn sọ báyìí pé alihamudulilayi lẹbi akọbahu minanaw ọgbẹ ní fọlọ́n tó là nínú kíni o nínú náà wọn ní kódà nígbà tí ẹni yìí kú àtọ̀sálá wọn sọ fáwọn mùsùlùmí pé sọlú ara sọ ìdìbò ẹ kírun sí yìí la ẹ lè rí bọ́ọ̀gì rí gbogbo lóhùn táwọn yìí ti kíni o òun ló ń kẹ́yìn àyẹ̀rẹ̀ adé ti wà nù ọ̀rí rẹ̀. tí wọn tó wá di ojúṣe wa a fi débi bóòlù ẹni tí máa ń bọ̀ yìí tó di ojúṣe wa ẹni tó wà ń kalẹ̀ lẹ́yìn ìgbà tí èèyàn bá kú fi fún yín tán. ṣùgbọ́n ó tó di pé èèyàn ó kù òun ò bẹ́ wá àdìgbò yìí a lè sáré lọ síbi àdéhùn ìtajà ní fẹ́ kà yẹn gangan nígbà tí àti gbólóhùn láti láha ìlọ́gbà òkú ẹ̀mí wá fẹ́ jáde lára. nínú hmm, nínú ìròyìn èyí tí wọ́n mú wá fún wa látọ̀dọ̀ jíjẹ ọlọ́run sọ́lọ́ ọlọ́run àlejò àlejò sálá. òun ni pé ọkọ̀ wa lẹ́kọ̀ọ́ àwa tá ń kalẹ̀ nígbà téèyàn bá kú tán téèyàn padà ti bọ́ sí lójúṣe wa àkọ́kọ́ ní ojúṣe wa òun ni pé ká fọwọ́ sí ojú ẹ̀ orúkọ máa lajú lẹ̀ ká fọwọ́ bọ́ lójú wálẹ̀ pẹ̀lú hadith Ummi Salamata radiyallahu ta'ala anha wọ́n lọ ti jọ́ lọ́wọ́ bá wọlé tó àbí sálámà ọkọ̀ ti ṣọ́ ọba sọ̀rọ̀ ọdẹ àràjù àràjù rẹ̀ fún yàrá tuntun. Báà mú ọ̀dà wò. Ìjọba wọn ọwọ́ ọkọ̀ lójú wa rẹ̀. Wọ́n wá sọ báyìí pé ṣéṣàn ló há ìdá òbí. Ẹ̀rí ẹ̀mí. Tí wọ́n bá ti gbẹ̀mí láre yẹn tán, tẹ̀lé àwọn olùdásọ̀ ojú máa tẹ̀lé. Wọ́n ní àdúgbò sálámù ibẹ̀ tẹ́lá ìfáyówó ti sọ nìyẹn kálukú ké wórí sí alùpàlà ni látẹ̀lẹ̀ ọ̀hún àlà àǹkóṣìkò ẹ̀là àbí ayé. dáadáa ni ẹ máa sọ ẹ máa sọ̀tọ̀ kó sọ lórí ara yín o fàhínà ìmàlà ìkẹta yóò àmì inú ni àlẹ́ àwọn àṣẹkù olóòrùn. sọ́lá àwọn mọ̀lẹ́kọ̀ wọn àtàdé tí mo fẹ́ sọ wọ́n lẹ́yìn ìgbà náà lànà sọ̀tọ́lá wọn á fẹ́ sàdúrà ìdí àwọn ọmọ fíl yáa lè sálàmọ́tà ọlọ́run bá ní forí jà bí sálàmọ́ wọn bá dáwọ ìjáta wo bí mà ìdí ẹ ọdẹ bá ní gbé ipò rẹ̀ dá láàrin àwọn tó mọ̀nà wà lóko sí àpèkì ìdílé ọ̀gírí ọdẹ jẹ́ kó ní àròlé dáadáa náà àwọn tó máa fẹ́ kù fi lánàá oríjà wa náà o àtòun náà ó já ọ̀rọ̀ balẹ̀ àlàní wọ́n kà láwo bí ọ̀fẹ́rẹ́ ọdẹ bá ní fẹ́ sàárì rẹ̀ wọ́n náà wọlé láwo ó bá ní tìmọ́lẹ̀ sùn ẹ̀rí nínú ojúṣe àwọn tó wà níkàlẹ̀ lọ́dọ̀ òkú nígbà tó kù kú lọ òun lè fẹ́ kí wọ́n da sọ gbogbo ara rẹ̀ tó bá já sí wípé ẹni tó kú yẹn kò bẹ ìrọ̀ tó ẹ gbogbo ìrọ̀ ló fi jáde láyé bí irú alákùnrin kan wọ́n ní láàrin ìgbà tó wà ní arọ́pà bó ti ṣubú lórí nǹkan ẹ̀gbọ́n rẹ̀ nìyẹn nǹkan ẹ̀gbọ́n yẹn bá tẹ̀ wọ́n yàrá fún wọn lọ sọsọ aláwọ àwọn ẹgbẹ́ ẹsẹ lóòrùn mi máa ní wọtẹlẹ ẹwọ ẹbí yìí pẹ̀lú omi àtẹwé sídìrò wọn jáde ní òru kí n sọ ọbẹ yìí ẹsìn sínú aṣọ rẹ̀ méjèèjì ìlú ìpàkájà àti ìtọlọmọra wọn lọ sọ hànde kóòrò ẹ gbọ́dọ̀ sọyún bẹ́ẹ̀ fi ṣèṣì tí ẹ fi lọmí dà sí o wọn lọ sọ kọmírù ra táwọn ẹ gbọ́dọ̀ gbórí rẹ̀ ẹ bẹ fi kẹkẹ bọ lórí ẹ fi kankan bó lójú fàyín náà mo yọ wà á fi ọmọ ẹlẹkẹyà náà wọlé fìyà torí wọn gbé dídé jọ fún ẹlẹkẹyà wọn lẹni tí wọn máa fi la sáyé lọlọ fún mẹlẹ sáyé àwọn àbá yẹn ọwọ akú sí mọkà táwọn bá ti wá kú lọ́dọ̀ wọn lọ pé kìláàmù ni kẹfì sí o kẹfì sí o yẹn ò sí ń bẹ̀ wọn ẹni wọn bá kú níbi tó ti sẹ́ jọ sí lọ́wọ́ wọn ni wọn fi ìlànà rẹ̀ tó wẹ̀ ní lásán ìyẹn lè sọ́ọ́dún ìyẹn sì lè máa dà ọba parí iṣẹ́ ọmọ àti hajj ẹ̀. nínú ojúṣe tó jẹ́ táwọn tó wà ń kárẹ̀ lórí ikú kúkú wọn ni wọ́n tètè kájú palẹ̀ rẹ̀ mọ́ tọ́ba ti hẹ̀ sí wa kó kú kọ́ máa lè gbéyàwó lọ sí gbàdá bá fẹ́ máa kí òun jìra. wọ́n ti fi gbogbo nǹkan tó máa fi ń lé yẹn láyà gbogbo náà máa fi ń kàn káàkiri wọ́n fi kàn wọ́n lẹ́rìí bí ní ọ̀sà pamọ́ síbi kankan èyí ti lọ yẹn yẹn á tètè lọ sùn. wọ́n ní pẹ̀lú adé tàbí gbọ́dọ̀ jẹ́ lọ́tàrá ní wọ́n lè ti jẹ́ ọlọ́dọ̀ kí akéré ọ̀hún bẹ̀rẹ̀ dáná ẹ̀dá ẹ̀ tètè lọ́ọ́ ti kí ni o ẹ̀ tètè lọ́ọ́ ti kú. orí tó bá jẹ́ ní eré rere làádọ́ gbé báyìí tó bá jẹ́ ní ibi tààrà bílẹ̀ láti ṣe sí táwọn olùgbé sàárín ara wa. nínú ojú ti àwọn táwa kárẹ̀ tí ẹ bá kú fún yẹn ìlú tó bá kú sí ni wọ́n fẹ́ ká sí. ó kú sí èkó ẹ̀yà àtúnṣe ẹnì kan lè ṣe bẹ́ẹ̀ láwùjọ àwọn ọ̀dà haúsá ni ọ̀kẹ́ náà ọmọ ya wọ́n láwọn láwọn ọ̀kẹ́ wọn ojú bíi mẹ́ta lọ wọ́n lọ ọ̀ya wọ́n bá sáré wá pa àwọn pé káwọn wá pé àwọn fẹ́ ti tọ́lá àwọn ọ̀tà haúsá kù àwọn fẹ́ kírun sẹ́ni ìṣẹ̀lá láàrin yín wò ṣíṣe lórí báwa mẹ́ta lórí ti oníbẹ̀ ìṣẹ̀lẹ̀ ní kúrò àwọn àwọn afẹ́ palẹ̀ mọ́ káwọn ní káwọn bá bá yà gbà ọ lọ wọ́n wá fún jàdàbí àgẹ́ nìkan ní wọ́n lè fún jàdàbí àgẹ́ òkú jẹ́ wọ́n yẹn wọ́n fẹ́ wọ wọ̀ wọ́n á fihàn sí làwọn sí alàdé ìtẹ́tọ́ bọ́lọ́n ti tètè ó ti rí nìyẹn bọ́lọ́n ti tètè ó ti ẹ̀rọ àwọn Yorùbá wọn ni rọ́ àti kárò délé ẹ̀rí kásìsì ló ló bá kú sí dáadáa ìyàgbọ́ ọ̀gbẹ́ pẹ̀lú hadith jáde náà abdullahi wa jalla tala wọn nígbà tó di ogun fọfọ gbogbo àwọn ẹni tí wọn pa tó di ogun yẹn wọn kó gbogbo àwọn ẹni tí wọn pa láti lọ sí wọn sí bàkẹ́yà olùpèpè ká wá pèpè látọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run sọ́kòló àtàlá níbi òjíṣẹ́ ọlọ́run ní kí n pa yín láti ẹgbẹ́ àwọn ẹni tí wọ́n kú sí ọ̀sọ̀dọ̀ yìí níbi tí wọ́n kú sílẹ̀ ní ẹni wọ́n sí o. ẹ̀rí nínú ojúṣe àwọn ẹni tó wà ń kalẹ̀ fún wọn ni pé kọ́ tètè lọ tó bá wà lọ́rùn ẹ̀ nígbà tó ti kú dáadáa báyìí ẹ̀rí kọ́ tètè lọ tó wà lọ́rùn ẹ̀ nínú dúkìá rẹ̀ kódà tó bá já sí pé wọ́n tẹ gbèsè yẹn lẹ́kọ̀ọ́ ní ikùn kankan fún mọ́ kòtí láì ọmọ kù kódà kọ́ bá sọ̀rọ̀ kankan mọ́ tí ọ̀rọ̀ á tó kankan fún mọ́ rárá ìyẹn òun gẹ́gẹ́ bí wọ́n fi san gbèsè gbèsè lọ́dẹ̀ wà lẹ́yìn.

inna akaka mahbusun bidaynihi. arákùnrin rẹ tó jáde láyé yẹn wọ́n ti dè mọ́lẹ̀ pẹ̀lú gbèsè rẹ̀ fàtà fàkùnrin àn. tètè lọ tá a yára kọ́ lọ sí kíni kọ́ lọ́ bá fẹ́ gbèsè yẹn ó ní mo wá san mo wá lọ bójú tí ọlọ́run sọ lọ́ba àtàlọ́ ìdílé ọlọ́run àlọ́ sí kọ́lé kọ́lé sàn. ìlà dìnnà ayé ọlọ́run bójú tí ọlọ́run ó nílò òjijì ọlọ́run bójú sẹ́gbèsè yẹn fún ọ ṣùgbọ́n fún pọ́ǹ méjì obìnrin kan ló ń sọ pé ó jẹ wọn ṣùgbọ́n òun kò pè rọ ni torí kò lẹ́rìí alọ́sàlá ni àtọ́gbà ọkọ jẹ wọn á fi ha bàtìnẹ̀ ha mọ̀hìn kọ̀. lọ́wọ́ fún yẹn náà o torí ọ̀rọ̀ pàápàá ọ̀rọ̀ òdodo ló ń sọ ẹ̀rí eléyìí di ojúṣe àwa tí a lẹ́gbẹ̀ẹ́ ni wa tí ó jáde láyé. Ah, bákan náà àwọn adábàtún débi tó kù wa ti a lè kápá lójú rẹ̀ kí ẹ wá ṣe kí ọ̀hún ó kí sí òkú yẹn. alẹ́ ti gẹ̀ẹ́sì kó kí èsì ẹ̀ níbi ojú ni gẹ́gẹ́ báwọn agbẹnubọ̀ lẹ́nu ọwọ́ ẹ̀yẹ́ sì lè nítorí òkú nítorí òkú tí ìbá ti sọ pẹ̀ lọ́jọ́ lómi ìtọ́yàtọ̀ sọ pẹ̀. afáà jẹ́ mi àdúrà ọjà lọ́dà àdúrà wọ́n nígbà tí wọ́n pa bàbá àwọn àwọn akápọ̀ lójú rẹ̀ òun sunkún àwọn yẹn ń pọ̀ fún un pé kí lọ́ọ́ fẹ́ kú ni ẹ má pọ̀ fún un wọ́n ní àdúgbò sálá yìí kọ̀ fún mi èyí kọ̀ fún mi lórí nǹkan bẹ́ẹ̀ èyí kọ̀ wọ́n ní ẹni tó ń pè ní pàfímà ámẹ́sì ìyẹn náà bẹ̀rẹ̀ sí ní sunkún ọkọ ọ̀la nàbí sọlọ́wọ́ àdìsọ́lá wọn làní lọ́dọ̀ bí wọlé ń sunkún ni wọn ní kílé tó tó wọn ní sunkún àtọ̀sọ́lá ni ó tiẹ̀ sunkún ò sunkún ẹ̀yin lẹ́mọ̀ gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ń sunkún mọ̀ọ́sálẹ̀ tìlìmọ̀lá ìka tó tóbi jù ú bí ajínì àti àhásà àtúwọ̀n àwọn mọ̀lẹ́ka wọn yé máa tàbí bó. bàbá yẹn pé jágbèrè ọmọ Abdullahi yẹn Abdullahi gẹ́gẹ́ àwọn mọ̀lẹ́kà òye máa ta àdìbò tọrọjú ogúnlógún sí wọ́n ń ta òdìbò pẹ̀lú yẹ wọn títí ẹ̀mí gbòkú rẹ̀ lẹ̀ ẹkún bẹ ṣùgbọ́n àgbọ̀dọ̀ sọ̀sọ̀ kú sọ ṣùgbọ́n àgbọ̀dọ̀ sàtọ́ọ̀lẹ̀ ká má sọ̀sọ̀ kú sọ tí èèyàn bá sàtọ́ọ̀lẹ̀ ẹ má sọ̀sọ̀ kú sọ tí wọ́n bẹ wí ikú ilé yẹn yẹn ìyá ọmọ àjẹyàn òun ni túmọ̀ àdéhì àlùmọ́yé tó yọ àzáwó ìnà àlùmọ́yé dá yọ àzáwó bí pàbọ̀ yìí bímọ ní àárẹ̀ bí òkú wọn máa jẹ́ níyà nínú sàárè rẹ̀ pẹ̀lú òkú tí wọ́n kú lé lórí tí wọ́n sunkún torí ẹ̀. ẹ̀rí nínú nǹkan tó pinnu ẹ̀dá báwọn alásùnmọ́ òkú òun ni wípé tí àlàyé bá ti dọ́dọ̀ wọn pẹ́ nìyẹn jáde láyé ojúṣe wọn ni wọ́n ti sùúrù wọ́n tẹ̀ yọnu sí kádàrá ẹ̀rí wọ́n láti sọ̀tọ́lá wọn kọjá lára arábìnrin kan arábìnrin yẹn sì wà ní sáré ó ń sunkún òjijì ọlọ́run wa sọ fún jọ ẹ̀fẹ́ kí tẹ̀sí lá bẹ̀rù ọlọ́run wa arábìnrin yẹn wọ́n ti rí ìṣúrò obìnrin yẹn wá sọ fún àtẹ́bí pé ilẹ̀ ìdáhàndì sọ̀rọ̀ àrẹ lọ́dọ̀ mi o. فإنك لم تصب بمصيبته torí ohun tó ṣẹlẹ̀ sí ni ọ̀ṣẹlẹ̀ sí ọ ó ti á máa tẹ̀mí ń bẹ́yà ọ̀lẹ́mọ̀gbà nẹ́bí lòun ń báwí wọ́n wá sọ fún bójútó ọlọ́run lọ́ba ń báwí wọ́n lọ́ba mú ọba múra ọwọ́ àlọ́sẹ̀nà ànáni sọ̀tẹ́lá ọ̀bá wọn atọ́géètì mbẹ́ ọwọ́ ànílò òjijì ọlọ́run kí n mọ̀ ọ́ pé wọ́n ní ìjọba wọn inna sọ̀rọ̀ inda awwali sọ̀dà sùúrù téèyàn ó ti fi gbẹ̀sẹ̀ kúkú lórí ẹ̀ nígbà àwọn tí bàbá tẹ̀sẹ̀ kí ni ọ̀ bàbá tẹ̀sẹ̀ lẹ̀ ni. àní bẹ́ẹ̀ lọ́hùn kí ikú ṣẹlẹ̀ wọ́n tọ́ bá wáyé á ti sùúrù sí i. kódà náà hadith tàbí ìwé rọ̀ ni wọ́n lè ti sọ́lọ́ sọ́lọ́ àlùsálà wọ́n ní kò sí mùsùlùmí méjì kan. tí ọmọ máa kú fún ọ tọmọ yẹn tó mẹ́ta tí wọn ò ọba kó mú ọwọ́ kó mú àti bàbá pẹ̀lú sọ́nà àbí wọ kíni o kó mú wà lójú wọ́n ní wọ́n wà lẹ́nu ọ̀nà àwọn àlọ́ wọ́n máa sọ fún báyìí kẹ́ kò lóòdì. ìyẹn ni pé àwọn ọmọ yẹn máa sábà wọn wà lójú wọ́n wà lẹ́nu wọ́n sọ fún àwọn èèyàn máa dáhùn pé sáwọn ọ̀yà àti bàbá wọn ò fi àǹfààní tó tún wà bí ká nìyẹn o gbogbo àdá níyàwó ìjà lọ níyàwó ká àtúntò máa wúlò fún wa ń yẹn wọn á ní káwọn ọmọ mẹ́ta yẹn wà lójẹ nù àwọn wà sọ tí àti bàbá wọn máa fi wà lójẹ nù wọn á padà sọ fún wọn pé ọ̀dà ẹ wà lójẹ nù ẹ̀yìn àti ìyá àti bàbá yín àṣé nínú àwọn nǹkan tí ó fi dandan fún wa nìyẹn sùúrù tí awáwí kò ah, túmọ̀ wípé gbogbo ọ̀sán yẹ́nyẹ́ òun lóbìnrin ò ní ṣe o lórí pé ń ṣe ìkápò òkú bóyá kú ọmọ rẹ̀ àbí nǹkan ẹ̀mí tí ọba ti di jọ́ mẹ́ta lọ kò wípé yọ́ máa múra pàǹtí àti pé sùúrù ta ni ó ṣe yẹn ìyẹn ni pé kò ní í ṣe ọ̀ṣọ́ bíi kálẹ́sì róòmù kálẹ́lá àlè kápò òkú nìyẹn àbí kí ni wọ́n tún máa ń ṣe kó so ilẹ̀ sí àbí kó so gbogbo àwọn ẹ̀yàn kò ní í ṣe láàrin ìjọ mẹ́ta tí bá ń ṣe kápò ọmọ rẹ̀ abẹ́lómi nu mọ̀lẹ́bí yàtọ̀ sọ́kọ̀ tí ó lo oṣù mẹ́rin àti kí ni o àtọ́jọ́ mẹ́wàá ẹ̀rí tó eléyìí àwọn ọ̀rọ̀ tó kún wà ní lórí rẹ̀ nínú nǹkan tó jẹ́ wọ̀ fáwọn ọmọlẹ́bí òkú òun ni pé wọ́n gbọ́dọ̀ wù àti sọ́lẹ̀ tíyẹn bá ti sàtọ́lẹ̀ rẹ̀ yàn ní pírọ́blẹ́mù lọ́wọ́ àgbègbè tàwọn bàjẹ́ o ti tàwọn ta o wọ́n gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ tọ́wá yìí pé èèyàn sàtọ́lẹ̀ rẹ̀ yóò kó sùtà báyìí níwájú ọlọ́run ọba sánà tálá nínú sàárè ìgbẹ̀yìn yẹn máa máa jìyà ẹ̀rí ikú yẹn òun ni ọgbọ́dọ̀ tẹ́lẹ̀ ká sì máa gbára ẹni lójú ká gbára ẹni nímú ká máa fa aṣọ yamọ́ra ẹni lára àti ká máa túrun ìyẹn ní ọgbọ́dọ̀ tẹ́lẹ̀ atọ́mọ́ ẹ̀fọ́ àgbọ̀dọ̀ tó pọ̀ òkú àtọ́lá kù ṣùgbọ́n nítorí wípé afẹ́kẹ́rò pọ̀ níbi ìsìnkú rẹ̀ kò sí láì dira rárá ìtúpọ̀ lè tẹ̀lé. wọ́n sọ láti sọ sẹ́lẹ̀m ó kéde ikú nàìjíríà tó kú gẹ́gàn wọ́n lọ́dẹ̀ jáde lọ sí pápá ó sáfù pẹ̀lú àwọn mùsùlùmí wọ́n ká sara àgbà kọ́dẹ̀ kábàrà mẹ́rin ó atúwálé túbọ̀ yẹn pé pẹ̀lú pé à ń sọ pé lágbájá jáde láyé o ẹnìyẹn náà wà á sọ yìí pé alẹ́ ti gẹ̀ẹ́sì irú eléyà ti kí ni o ọ̀sẹ̀ sọ dáadáa àwọn ọ̀rọ̀ tó pọ̀ wà lórí ẹ̀ ṣùgbọ́n kì í ṣe ibẹ̀ ni à ń lọ tó bẹ́ẹ̀. àbíwò làwọn àbímọ̀ pé yẹn lásùmọ̀ tán níbi kó kú òun náà ní kéèyàn gbólóhùn la ilaha illallah kótó di pé yọ jáde láyé ẹlọ́rọ̀ tá a fi sọ fáájú pé màmú kí á kẹlẹ́ni yìí la ilaha illallah ẹ̀tọ́ bá ti gbé ọ̀rọ̀ àtọ̀gbẹ̀yìn rẹ̀ jẹ́ la ilaha àlùjẹ́nà irúfẹ́ ẹni bẹ́ẹ̀ máa ti kí ni ọ àwọn àlùjẹ́nà. àti kéèyàn tún kú ìrọ́ṣì ìjẹ̀bí pẹ̀lú kóògùn kọ́ máa dà ní kí ni máa dà níwájú èèyàn àpẹẹrẹ pàtùbọ̀ téèyàn dá nìyẹn. àpẹẹrẹ pàtùbọ̀ téèyàn dá òun ní lóru alẹ́ àlàbí àbí yẹn dẹ̀ kú lọ́sàn-án àpẹẹrẹ nìyẹn. afẹ́rẹ́ fásùmọ̀dé yẹn da àwọn oníkẹ́ yẹn kú síbùdó ọjà afẹ́rẹ́ nìyẹn afẹ́rẹ́ fásùmọ̀dé yẹn da àwọn oníkẹ́ yẹn tó máa jagun lọ́wọ́ ṣé àfẹ́ nìyà ló kú síbùdó ọjà ni afẹ́rẹ́ bẹ́ẹ̀ yẹn látùbọ̀tán òun ni kígbóná fáyìn èyí táwa sọ di láburú lọ́dọ̀ wa bí báyìí láburú ni fún kébè ìgbóná yẹn ọlọ́run bá mi ṣe bí àjẹfáwọn aláìmọ̀ rẹ̀ ṣùgbọ́n fún nígbà gbọ́dọ̀ lọ àtọ̀ àwọn òṣìṣẹ́ hájá tún lèkulè muslim títọ́ òun náà bí ipa onígbàgbọ́ òdodo ó ń tọ́ òun ti kíni o ó kúkú jẹ àpẹẹrẹ tí àtúbọ̀tí yẹn da òun náà ni kí àìsàn inú tọ́pá yẹn ó yẹ pé ikùn ní nǹkan yẹn ti yọ yẹn lẹ́nu ó ń tọ́ òun kú lórí rẹ̀ àpẹẹrẹ pàtùmọ̀tì rẹ̀ da ni àpẹẹrẹ pàtùmọ̀tì yẹn da òun ni kí yẹn kú pẹ̀lú kọ́tẹ́ẹ̀lì sínú omi àbíbẹ̀ ẹ̀kọ́ kí ni kó pa èèyàn oníkẹ́ ní kó síbi tí ìjọba sọ fún un fẹ́ da títí ìyàn á ní jáde fẹ́ wọ́n á ní kí ló dé òun fẹ́ kú jẹ irọ́ ilé kẹ̀ ń kó pa sọ́yálé àtijọ́ ní pé kò rí túnṣe ọ̀sọ̀kù kò fura ọ̀sọ̀kù ilé bá wọ́n pa àpẹẹrẹ pàtùkọ̀ téèyàn dá tó gba àwọn kíní yìí ló dẹ̀rẹ̀ o àpẹẹrẹ pàtùkọ̀ téèyàn dá òun ní kó sì rìn kú toyútoyú ọ̀fẹ́ bímọ lọ́dọ̀ wa lọ́hùn tóbi bá kú bẹ́ẹ̀ wọ́n láwọn olóró ẹ̀rí àpẹẹrẹ pàtùbọ̀tán ti dáa ni àwọn nǹkan yìí wọ́n pọ̀ nínú ẹ̀rẹ́ ni kí ni jó yẹn pa wọ́n lẹ́sẹ̀ kí máa mú wọn kù tí ó ti ẹni tí bá pa onítọ́rọ̀ ṣùgbọ́n wáyé bẹ́ẹ̀ ni o àpẹẹrẹ pàtùbọ̀tán yẹn dáa ni àpẹẹrẹ yẹn òun ni kéèyàn kú fi ti ìyẹn kú dáadáa apẹrẹ tí àbúrò tí dá ìyẹn ń dáàbò bẹ́ẹ̀ àtẹmí ẹ má pa mí ẹ má lé mọ ìyẹn jà fitafita wọn sàpàdà fi ṣe kí ni ọ wọn fi pa ẹ apẹrẹ tí yẹn sẹni apẹrẹ tí àbúrò dá òun ni fi lọ́la lẹ́ni tó wà níbi ní táwọn sọ́jà mùsùlùmí ti máa ṣe kí ni ti máa òun náà wà nù ẹni tí ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ afẹ́rẹ́ fásùbọ̀ tí yẹn dá àlùmọ́tò alẹ́ amẹ́lì ń sọ rẹ̀ tí yẹn kú lórí iṣẹ́ dáadáa ìwọ ni kí yẹn lọ bá yàwó yàwó ṣe wọn á dojú bẹ́ẹ̀ ni kí ni máa ń gbé wọn ẹ máa ń lọ́ba wúlò lẹ̀ láti lẹ̀ aláyà tó wọ́n ti ń tọ́ wọn ọ̀dà tó wọ́n fẹ́ẹ́ rẹ̀ ọ̀dà rárá wọn lọ jù sọ ọlọ́run pẹ̀lú wáyé lá ilá àyínlá lá ẹ̀ rọ́ á wájú ìlá orí gbọ́dọ̀ la ilaha illallah lẹ́yìn tó fún wa ojú rẹ ọlọ́run ọba ọwọ́ akú sórí bẹ́ẹ̀ ọmọ àwọn àlùjànnà ẹni ọba gbàrà ìjọ kan tó fún ojú rẹ ọlọ́run ọba ó kú sórí bẹ́ẹ̀ ọmọ àwọn àlùjànnà ẹni ọba ti sàárà kan tó fún ojú rẹ ọlọ́run ọba ọwọ́ akú sórí bó ti sàárà yẹn ọmọ àwọn àlùjànnà. òkúrú tó kù wá bá kú a máa sọ dáadáa lórí ẹ̀ nígbà ọlọ́run kọ́ bá ní kẹ́ ṣe nǹkan báyìí wọ́n ṣe dáadáa báyìí wọ́n ṣe dáadáa báyìí. ẹ má jà gbàgbé hadith ìgbàgbà jùmọ̀ yìí bá sọ sọ́lá ní. àwa náà tí wọ́n gbàdé fi yẹn wa wọ́n lọ kọjá ní ara jàǹdà kan òkú kan tó kù. àwọn sì ní àléhà kẹyọ àwọn èèyàn ń sọ rere ń pa ẹ̀. kálukú wóríṣi ní dáadáa nípa ẹ̀. ẹ̀rí alẹ́ sọ̀tàlá wa sọ pé wájà bẹ́ẹ̀ kó làwọn lẹ́ẹ̀mẹ́ta ló wí bẹ́ẹ̀. wọ́n tó wá kọjá lára sàárè mi wọ́n ń sọ láboró ń pa ẹ̀ àwọn ń wọn nípa pé ó ń ni. àwọn sọ̀tún láńsọ pé wájà bá sílẹ̀ mẹ́ta wọ́n làbá àwọn ọmọ ọ̀sán kàtọ́ ọ̀rọ̀ di ọlọ́sọ̀rọ̀ àná ni ọ. kọjá lára òkú kan tí ti wájà bá gbà wọn kọrin àtúkọjá lára ilé ìtàn sọ láàbùrú ń pa ẹ̀ ọdún níwájú àbá ni wọ́n lè sọ ọlọ́run sọ yìí pé ẹni wọ́n ń sọ rere ń pa ẹ̀yẹn dandan ni kó wà lè jẹ náà ẹni tó ń sọ bí ń pa ẹ̀yẹn dandan ni kó wọ náà. al-malā'ikatu shuhadā'u Allāhi fis-samā' torí àwọn mọ̀lẹ́kà ẹlẹ́ àtẹ̀rí ọlọ́run ni wọ́n jẹ́ sí sánmà wa antum shuhadā'u Allāhi fil-ard ẹ̀yin ìyẹn wá nìyí ẹ̀yin ni ẹlẹ́rìí ọlọ́run lórílẹ̀ ẹ̀rí wọ́n nínú ẹgbà wa àmì ìdíjọ́ ọlọ́run fẹ̀yìn onígbàgbọ́ òdodo ọlọ́run lórílẹ̀ àti kí àwọn mọ̀lẹ́kà sáǹsì hàn àìlẹ́ àìlẹ́sìnà ti bá ní Adam. àwọn wọn máa báyìí dáhùn máa tó wọn lọ. sọ ń ẹni tó kún dáadáa yẹn ní ń jáde lẹ́nu wa ọ̀rọ̀ àwọn là ọ àbẹ̀rẹ̀ lọ́wọ́ nínú ojúṣe wa òkú ti wá kú báyìí kí lọ́kàn báyìí awẹ òkú. ohun tó pe dandan fáwọn èèyàn kan náà àwọn mùsùlùmí tó kù wọn bá kú ní pé kán tètè wẹ̀. a ti sọ pa ìtètè yára fún gbogbo ohun dábàá sí yẹn. ìwẹ̀ yìí dandan ni o. pẹ̀lú àtẹ̀dáǹsọ̀tẹ́lá ń tọ́ pa. tó pẹ̀lú àtẹ̀sí òjijì ọ̀hún sọ́lọ́lọ́ àdàkọ́lá tó pa tóní ẹ̀ ìlú omi máa ń wọ́n ti dẹ̀ ìyẹn ni tó kú níbi tó ti ń ṣe làbẹ́yì káwọn akọ́mọ làbẹ́yì. àti ìgbà tí ọmọ anáṣọ sọ́lá ń gbé jáde láyé ẹ̀ Zainab tọ́ba pé ìṣẹ́nà àkàràkà ẹ̀wọ̀ ẹlẹ́mẹta abẹ́ ẹ̀ márùn-ún abẹ́ ẹ̀ méje wọ́n ní tá a bá yẹn àwọn kẹ̀kẹ́ ń bẹ tá sọ wíwẹ̀ tá a yẹn kọjá mẹ́ta tá rí síbẹ̀. wọ́n sọ wípé yàní ìwẹ̀ tá wẹ̀ yìí tí ju mẹ́ta náà lọ ọgbọ́dọ̀ máa wẹ̀ jẹ́ ìyẹn ni pé five seven ẹ̀rí kí báńkì sọlá mo ti ń sàlàyé nìyẹn. tàbá fẹ́ wẹ̀ láwọn ọ̀wẹ̀ yìí ká ló sílẹ̀ ọ̀ bí ipò ọ̀sẹ̀ lọ́wà ajẹ́kára sàjọ dáadáa àti ohun tó bá wà nípò ẹ̀ wọ́n ní dàbọ̀ ṣe. ìkẹrin ká tó lo bí lọ́fíńdà pẹ̀lú mi yẹn yẹn kẹ́ ẹ̀ dá tó bá tẹ̀ jẹ́ ká abẹ́ káfúrà bá ti pẹ̀lú mi yẹn káfúrà kẹ́ ló tẹ̀ dá yìí. ìkarùn tó bá lómìnrin tí wọn bá fa irun rẹ̀ wọn sì lè bá wọn fọ irun yẹn dáadáa ìkẹfà wọn ní pé kí wọn da irun ní lẹ́gbàá mi ìkeje kí wọn bá irun yẹn sọ́nà mẹ́ta wọn á jù sẹ́yìn ìkẹjọ ọ̀tún ni kọ́kọ́ bẹ̀rẹ̀ àtàwọn àyàlùwàlá ìkẹsàn wọn ní kọjá sí pọkùnrin ní ọ̀wẹ́ ọkùnrin obìnrin ní ọ̀wẹ́ obìnrin àyàfi yìí tí a lè sàdáyẹ nípa rẹ̀ pé ọkọ lè wẹ̀ ìyàwó ìyàwó lè ṣe kíni o ó lè wọ ọkọ ẹ̀ tó bá nímọ̀ rẹ̀ tó dẹ̀ ṣe kíni o tó láyà rẹ̀. eléyìí jẹ́ àwọn nǹkan tí a gbọ́dọ̀ sọ lórí àwẹ̀kú àwẹ̀kú ẹ̀ wá ní kọkànlá onígbé tá a bá fẹ́ wẹ̀ òun ló fa kílọ̀ọ̀kì náà àpapọ̀ àwọn ẹ̀ a gbọ́dọ̀ lo bí èkìtà àyẹ̀bẹ̀rẹ̀ tẹ̀ kọ́ òun gẹ́gẹ́ alára agbásọ̀bù lára ẹlòmíì ò lẹ́bọ̀ ẹ̀ àgbọ̀dọ̀ sí òkú lẹ́bọ̀ sí foundation gbàgbọ́dọ̀ wà wọ́n ti sílẹ̀. ọ̀rẹ́ bẹ́ẹ̀ báyìí àwọn tí wọ́n ń ta àtakò lẹ́yìn lè wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ́ àtẹ̀bí òsì ẹ máa wá wẹ ẹ lábẹ́nu bẹ́ẹ̀ tó bẹ̀rù títà ọ̀dẹ̀ ni máa ti tọ́sẹ̀nu ẹ̀rí tá a bá ti pọ́ sọ lára ẹ̀ tán a fi gàgà sí wọ́n ní báyìí wọ́n ti ń ṣe lóṣù àkókò sọ́lá ní. ṣe hadith ya wáyé kàkẹ́ náà dẹ́sẹ̀ kí ni o ó yẹ nànà. bákan náà inú nǹkan tí a tún lè yọ́lẹ̀ àti ẹ̀sìsọ yẹn fífi ọkọ lè wẹ̀ yàwó yàwó lè ṣe kí ni o ó lè wẹ̀ ọkọ rẹ̀ ìyẹn tẹ̀sán dáadáa. bákan náà ẹni ọba mọ súnnà ẹ̀wẹ̀ ni wọ́n fẹ́ kọ́ wẹ̀ wẹ̀ nínú àwọn nǹkan tá à ń kí àkéjọ àti ẹni wọn bá mọ nǹpa rẹ ni wọn fẹ́ kó ti kí ni ọwẹ o kẹni ẹ sì tún jẹ ni tí ó tẹnu rẹ bá wò yóò mọnu yóò mọnu kò ní máa sọ gbogbo nǹkan tí ọkàn rẹ bá kọ yá ẹ wọ òkú dáadáa ṣe gbogbo ẹ̀jẹ̀ ń tútù kàṣùkà lẹ́nu rẹ̀ ká ló ọ́ ní gbogbo owó tó wọ́rọ̀ yìí àtàwọn abẹ́rẹ́ tí yẹn máa fi dáadáa ní ọba lè ṣe àtọ́ta fi gbọ́ kíní gan níbi kéèyàn fi wò wílé nù. wọ́n lọ sí ọlọ́ngàn yìí pé ẹni yóò tó bá wẹ mùsùlùmí ọ̀kẹ́ta máa rí i ó sì pa gbogbo nǹkan tó rí ń bẹ̀ mọ́ lábàá wọn àbúlẹ̀kùn àgbáyé ni ọ̀rọ̀ àforíjì ogójì ni ó yìí ọmọ ní kápá wọn lábò ẹni ọba gbẹ́ kóòtù fún mùsùlùmí sàárè bá ẹ̀jẹ̀ nìyẹn kójú jì dáadáa kó jìrì àlejò ká àjẹrè mọ́sítánì àtìkánà wọ ìjà ìlà yọ̀ ọ̀nà ìyá rẹ̀. wọ́n á lè fún ní kíni o láàdá odidi ilé kan tóun nìkan máa dábí jọ̀bẹ̀ ìlà ìyá rẹ̀. ẹni wọ́n wá fi aṣọ sókù la àti ìyẹn lè máa wá di tókù yín kú ni yàtọ̀ sẹ́ni fi ń sóògùn tí fi ń pin náà ẹjẹ́ mi ọlọ́run aṣọ wa ẹni ọkọ̀ aṣọ sókù la wọ́n lẹ́ ẹ̀gbọ́n wọn kẹsí àwa ti lọ fún àpàlẹ ní náà aṣọ ọbọ aṣọ yẹn dẹ ó máa fọ ara dáadáa yóò kì í bí tó wẹ́n ní máa fẹ́ rí sẹ́yìn náà mọ̀ yà bá mi ẹ mọ ọkàrí yẹn òkè dáadáa yóò kì ra dáadáa á láti pásọ mi ló tún dalẹ́ ẹ bá tún rí àwọn ọmọ tẹ́lu títí tó máa dàbí dọ́lọ́sà láì wọ́n fẹ́ ká ló kó sì kó òkú dáadáa tí ó gbára wọn. ẹni wá wá lè ra sọ gbòkú ọlọ́run tẹ̀sí máa wọ̀ ọ́n náà lásọ níjọba ìdàgbé àwọn tó ń dòkè lọ́wọ́ máa wọ̀ àwọn aṣọ àárín alágbè aṣọ tí yọ bọ̀rọ̀bọ̀rọ̀ ọlọ́run máa wọ̀ fún láàrin sínú. èyí jẹ́ àwọn nǹkan tí àtúngbọ́dọ̀ ti kí nípa àwọn òkú wa. tó um, nínú àwọn nǹkan tí àdúgbà kì í ṣe ẹnìkan ẹni ọba wẹ̀ wọn fẹ́ kó wẹ̀. pẹ̀lú hadith tọ́wáyé tí mo ń bẹ́sẹ̀ ní yìí jẹ́ fani ẹ̀mtẹ̀sì. ẹni tó bá wẹ̀ òkú kóun náà wẹ̀ wọ́n wọn ni hàmẹ́lẹ́hu ẹni ọba bá wọn fọ́ kókù tó bá wọn gbé fani ẹ̀sà ó ṣe kí ni ọ ọ sálù àlá bákan náà nínú àwọn nǹkan tó tó wà lọ́rùn wa ni pé ẹni tó bá kúkú jẹ̀rí àníwẹ̀ o àníwẹ̀ kódà kámọ̀ yìí kọ́ dáná ìjẹ́nẹ́rà bíi ti àáfàá wa Hamzala rọ́dí aláàbọ̀ àyìn ẹ̀rí pé wọ́n tí wọ́n ti kí ni o tí wọ́n sì gbéyàwó náà ni wọ́n gbọ́ pé jihadi ya wọ́n sì lọ bẹ̀ báyìí. wọn wà dé wọn bá wọn fẹ́ wẹ̀ òjijì ọlọ́run hàn láàtò kẹsì lò ẹ̀mí ìsọ̀gbẹ́ wẹ̀ o jani hamzala ibn ali amir hadith abdullahi ibn zubair níbi ogun ọ̀fẹ́ lónìí wọn làwọn fẹ́ wẹ̀ ó ní jẹ́nẹ́bà làwọn ṣèyàwó ni ó ní jẹ́nẹ́bà làwọn pé kì í hà nìyà wọn á fẹ́ òjijì ọlọ́run rẹ̀ hàn ìnnẹ̀ sọ ìbẹ̀kùn. ọ̀rẹ́ yìí yóò tọ̀wọ́ sílùú pẹ̀lú mẹlẹ́kíkà ẹ̀yin orí wọn lè mírí wọn. àwọn mọ̀lẹ́kà ti wẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. pásítálù sọ ìbàdà ẹ lọ́ọ́ bá ń béèrè lọ́wọ́ ìyàwó ẹ̀ pé kí lọ́ọ́ bá tán bí wẹ̀ ìyàwó bá ní bẹ́ẹ̀ ni káàlájà wà wọ ẹjọ́ lọ́gbọ́n yóò jáde lé báyìí jẹ́nẹ́bà fẹ́ lára ẹ̀ lọ́gbọ́kọ́rọ̀ ogun ọ̀rùn fẹ́ tẹ̀lẹ̀ ọkọ̀ ọ̀tà ti jẹ́nẹ́bà ti jẹ́nẹ́bà ẹ̀rí àdéhùn tí ó lálàáfíà ni àti wá wẹ̀ kú tán abẹ́ papọ̀ sókù la tẹ́tẹ́ ní ká papọ̀ sókù yẹn náà lára o àyàfi ẹ̀hẹ́ pẹ̀lú àdéhùn àti sọ̀tẹ́lá ń tọ́pọ̀ àtẹ̀ǹgbẹ́ ní tó bí ìkàrọ̀mù yẹn tí àkúnmí rẹ̀ tọ́tẹ̀ mọ́lẹ̀ ẹ̀rí pàtó yẹn náà lórí kan fi ṣe kíni o kan fi ṣe aṣọ ikú rẹ̀ aṣọ ikú yìí àbówó téèyàn ó fi rà mímọ́ ẹlẹ́lẹ́ báyìí nínú dúkìá òkú ni wọ́n fẹ́ kọjá làwọn àfáà wa ni wọ́n máa ń pín ogún fún wa ni wọ́n fi máa ń mú ọ̀rọ̀ wa wípé àwọn ọ̀fẹ́kùkù kan bẹ ẹ̀tọ́ márùn ni wọ́n máa pè ní àlùfẹ́kùkù àlùmọ̀tà àlẹ́ ọdún mítàríkà àwọn ìwọ̀ márùn tó ṣe kókó tó ṣe pàtàkì nípa ohun tó kù bá fi lẹ̀ àkọ́kọ́ nínú rẹ̀ òun náà ní mọ́kúnú tẹ̀síkìrì owó dáàbì palẹ̀ mọ́ wò gbogbo dáàbì ti palẹ̀ mọ́ wò nínú dúkìá òkú wọn bẹ́ẹ̀ bá ti wù. àwọn tí ó wẹ̀ tí wọ́n bá láwọn gbòòrò wíwẹ̀ nínú dúkìá òkú láti. aṣọ òkú nínú dúkìá òkú láti mọ́ ọ̀dà àgbà. ilẹ̀ tá a fẹ́ sin òkú sí àwọn yẹn láwọn máa gbowó báwọn máa gbẹ́lẹ̀ nínú dúkìá òkú láti mọ́ alẹ́ ẹ̀fọ́ abẹ́gbó kù séjì ká iṣẹ́ wa lẹ́ ìjìnà ẹgbẹ́ bá ti mọ̀ pé súnà nínú kẹta padà mẹ́nu báyìí. nínú dúkìá òkú láti fáwọn abánigbó tí wọ́n láwọn gbòòrò gbígbé tí wọ́n báwọn gbòòkù jó mbẹ tí wọ́n bẹ lábẹ́ kú dàbí àyìnà gbòòkù jó tí wọ́n máa jù síra wọn ọgbọ́dọ̀ jábọ́ wọ́n sáré ìtàn. eléyìí wá àti gbòòkù jó pé òkú yẹn wá kẹ́ gbé séjì ká táàbì gbé dé àwọn aláwọ̀ gbowó báwọn gbèsè jìkà ẹ̀ lọ bí ẹ bá fún máa ń dara lẹ̀ yóò wo díẹ̀ iye owó báyìí nínú olókè òkú láti ṣe kíni o láti wò eléyìí ọjà nǹkan tí a gbọ́dọ̀ ṣe kíni o tá a gbọ́dọ̀ ṣe àkíyèsí rẹ̀. hadithi Khabbab bin al wọ́n ní a ṣe pẹ̀lú ìdíṣẹ́ ọlọ́run sọ̀tún lójú ọ̀nà ọlọ́run àti wọ́n ojú rẹ̀ ọlọ́run dandan sì ní kágbáládá lọ́dọ̀ ọlọ́run níbẹ̀ nínú ẹni tó ti lọ tí ò rí làádá kankan gbà rárá bí ju ọmọ tó bí kú nínú ẹni tí ò rí làádá kankan gbà wọn náà ni wọn kà á wò wọn ọ̀rẹ́ yìí rọ́ọ̀dì ọlọ́run tàrà wọn pa gbogbo kọ́kọ́ balami yóò jáde lọ òrìṣà yìí wọn ò rí nǹkan kan fún ọmọ olówó dẹ̀ ilà nàmìrọ̀ àyàfi bí a sọ ìró ẹyọ kan pé wọ́n ní aṣọ yìí táwọn bá gbé sígbà yà fà wá mọ̀tà àbùnà ọ̀rẹ́ ọ̀dì ọ̀lọ́tàlá kánájà tẹ̀lé ìjìlá rẹ̀ ẹsẹ̀ rẹ̀ méjèèjì ọ̀yọ̀ síta. tábàbá ni ẹja gbé fún mẹ́ orí máa yọ ọ̀tà wọ́n ti ọlọ́wọ́ dẹ̀ sójú ànábì ti wí sẹ̀lẹ̀ ẹ̀rí sẹ̀lẹ̀ sọ́lọ́wọ́ àdùsálà òjijì ọlọ́wọ́ wa sọ fún wọn jọ èké dọ̀rùn ha yẹ́lì ráàsà dọ̀rùn ha mímọ yẹ́lì ráàsà ẹgbẹ́ aṣọ yẹn níbi tí ó débi orí rẹ̀ nínú rìwáyà mi wọ́n ní ẹbí borí rẹ̀ wọ́n jẹ́ àlù wàhálà rìjìlẹ̀ yìí àìyésì rẹ̀ òun làwọn àbáyé wa ló wá lọ bẹ̀rẹ̀ ìwé ẹrù kẹ́tí wọ́n ń dà nínú gbogbo. ìyókù táwọn òde yẹn ẹ lo iskil iskil yẹn ọfẹ ìjọ márùgbó ń sẹ́yìn sẹ́yìn mọ́ ti jẹ́ márùgbó ń sẹ́yìn ewé ṣùgbọ́n ó lo oorun dòdò tí wọ́n máa mọ́ yẹn òórùn rẹ̀ kó ti fìrin lọ ìbádé fìrin mọ̀ ewé fìrin tí máa ń gbowó lágbo báyìí òórùn rẹ̀ tún lágbára jù yẹn lọ wọ́n lọ́n pè máa ń wọ́n sẹ́yìn wọ́n ní ìṣirò yẹn wọ́n fi díbi tó kù ní ara rẹ̀ wọ́n náà fọwọ́ ni wọ́n mí nà wọ́n ní àyè ní àtìláfò sámọ́rọ́sùn lọ́wọ́ ayé yá ìjókòó ha wọ́n bẹ́ẹ̀ nù wa tó ti gbé sọ̀rọ̀ ẹ̀ ti gbó báyìí òun èkó o tí rìn ìtẹ́jẹ́ àdéhìí wà nù bùkọ́rí èké wọ́n wọ́n gbogbo ẹ̀ lágbára débi wípé wọ́n rà sọ tí wọ́n fi sí i tí ó tó àfàwà fún sàmù rẹ̀ nínú nǹkan tó tún tẹ̀tọ́ wọ́n fẹ́ ká sọ yìí gbogbo ara dáadáa lòdì àfihàn ńlá kó kó sọ bí ọba bí wọn ọ̀sá ni ètò dáadáa mọ́ sí mọ́dílé yẹn náà lọ bí ọba bíi méjìlá tí ó tó dáadáa tí ó gbogbo ara rẹ̀ pẹ̀lú hadith jẹ́mu abdullahi rọ́dí àlọ́ àwọn náà lè ra sílé tọ́láwọn èèyàn ìkánjú máa ń bá wọn ẹlòmí olówó ń ṣe dáadáa ní ìkẹ́ bí ọ̀dá ní òdùdè lọ́kẹ́ lọ́ọ́ máa sọ bí ọ̀tẹ́ yẹn lọ́rùn wa. àtọ̀tọ̀ bá lẹ́yìn o lè ti máa rà á pamọ́ ó sì máa júwe rẹ̀ bí eléyìí ní ọ̀gbà yóò di báyà ọba ti ka mi mọ́lé bí ìnìkan ti mú o. aṣọ yìí wọ́n fẹ́ kó gùn kó gbó gbogbo ara ẹlò hadith jáde náà sọlá ọjà lọ́kàlá wọn láti sọ tó kú wọ́n wá sí síbi aṣọ tí ò bu ara lálẹ́ wọ́n sì ní wọ́n ti sọ lọ́wọ́ ọba zájàrà wọ́n jágbe mọ́ wọn pé ẹ gbọ́dọ̀ tẹ́ o bẹ́ẹ̀ sìn yẹn lálẹ́ mọ́ láti kí wọn sí la àyàfi tí ìnira bá ń bẹ́ẹ̀ lókun nínú ọ̀rọ̀ mi tí wọ́n là nẹ́ẹ̀mí tó sọ pé tẹ́ bá fẹ́ fi aṣọ bárò òkú ẹni kọjá aṣọ tí ò tó dáadáa ẹ bá lágbára àti ṣe bẹ́ẹ̀ ẹni ó tó ẹni pé wọ́n ní dáadáa tá nẹ́bí wí yẹn aṣọ yẹn gbọ́dọ̀ mọ́ yóò kì yóò bò gbogbo ara yóò wọ àwọn ọ̀túnwọ̀tún àti ká nẹ́ni àfa ọ̀ ẹ̀rí tọ́wá yìí pé aṣọ yẹn lọ fún gẹ́gẹ́ bá a sọ fún alẹ́ kan wọ́n ká fi borí á ju àyè yókù lẹ̀ bí èsì àdéhùn àfa àwọn sàbùnà mẹ́rin lásán pa wọ́n sí. wọ́n ní sábà wá kéré ṣùgbọ́n àwọn òkú lọ́kọ̀ yìí wọ́n ní gbogbo àwọn èèyàn tọ́kọ̀ àlejò wọn sínú aṣọ kan. ìṣẹ̀lẹ̀ ẹni ká wá sọ ẹ̀kọ́ kan fún wọn. ẹni tó bá ní Kùránì yìí mo la máa dojú ẹ̀kọ́ kíbla láàrin wọn pẹ̀lú hadithi Anas lọ́wọ́ lórí ẹ̀sìn. bákan náà aṣọ ẹni tó bá kúkú jẹ̀rí wọn gbọ́dọ̀ bọ̀ ní aṣọ tó kú sínú ẹ̀yàn á sì tasọtasọ yẹn pẹ̀lú ọ̀rọ̀ tó ti jọ ọ̀rọ̀ tó ti àwọn tí wọ́n kú sójú ogun aṣọ wọn náà ní kẹ́ dàbò wọn ẹ̀mí ìbọ̀. a lè lo afẹ́yọ̀ kan yàní ká lo afẹ́yọ̀ kan àbí kó jù bẹ́ẹ̀ lọ wọ́n ní wọ́n ti ṣe fáwọn sọ̀sọ́lá àbí báwọn sọ̀sọ́lá ti ṣe pẹ̀lú mọ́tàbù tó ti pàṣọ kan náà wọ́n ti kí ni wọ́n lò nígbà tí wọ́n rí jù bẹ́ẹ̀ lọ adẹ̀sọ́ fún ayé pẹ́ni tó gbé ìkọ́ọ̀mù tó jáde láyé aṣọ rẹ̀ méjèèjì náà wọ́n fi ṣe kí ni ọ̀hún èyí tó fi pa kájà àti èyí tó fi lọ́ọ̀dì òun náà wọn á fi sí. asọ̀tà báwa bẹ́ẹ̀ fi sìnkú afẹ́ àwọn kankan bẹ̀ afẹ́ kó wáyé kó jẹ́ kúkú. sọlá ní sọ̀sọ́lá nínú súnáni àbídà ó wọ́n lè jẹ́ ọlọ́run pé elbèso àti elbaso nínú ìyá rẹ̀ gbọ́n. àlùbáyà aṣọ kúkú ní ẹ máa wọ̀ nínú aṣọ yín. fàyín náà kẹ́rù ìyá rẹ̀ kù òun ló lọ rí dùnú aṣọ yín wọ̀ òun ní jẹ́ máa ti kí ni o ẹ̀sìn kò yín sínú ẹ̀. aṣọ yìí wọ́n fẹ́ kọ́ jẹ́ mẹ́ta pẹ̀lú hadithi àyíṣà tó ọjà lọ tàrà àyìn. wọ́n ní òjijì ọlọ́run tó sọ́lá ní wọ́n ti sínú aṣọ mẹ́ta tọ́jà sọ yá mẹ́ta òun mú pin ṣùgbọ́n fún ni kò sí bùbá ń bẹ̀ kò dẹ̀ sí láwà ní bẹ̀. wọ́n kẹ́ aṣọ yẹn wọ́n gbé lórí ara wọn ìdárájì yẹn ni pé wọ́n kì í bọ́ ọ nínú ara wọn ni. bákan náà nínú nǹkan tá a fẹ́ ń bí aṣọ yẹn a fẹ́ kí táwọ̀bù hìbà ìyẹn aṣọ nílà tẹ́rẹ́tẹ́rẹ́ kó wà nù mẹ́ta yẹn funfun náà ló máa jẹ́ o ẹ̀tìlà tẹ́rẹ́tẹ́rẹ́ máa wà bí irú aṣọ tí sheikh wọ̀nyí wọ́n fẹ́ fàlà sí funfun náà ni o tùmọ̀ wọn á fàlà sí wọ́n fẹ́ kí kan náà àwọn aṣọ tá a fẹ́ fi sí èkú yẹn ó jẹ́ bẹ́ẹ̀ yẹn ọ̀nà ń pè ń wọ́n fẹ́ kọjá kan nínú aṣọ yẹn kódà wọn láti sọ sọlá wọn sọ nínú hadithi Abi Zubair látọ̀dọ̀ Jabir wọn ni man wajada sa'a ẹni ọba nígbà láàyè arísìkì dáadáa fálẹ yóò ká fanu fi sáwọbi hibara kó lo aṣọ nílà òkè ìpínyẹn máa lówó lórí. nínú gẹ̀dí ọ̀wọ́ ayé wa ta tún fà kan òun ni pé aṣọ yìí gan ni ká ti fi sí. tábà ti ní aṣọ yẹn tán á tù sí wọn lọ ń pè ní tẹ̀wéhìl àfìsí bí ẹ̀mẹ́ta wọn lọ́n sọ̀sọ́ láwọn báyìí pé ìdá jamaru tùmọ̀lìmáyé na ajimiru salasa ajimiruhu salasa tí ẹ bá ti kí ni o tẹ bá ti di òkú yín ẹ fi lọ́fíńdà sí ní kí ni o lẹ́ẹ̀mẹ́ta àbí túràrí náà lẹ́fẹ́ rún sí sójó lóru ẹ̀yọ́ jẹ́ mẹ́ta bákan náà kọ̀ọ̀sẹ̀ tó fún wa láti ṣàṣejù níbi kí ni o aṣọ tá a bá rẹ́ fi sí o ọgbẹ́rọ̀ lé sí ní mẹ́ta o ọgbẹ́rọ̀ lé sí ní mẹ́ta torí yẹn máa yapa sí irun tí wọ́n ṣe fáwọn sọ̀tẹ́lá yọ̀dẹ̀ já sí fáwọn ńlá owó láre ọlọ́sọ yẹn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí ni àǹfààní tó wà ń bẹ̀ ju pé ká má gbókù lọ ní òhù tó wà ń bẹ̀ lásán nìyẹn wọ́n dọ́rọ́ jù tọ́lọ́ sọ̀tẹ́lá ń sọ báyìí pé inna Allaha kariha lakum thalatha ọlọ́run kọ̀ọ̀kan mẹ́ta fún yín kọ̀fẹ́ kẹ́ ṣe kí ìlà wọ̀ kọ́ọ̀lì ó wí báyìí ọ̀sọ̀ báyìí ọlọ́run ọ̀fẹ́ fún yín ọ̀yẹ̀dọ́ àtìlmẹ́ẹ̀l ọlọ́run tún kọ̀ fún yín ìmọ̀ ara dúkìá lára láre ẹ máa fi dúkìá ṣòfò bẹ́ẹ̀ náà nìkan yẹn lọ mú aṣọ ẹgbẹ́ ẹ bá wa ra ọ̀pá twenty àà lórí pásìkò yìí náà àti ọ̀pọ̀lọpọ̀ béèrè nígbà táwọn ànẹ́bí ọlọ́run tí wọ́n wà láyé wọ́n ní kó dá ká má gẹ́gẹ́ bí sèkùnà Al-Albani rahimahullah ta'ala wọ́n ní wàlúmọ́ asòfin ìdálíkà kan rọ́jò obìnrin gan alára gan mẹ́ta náà lọ́yẹ kí tiẹ̀ náà jẹ́ gẹ́gẹ́ bí ìtọkùnrin ẹ̀ wá rí adébẹ̀ gbígbé òkú gangan tún ni wọ́n fẹ́ ká gbé òkú yẹn dandan ni ká gbé òkú ká dẹ̀ máa tẹ̀lé tán bá ti gbé yẹn jẹ́ ìwọ mùsùlùmí nínú wọ̀ bíi mẹ́fà nínú ẹgbàá wà mí márùn-ún wọ́n láǹkà sáwọn pé hakul mùsùlùmí alẹ́ mùsùlùmí ìwọ mùsùlùmí lórí mùsùlùmí nínú ẹgbàá wà míì ìwọ mùsùlùmí lórí ọmọ ìyá rẹ̀ ó ní márùn ní rọ́dù sálámù ìmáda sálámù padà sẹ́ni tó bá kíni wàyí àdọ̀tún mọ́rí ìlọ́ọ̀bí aláìsàn òwò ẹ̀sìn báwọn ìjànà òkú kéèyàn tẹ̀lé débòjì ìwọ mùsùlùmí sí mùsùlùmí ni wà ìjábàtú dáàwà àti ìjẹ́pẹ́ ìtani o ìjẹ́pẹ́ ẹni tó pè wá sóde ìyàwó àbóde àpèjẹ wọ́tọ̀ṣùmíìtò làáfẹ́ ẹni tó tọ́ nípa bẹ́ẹ̀ ká tẹ̀ lókun yẹn ojúṣe wa ni wọn náà àwọn súnà tá a gbọdọ̀ fi jáfara ni ká má gbàgbé pé ìtẹ̀lé yẹn méjì ló máa jẹ́ ìtẹ̀lé àkọ́kọ́ òun nígbà tá a gbé kó lọ́dọ̀ àwọn ìyàwó ẹ̀ títí máa ń ṣe fàájì tẹ́lẹ̀ àdó àwọn ọmọ ẹ̀ tá a gbé jáde kó nulé tá a lọ kírun sí la ìtẹ̀lé kejì òun lèyí tá a máa gbé láti ibi tá a ti kírun sí la lọ síbi kíni o lọ síbi tá a bò mọ́ wọ́n ní sẹ́wárí títí ẹlẹ́ẹ̀kejì yìí òun ló lágbára ju tá lákọ̀ọ́kọ́ lọ ààrẹ tíkẹ́ẹ̀tì ìgbà tá ń lọ gbé sáàyè rẹ̀ gangan yẹn ló lágbára jù wọ́n ní yẹn gangan lọ́wọ́ àná ọ̀rọ̀ tó ti jọlọ sọ̀tọ́ láńkọ́kọ́ báyìí pé ẹni ọba gan ní òkú láti ilé rẹ̀ nínú ìgbà wa mi ẹni ọba tẹ̀ lókù mùsùlùmí ó nígbàgbọ́ ó dẹ̀ ṣe kí ni o ó dẹ̀ sì ṣèṣirò rẹ̀ yípo òun fẹ́ sẹ́ lọ́dọ̀ ọlọ́run tí wọ́n fi wá kírun sókun yẹn la ọlọ́hùn kìrọ́ọ̀t ọmọ àgbàládá ní ńlá tó tóbi ẹni ọba tó wá gán ní òkú tó fi sìnkú ẹ ajá wípé ládání ńlá méjì òun lọ́ọ́ máa fi kíni ọ lọ́ọ́ máa gbà wọ́n wá bí òjíṣẹ́ ọlọ́run sọ́lọ́lọ́ àṣálá léèrè pé kíni àlùkìrọ̀ ọ̀tọ́ òjíṣẹ́ ọlọ́run níbẹ̀ ni ó ṣe déédéé òkè ní ńlá méjì ẹ òkè ní ńlá tó tóbi méjì wọ́n nínú ẹgbàá wa mi òjíṣẹ́ ọlọ́run pé kúlò kì rọ́ọ̀pìn mẹtìló gbogbo òkè kọ̀ọ̀kan àbẹ́ èmi ò rí ná lóòótọ́ ọmọdé mọ̀dínà ṣùgbọ́n rí wọ́n ti ti bàkín àtìlédè gbogbo àwọn àyè yẹn nígbà yẹn tó àwọn tó bá débẹ̀ wọ́n á rí pé òkè yẹn wọ́n ló ga ọ́ dẹ̀ ti ṣe kí ni ọ ó bẹ́ẹ̀ bí ládé yẹn ti wá máa ṣe kí ni bí ó ṣe tó nìyẹn. nínú àwọn ojúṣe wa wọ́n ní bíbáyìí ìtẹ̀lókù yìí kágbà pé ọkùnrin nìkan ló ní kọ̀ọ̀kan bí wọn. à ń gbókù lọ bò kì í sojú sí àwọn obìnrin. ṣùgbọ́n wọ́n lè bá wa kírun sókù la. àwọn máa ti wà níbi tá a fẹ́ kírun sókù la. ṣùgbọ́n wọn ò ní bá a gbé òkú lọ sí ibojì. wọ́n sọ wọ́n sọ sẹ́lá ń fáwọn obìnrin láti ṣe bẹ́ẹ̀ kíkọ̀ tó ni oúnjẹ náà yà tẹ̀sí gẹ́gẹ́ bí ọmọ àtẹ̀yà radiyallahu ta'ala anha bí wọ́n ti sọ wọ́n wọ́n máa kọ̀ fún wa tí òjíṣẹ́ ọlọ́run máa ń fún wa kò ṣẹ̀tọ́. tábà bẹ́ẹ̀ tẹ̀lé àgbọ̀dọ̀ tẹ̀lé pẹ̀lú ohun tó yá pàṣẹ sẹ̀ríà pẹ̀lú ká máa sun ẹkú ká máa gbóhùn òkè àwọn obìnrin lè léyìn ẹmọ láàyè àwọn ìyá mi ìwọ epo orí tẹ́lẹ̀ gba wọn ní ta fẹ́ gbé ta ta fẹ́ kírun yẹn wọn á fi borí kékeré kan lórí àtúwà àná ńlá wàlẹ́ àbá ẹ wá kìí sàsìkò rẹ̀ ni ìyẹn lè ṣe súnmọ́ alẹ́ la ṣùgbọ́n kì í sàdìkò rẹ̀ nìyí. ọba da kẹ́yìn náà lálùwà lákẹ́jẹ́ kájọ kírun sí àyílà àyè bàbá tó lọ yìí tó ìyẹn ọjọ́ nǹkan tó a fi gbọ́dọ̀ ṣe kí ni o ká ṣe àkíyèsí rẹ̀ a lè gbọ́dọ̀ gbé náà tẹ̀lé a gbọ́dọ̀ gbé tùràrí tẹ̀lé gẹ́gẹ́ bá a ti sọ fún wa ní ẹ̀ẹ̀kan yẹn. bákan náà àdìkìrì gan ò sí ń bẹ̀ àwọn tó bá a tọ́wọ́ jẹ́ tàwọn oníṣẹ́wù àwọn ni wọ́n ń gbé lọ́wọ́ bẹ́ẹ̀ láìláì làlá láìláì làlá onídìí onídìí gbogbo eléyàn ẹ̀rí. bákan náà tá a bá ń gbógun yẹn lọ wọ́n fẹ́ ká jẹ́ ọyá díẹ̀ ṣùgbọ́n kò ní jẹ́rẹ́ ẹ̀lú hadith tá a ti sọ fún wa ní ẹ̀sán. òkú yìí a lè rìn níwájú rẹ̀ ìyẹn lè rìn ṣùgbọ́n kéèyàn súnmọ́ àfẹni tí bá ń gun nǹkan ẹni tí bá ń gun nǹkan ọ̀yẹ̀ sí rúkàlùbá ha ẹ̀yìn òkú nìyẹn máa ṣe kí ni o ló máa wà. pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n láǹkó sọ́láǹkó báyìí àrọ́ọ̀kìbù ẹni tó bá gun nǹkan yẹ̀ sí rúkàlùbá ìjànáàzà ẹ̀yìn òkú nìyẹn máa máa rìn wàlúmáṣí ṣùgbọ́n ẹni tí ń rìn ìyẹn máa rìn ayétu ṣẹ́ àmì ẹ ibi ọba wù ni ọ máa tọ̀ bówù o lè bọ́ sẹ́yìn o bówù o lè bọ́ síwájú o bówù o lè bọ́ sọ̀tún rẹ̀ bówù o lè bọ́ sósìn rẹ̀ yóò sá súnmọ́ kú yẹn. àti pọ́mọdé akirun sóhun náà la pẹ̀lú pásítà àdúrà fún ìyá àti bàbá rẹ̀ àdúrà fún àtàánú. wọ́n ní gbogbo ẹ̀ lórí ilẹ̀ pé a lè rìn a lè rìn ní kíni ọ a lè rìn lẹ́yìn yẹn ṣùgbọ́n kí yẹn rìn lẹ́yìn yẹn òun ló fi lọ́lá jù wallahu a'lam pẹ̀lú àdìsọ pé ìtẹ́lẹ̀ ẹsẹ̀ ẹ ẹsẹ̀ yẹn ìtumọ̀ rẹ̀ ni pé òun lọ wájú ìyẹn ṣe ọ ìyẹn tẹ̀lé a sì lè kú nǹkan pẹ̀lú pé nǹkan máa máa rìn lẹ́yìn. ẹgbẹ́ bá ti sọ fún wa pé èèyàn ò ní di pé anẹ́wò alẹ́gùn kan. wọ́n ní ṣùgbọ́n ìtọ́ lọ́la jù òun ni kárìn ní nǹkan ẹ̀gùn kọ́. ìbọ̀sì ọ̀rọ̀ àárín àárín yìí láti sọ̀tà lámbá sábà wọ́n ní kọ̀ fẹ́ wá sísan sọ̀tà láńkó gun nǹkan pẹ̀lú bí kì í sọ̀rọ̀ kan tí sàwọ́ bá nù sọ̀rọ̀. n'ụlọ ní òjijì ọlọ́run sọ̀tọ́ la wọ́n wá gbé dáàbà jọ nǹkan ẹ̀gùn ó ti wà pẹ̀lú òun òjijì ọlọ́run ní ìgò ìgò. wọ́n nígbà náà sọ̀tọ́ wá tún fẹ́ẹ́ wọ́n tún gbé wá wá wọ́n wá sọ fún báyìí pé kí ló dé ní ilẹ̀ àwọn amọ̀lẹ́kà pàtàkì wọn gbọ́dọ̀ máa rìn tẹ́mi ọmọ wa ti kíni o ni máa gùn nǹkan. ìgbà tó wá ní fún amọ̀lẹ́kà ti padà yìí lọ sí bútù lọ́jọ́ ìfúnra fún mi padà. ọmọ yẹn pé tá a bá ń bọ̀ níbẹ̀ a lè gùn nǹkan wọ́n tá a bá ń lọ wọ́n fẹ́ ká ti kíni o kárìn. òun ló ti wà nínú àtọ́lẹ̀ sí ibùdó àlàlùbáni wàhálà ọ̀lọ́ láti jẹ́ súnà yìí tó jáde láyé wọ́n lè fi sọ ní pé òkú àwọn kan pé séjì kan ní kọ́ndẹ́rì wọ́n máa fi ohun sínú ọkọ̀ ebi díà ní. kọ́wọ̀ yẹn kílíà rẹ̀ ọkọ̀ mẹ́wàá tí wọ́n jáde láyé inú àsọ́lẹ̀ wọn tí wọ́n sọ kánú ẹ̀ nìyẹn. ibẹ̀ wá ní bàbá mọ́rọ̀ dé yìí níbi ọ̀rọ̀ ẹ̀rí wá ti sọ̀rọ̀ ọgbọ́n gbogbo pọ́ǹsì táwọn láti àwọn kìlí láàdọ́ta ní mẹ́rin òdìdí kọ̀ọ̀kan. káwá gbé òkú sórí ọmọlanke àbí mọ́tò ṣéèkù náà lágbá ni wà ṣùpàpọ̀lọ́ wọ́n lé léyìí ò bófin wọn o pẹ̀lú àwọn alámọ̀rí kí àkọ́kọ́ mini àdá kìlì kò fà títí àwọn kékeré ni. ìkejì àdádálẹ̀ nínú ìjọsìn torí sẹ́ ìjọsìn ni bá ti ń tẹ̀ lókun yẹn. ìkẹta ọ̀hún ni pé ìdí pàtàkì tá a fi ń gbókùn tá a fi ń tẹ̀ lókun wọ́n máa máa bọ́ fún wa wọ́n ní láti lè máa rẹ́ sí ọ̀run. torí bàbá mi fìyàn sọ ní ìtẹ́bí àwọn oníjà náà ìza tó dẹ̀ kírò kò mọ̀lẹ́ àkẹ́rọ̀. ẹsẹ̀ ló kù ni ìtẹ̀lé yẹn òun náà máa rìn létí ìjọ kẹ́yìn. ẹ máa wò ká ah, ọ̀rẹ́ wa yìí àwọn náà ti tẹ̀ láì ní èèyàn wá bí yìí wọ́n wá gbé ní òrùra ní òyìnbá padà yìí. yọ́n máa kìnìún náà báyìí o táwọn èèyàn ọ̀rọ̀ tẹ̀lé mi báyìí. ìtẹ̀yẹ̀ máa bọ́. ìkẹrin òun ni wípé á ṣokùnfà wọn sí á jẹ́ káwọn ẹni tí ó tẹ̀ lóko kéré àwọn tí ó gbà ládàá máa kéré ẹni tí ó bá ti rí ojú ìwé ògbà tí wọ́n ti yára gbé lọ ìní bá wọn wọn yà pa àti wípé irú ká máa gbókùn sínú ọmọ káàkiri wọ́n ní kò tiẹ̀ ṣe déédéé mọ́ nǹkan tá a máa ń ná káwá dìde lórí parí òkú wọ́n ní ẹni jẹ́ màá sọ̀rọ̀ tí wọ́n ń gbókùú bọ́ kátàyé dìde wọn ò lò ó mọ́ ó ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ráhùn sọ̀sọ́lá ń padà sí kíni o wọ́n padà yí padà. Agúnfẹ́ fẹ́ni tó bá gbogbo ẹgbẹ́ bá ti sọ wípé kó ti kíni o kó sàlù àlá nínú kẹta tó wá fẹ́ òun ni ìkírun sókù la gbàdá ti gbókù débi tá kírun sí la kákírun sókù la yìí pásítọ̀ kìtáyà ọ̀rẹ́ yẹn ti tó ni wọ́n sì kọ́ bá ti dájú ń bá ọ. Ná ọ̀rẹ́ yẹn ti tó ni. Àdébàmù Sọ́sẹ́lá ti pàṣẹ rẹ̀ nínú àwọn àhàdé ìtọ́kọ̀. Wọ́n ní arákùnrin kan náà wọ́n sáré àwọn Sọ́sẹ́lá tó kú níjọ́ ogun Káíbà. Wọ́n wá sọ fún ìjọ ọlọ́run Sọ́sẹ́lá. Ìjọ ọlọ́run yẹ kírun sí ọ̀rẹ́ yín lára. Ọjọ́ àyẹ̀wò ayé padà. Ìjọ ọlọ́run ní kò sí ohun tó fà. Tẹ̀rí ọ̀rẹ́ yín tí mo ní kẹ́ kírun sí láì. Wọ́n fi sabilillah ó ti jí ọrọ̀ ogun ó jí gbé tí wọn ò pín fún ọ̀pá tẹ́sínà ẹ̀mọ́ta àwa tú ẹrù rẹ̀ wò àwa bá a bá ìjàdọ́jọ́ bíi ibi góòlù àwọn ìyàwó níbẹ̀ tí ò tẹ́tẹ́ tẹ́tẹ́rẹ́ hàn méjì torí bẹ́ẹ̀ lẹ́sẹ̀ ní ojú òjèmi ò kí wọn ò sí láàrin ọ̀daràn yìí lábẹ́ bẹ́ẹ̀ àwọn méjì kan bẹ lórí pé èsì tẹ̀tẹ̀ ní kákìrún sí wọn la alákọ̀ọ́kọ́ òun ni àfihàn lẹ́rí làmúyẹ́bùrọ̀ ọmọdé tí ò ti dàgbà wọ́n ní sọ́ra ìṣẹ̀lá òkèrún sọ́mọ rẹ̀ ìbára kí ìmọ̀ lára ń lọ jáde láyé wọ́n ní gbọ́dọ̀ ìyàwó àyìn ìṣàwọ́jà lọ́ta àyìn ha àwọn ni wọ́n mú ọ̀rọ̀ yìí wáyé pé Ibrahim ọmọ anẹ́bí jáde láyé ó sì jọ ọmọ oṣù méjìdínlógún ọdún mélòó ni à? ọdún kààrọ̀ wọ́n ló ti ṣe ọlọ́run wọn kírun sí la ẹni tá a tún ní kírun sí la ní ṣẹ̀hí ẹni tó kúkú jẹ̀rẹ̀ ọ̀rọ̀ anẹ́bí kírun sí wọn la. ṣùgbọ́n bá tẹ̀lé àwọn á kírun sáwọn ẹni tá a fẹ́ máa sọ yìí la àtẹ́gọ́lì kọ́dà bọ́jẹ́ sákọ́tù ètò bí òbó fi mọ̀tà bá bá wá kírun sí lálẹ́ kí sí lá ọmọ kékeré ni kódà bọ́jẹ́ yìí tí oyún ti máa ń jábọ́ lára àwọn ọmọ. ẹ mọ̀ pé ìta sọtẹ́ adé kìí sọ̀rọ̀ ẹ̀yẹ ni mọ̀tà bá fẹ́ kírun sí lálẹ́ kí sí lá kódà bọ́jẹ́ sákọ́tù sákọ́tù òun lóyún ti máa ń jábọ́ lára obìnrin ó lè mí kẹ́kẹ́ díẹ̀ á kírun sí lá ẹ̀rí ṣùgbọ́n sùn rẹ̀ ò dìgbì alẹ́kẹ́rùn sí la á ti sàdọ́ àbúyá àti bàbá rẹ̀. ìyàwó àyíṣà ọjà lọ sàrà àyíṣà wọn ni wọn gbé ọmọ kékeré kan wá bó ti sọ sọlẹ nínú àwọn àǹtọ wọn ti sọlọ bẹ́ẹ̀ kẹrùn sí la kẹfì mi bá lè jà wá kì í tẹ̀sí dandan tọ́ba wa ń gbà mí alẹ́kẹ́rùn sí wọn bá lè wà lè má kẹrùn sí la. nínú. asọ̀fún ayípo ọmọdé alẹ́ kírun sí la ṣèhídù náà ìyẹn ní pẹ́ tó kúkú jẹ̀rí. sọ ẹni tó kúkú jẹ̀rí kìí ṣe dandan ni ká kírun sí la a sì lè ké sí náà tó yẹ bẹ́ẹ̀ kìí ṣe dandan ni pẹ̀lú hadithi mi tuntun wọn lárakùnrin kan náà lárúbáwá oko ọwọ́ abánisọ̀ sẹ́lẹ̀m ọlọ́run nígbàgbọ́. wọn lọ́wọ́ àtẹ̀lé wọn aṣọ fánisọ̀ sáré pé màá ṣe jíra pẹ̀lú rẹ̀ wọn á lásìkò díẹ̀ wọn bá lọ jagun. wọn bá padà gbé arákùnrin yẹn dé lọ́rìn ọ̀rẹ́ yìí pé wọ́n ti ta ní ọfà ó dẹ̀ sì ti kú. fánisọ̀ sẹ́lẹ̀m fi aṣọ kú ó fi bò ó fi àlìkínbà kẹ́ ó fi ó fi ṣe aṣọ rẹ̀ ó gbé síwájú ọdẹ kírun sí la ọmọ yẹn pé mìmbá bìlì jawaz kì í kàn ṣe dandan abẹ́ẹ̀ sì gẹ̀ẹ́sì ó ṣẹ̀tọ̀ ṣùgbọ́n kì í ṣe dandan àwọn àdìsí mi náà tún wá lórí ẹ̀rẹ̀ pẹ̀tẹ̀ ẹni tí wọ́n bá tún pa nítorí haddu kan náà hududillah mo yóò ṣe sìnà ó dẹ̀ jẹ́ abilékọ ya ó wá ságbèrè a lè kírun sí la wọ́n ní obìnrin kan nù Juhayna tọ́wọ́ bá ní sọ̀sálà mo mà ti lẹ́tọ̀ọ́ sí kẹ́ pa mí wọ́n yá wá lòfin ọlọ́run ọba lórí mi wọ́n láǹ sọ̀sọ́ láwá pe alákòóso rẹ̀ kíké bá ń ṣe dáadáa sí ìjọba ohun tí ń sọ báyìí tọ́ba ajá sí pé bẹ́ẹ̀ náà ni o tó o bá ti bímọ wá bá mi kí wọ́n alákòóso rẹ̀ kó mu wá wọ́n lọ́dẹ̀ ṣe bẹ́ẹ̀ ń tó tọ́ wọ́n láǹ sọ̀sọ́ láwá sọ pé kí wọ́n ṣe kí wọ́n pàṣẹ wọ́n daṣọ bobìnrin yẹn wọ́n dẹ̀ nìkan lẹ́ẹ̀ lóko pa wọ́n lẹ́ẹ̀ lóko pa tán ìdíjà la. Umar wa sọ báyìí gan ń kírun sí lánìí rẹ̀ ànẹ́bí ọlọ́run àgbèrè lọ́mọ àti tó fi jáde láyè òjíṣẹ́ ọlọ́run ní bẹ́ẹ̀ ni làkọ̀dé táàbà ti táwọn bá dání ẹni tó wúyìí máa ti tú bákan làwọn kó sì máa ti báyìí náà sàbẹ̀ àyìn náà mi ní ahlil Madina tí wọ́n bá pín tútú bá àforíjì rẹ̀ wọ́n á pín àwọn ará Madina yìí lọ́wọ́ àwọn bíi sẹ́wọ́ntì nínú Madina ìlú dáadáa tún ní yẹn wọ́n á pín lé wọn lọ́wọ́ kódà tútú bá rẹ̀ dẹ̀ sì máa tó wọn ṣé wọ́n rí nǹkan kan tó tó kéèyàn fẹ̀mí ẹ̀ tọrọ ni ṣé nǹkan kan bẹ tó tún lọ́lá tó ni ó ti kú náà ó rí bóun jẹ̀bi ikú ó dé kúkú yẹn òun ó kírun sí lámẹ̀nà ọ ká dẹ̀ má gbàgbé pé irun ànẹ́bí àforíjì ni òkì ó máa ń fi sìgá ó ń fi gbó ó máa ń ṣe békebèke pẹ̀lú àwọn obìnrin ó ń ṣe pálapàla pẹ̀lú wọn òkì ni àbẹ́ẹ̀tì gẹ̀ẹ́tì àbí adé àgbọ̀n òkì ni. abẹ́ni ṣe lẹ́látù kówó mi mọ ọbẹ̀ tíkẹ́ẹ̀tì nísìnyí lẹ́látù kówó mi ó ń ṣe kóun kẹ́ fi rí nǹkan tó máa fi wá nǹkan jẹ pòókì ni irúfẹ́ nìyẹn wá kú ẹ̀rí wọ́n ní kọ́dà àwọn àfáàní bíi ẹni tó pààrùn sí lápẹẹrẹ bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ kọ́rin yẹn ni ṣùgbọ́n kò ṣe alẹ́ kírun sí la o. òun là máa ń sọ fáwọn obìnrin wa wípé àwọn ọmọ wa pé kò sí kọ̀ǹdíṣàn kan tóbìnrin lè fi lọ fẹ́ kéfìrí o kò sí kọ̀ǹdíṣàn kankan kódà bí ó gbé kọ hárí mùsùlùmí ni kí wọn má ti dùn la aláìpadà dáadáa lọ́lọ́run ó lè jẹ́ nìkan ní ọ̀gàn kú ìyẹn máa ń ṣẹlẹ̀ sọ́dọ̀ àwọn ọlọ́kọ̀ púpọ̀ jù ó lè jẹ́ nìkan ní òkú ni ah wọ́n tó kí wọ́n á gba wá àtijọ́ níbi ó ti bẹ̀rẹ̀ rún ni ni ọwọ́ yàtọ̀ sí ìdí òkì ń ṣe mùsùlùmí rárá tẹ́lẹ̀ mo bá nìyẹn ti ẹni tí ń pààrùn tìbẹ̀ tí wọ́n mọ̀ kó rìn yẹn ni àjọsán ni ó dẹ̀ sì mọ̀ kó rìn yẹn ni a lè kírun sí labẹ́ náà ni aṣẹ́wó a lè kírun sí ladọ́rẹ́ lẹ́sẹ̀ ni bákan náà ọ̀mùtí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn nǹkan ìwà pòkì ṣùgbọ́n o àwọn tí wọ́n bá jẹ́ olùmọ̀ wọn ò fẹ́ kí wọ́n lọ ọ̀rọ̀ ni ò yé rárá rárá àwọn tí wọ́n bá lọ bí àwọn ọmọ ilé kéwú ni kí wọ́n lọ kírun sí la tí wọ́n gbajúmọ̀ láwùjọ nítorí wípé ìkírun sí la àfààní ńlá wọ́n máa ṣe àwọn èèyàn lákin lórí ẹ̀sẹ̀ pé kí ni wàá sọ pé kí ló dé tí wàá fi sọ pé ń pa àwọn tí ń tètè náà alágbèjà fún kẹ̀ bó ti di mọ́mù ìlú gan lọ́lọ́ palapala báyìí ní sísè wọ́n mọ̀ pé oníbàbá àjẹbú ni wọn ò fẹ́ káwọn olùmọ̀ lọ káwọn má kírun ya ni káwọn èèyàn fi má máa fi wọn ṣe àwòkọ́ṣe lórí láburú wípé à wọn ní náà lọ́fà lòdì sẹ́wọ̀n sọ̀tọ́ láńtí wọ́n bá pè é pé kọ́ wá sìn fún kan akọ́kọ́ béèrè èrò nípa rẹ̀ tí wọ́n bá ti fún nírò tó dùn mọ́ akírun sí la tí wọ́n bá ti fún nírò tó dùn mọ́ òjíṣẹ́ ọlọ́run ní tọ́ ẹ kírun sí la èmi ò lè kírun sí la wọn bá rìn ti clear abala yẹn ẹwẹ́ ní dáadọ́ gbójì nǹkan ogun ẹni kan sọ sálà òkèrùn sí la torí ohun tó ti yẹn kẹ̀bí rọ̀ tún nǹkan báyìí tó náà bọ̀ òun náà ń pè ní gòlóòdì ó jí ọrọ̀ ogun wọn ọ̀dẹ̀ pín fún wọn sọ sálà òsè kíni ọ wọn òkèrùn sí la nínú àwọn ẹni tó ti sá ọlọ́run ètò ìkírun sí la òun ló ń gbèsè tí òtún àfihàn dáàfin san gbèsè lẹ̀ kótó ti pọ́lọ́n padà fáànù sọ sálà nígbà láàyè tí ó béèrè pé tó ẹni ọba ní ọba fogún lẹ̀ fámílì ẹ̀ lónìí ṣùgbọ́n ẹni ọba fi gbèsè lẹ̀ èmi ànẹ́bì máa ṣe kíni ọ ó ti bọ́ sọ́rùn mi báyìí. Ah, nínú àwọn ẹni tí òtún lẹ́tọ̀ọ́ sí abẹ́ tó ṣe pé ó tún bófin mu alẹ́ ṣe kí ni ọ alẹ́ kírun sí wọn la. Ah, òun lẹ́nu tó ṣe yí pé wọ́n ti sin kí wọ́n tó kírun sí la. ìyẹn lè lọ kírun sí la. ẹ má jẹ́ àgbàgbé arábìnrin dúdú kan sọ yìí kó máa mójútó mọ́sálásí lọ́jà ní sọ̀sẹ́lá ọwọ́ á aṣọ sálágẹ̀ rí pé lẹ̀ ìdọ̀tí ìdọ̀tí báyìí wọ́n wá béèrè lọ́wọ́ wọn lẹ́yìn ọjọ́ díẹ̀ wọ́n á sọ pé bẹ́ẹ̀ ni obìnrin yẹn máa jáde láyé ni iṣẹ́ ọlọ́run ni ó ti á jẹ́ tẹ̀ sọ ọ́ di mímọ̀ fún mi wọ́n níbẹ̀ ni òru ló kù láfi tètè palẹ̀ mọ́ àwa ń wò pé ká má jèrè ànẹ́bì kó máa gbádùn òrun lọ́wọ́ ni wọ́n ní ọ̀rọ̀ yẹn jọ bí ẹni pé wọ́n fojú kéré obìnrin yẹn fẹ́ sílẹ̀ ìlà àlọ́ ọjà ànẹ́bì sí wọn lójijì ọlọ́run wa sọ pé ọyẹ tọ́ka mi sí sáré rẹ̀ wọn wá tọ́ka nẹ́ẹ̀mí sí sáré rẹ̀ ọdẹ kírun sí la ẹ̀rí ọdẹ kírun sí la tán wọn lọ sọ báyìí pé aasi ilkubur mamilo atun zulmatun ala ahliha sáré ìkìdá òkùnkùn lọ́jọ́ bẹ́ẹ̀ ni ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ fa inna Allaha munawwiruha ọlọ́run máa ju ìmọ́lẹ̀ sí bí sọlá ti alẹ́ yìí pẹ̀lú òrùn mi tí mo ṣe kí ni o tí mo kí yìí ọ̀rọ̀ bá rìn yẹn ti yé bẹ́ẹ̀ ni bákan náà ẹni ọba kú sí ìlú tí èsì ìlú ẹ̀ ẹni ọba kú sí ìlú kan ok lẹ́yìn ṣàfihàn ó kú sí ìlú kan a lè sọ pé èsì ìlú ẹ̀ náà ó kú sí ìlú kan tó ṣe wípé kò sẹ́ni tí ó kírun sí ìlànà àwọn mùsùlùmí lè pé bí kò tó kọ́ pé bí kò tó kọ́ sí kí ni o wọ́n ti sọ̀lá fún sọ̀lá tó yẹn wọ́n ń pè ní sọ̀lá tó lọ́ọ̀ ìb sọ̀lá tó lọ́ọ̀ ìb irun tá n kírun sókun tá a rí ńlẹ̀ sílà irú yìí táwọn sọ̀sọ́ láńkí fún Nàìjíríà àwọn kan ṣe fídíò àgbà tí yàrá àdó akú àwọn náà bá ń kí ní stéètì wọn ṣé ọmọ náà Àbújá àbí ń bo nílùú Katsina tán sí sí ni ọ̀bọ̀n ṣe kọ sáré lọ já tíkẹ́ẹ̀tì àwọn náà bá ń kí sọ̀rọ̀ àtọ̀lọ́kọ́ yìí wọn ò bá rẹ́ni kírun sí ìlànà nígbà yẹn òun ni àwọn tá a jẹ́ mùsùlùmí láàyè yóò ta wà láwọn ṣe o lákìrùn sí ìlànà ẹ̀bí náà ṣe bẹ́ẹ̀ nípa ọba ọba nàìjáàsì. Ah, nínú àwọn ọ̀rọ̀ tí à ń mẹ́nubà òun ni pé èèwọ̀ ni ká kírun ká tọrọ àforíjì fún kéferé àti mọ̀lẹ́fìkì kódà kọjá bàbá yẹn tọ́lú wọn ló ti sọ́lọ́ sallallahu alaihi wasallam ọlọ́run sọ fún pé la tusalli ala ahadin minhum mata abada ẹni yóò tọ́ bí o tún kúnnú àwọn mọ̀lẹ́bí yìí ọ̀gbọ́dọ̀ náà kó kírun sí làwọn láéláé wọn là sẹ́kùn mọ́ àlà àfàbìrì yìí kódà mí dúró síbi sàárè rẹ̀ innahum kafaru billahi wa rasulihi wa matu wa hum fasiqun torí wọn gbọ́ lọ́n gbọ́ àtòjíṣẹ́ wọ́n dẹ̀ kú lẹ́ni tí ò ní gbàgbọ́ sí ọkàn sọ àgbọ̀dọ̀ kírun sí kéfì ní ọ̀ irun tó kù ládàáwì afẹ́ká ké sí ọ̀pọ̀lọpọ̀ kí ni ọ̀ká kí ní jàmọ́ àdìgẹ́ tẹ́ ọkọ̀ kí n kálu kóòtù èyí tẹ ọkọ̀ kí n láàkì wọ́n ní torí bá mi sọ̀tọ́ láǹ kó tẹ́ máa ń kí ni ẹ wọ́n dẹ̀ sọ pé sọ́lù kàmọ́rọ̀ àìsàn òun ní sọ́lù. jàmọ́ àyè dábàá kí a lè tó sáfún mẹ́ta a sì lè jù bẹ́ẹ̀ lọ ká má gbàgbé. wọ́n ní afáwà tọ́lá ó ké sí òjijì òjijì ọlọ́run sọ́lá ìlànà mẹ́rùn-ún náà bí tọ́lá nígbà tó kú òjijì ọlọ́run wa lọ bẹ̀ wá sí láńlé wọn wọ́n lè jọ ọlọ́run ọba ṣáájú àbótọ́ ìhà wà lẹ́yìn rẹ̀ ó ń sùn tó wà lẹ́yìn wọn ọ̀sẹ́ lómi jù bẹ́ẹ̀ mẹ́ta lè kírun tó kù la àná ènìyàn obìnrin kan bẹ ní kíni ọ ọwà lẹ́yìn bẹ́ẹ̀ láti rí káwọn obìnrin náà lè ṣe kíni ọ alẹ́ kírun tó kula èyí tá a máa ń yọ sẹ́yìn yẹn. kámágbà tó tẹ́bí rò bá ti pọ̀ tó lọ́ máa sọ òkú láǹfààní tó a ti sọ fún alẹ́ kan nígbà tó sọ ọ̀gbẹ́ mọ́ mi má yé ṣe òṣòfò yòówù tí kù ìsọ̀lẹ̀ àlẹ́ yìí ó mọ tòmínà mùsùlùmí táwọn ikọ̀ kan máa kírun sí lánàá àwọn mùsùlùmí tí wọ́n tọ́gọ́rùn-ún tí gbogbo wọn ń wá ìsìpẹ̀ fún lọ́dọ̀ ọlọ́run àfikọ́ ọlọ́run sì bẹ̀rẹ̀ tọ́wọ́ ajá pípa àwọn tí ọ̀lẹ́ bọ lẹ́rù tá a bá rógójì kan ọlọ́run máa ti pẹ́ rẹ̀ tó eléyìí tún jẹ́ àwọn nǹkan tí a tún gbọ́dọ̀ wò nípa àwọn òkú wa bákan náà abẹ́ká tó sáfù mẹ́ta mo ti sọ fún wa lẹ́ẹ̀kan wọ́n ní kódà tó sẹ́láwó kírun tó kú kẹla àwọn méje péré wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti tó sáfù yẹn sí nílò mẹ́ta wọ́n ní méjì méjì lẹ́ẹ̀mẹ́ta lèmọ́ mọ́ àgbèké ni ò ń bọ́ wájú gbogbo wọn jẹ́ mélòó jẹ́ méjì. tọ́tọ́rí bẹ́ẹ̀ ká sọ àwọn súnẹ̀ yẹn. wọ́n ní kódà náà bá rẹ́ni kẹ̀kẹ́ pẹ̀lú mọ́mù jẹyọ kan lọ ó dúró sẹ́gbẹ́ rẹ̀ sílẹ̀ ìlú. wọ́n lé tó bá jẹ́ aláṣẹ alákòóso wọ́n lè kó tilẹ̀ mọ́mù alábẹ́kẹ̀rún sókù la tàbí náà yíbo rẹ̀ àwọn ọ̀rọ̀ wà ní ìyẹn ni pé ẹnì kejì ẹ̀ igbákejì rẹ̀ àwọn ọ̀rọ̀ wà lórí ẹ̀ tí ọba wa lè wá ẹni ọba tún lẹ́tọ̀ bóyá ń tọ́ ọmọ kùránì kára dáa kí ẹni ẹ̀sùn tẹ̀sí ni ọba wa jù. tó kù bá wá pọ̀ àtọkùnrin àtọbìnrin ló ìrún ẹyọ kan ti tó gbogbo wọn abẹ́ẹ̀ sì gbọ́ mi ìrún ẹyọ kan kí ni ó ti tó fún wọn wọn sọ sọlá ó kírun sókù mẹ́sàn-án la lẹ́ẹ̀kan náà òkú mẹ́sàn-án ẹ̀yìn tó rẹ̀ ló máa ń tẹ̀lé ní harrow bóyá lọ sí wúrà ni àbá lọ sí hajj ẹlẹ́kírun tẹ́gbà mẹ́gbọ́ as-salatu ala al-janaiz rahimakumullah ọyẹ ìjà kírun sáwọn òkú la ọlọ́wọ́n ọkẹ́ wọ́n gbà bí ọ̀gbọ́n lábá òní mọ wọ́n wí wọ́n tí wọ́n sọ ni pé òkú la bẹ́ẹ̀ kírun sí la lẹ́yìn ìrù wa ìkéyìí sẹ́yìn ọ̀kẹ́ wọ́n pọ̀ ó fi lè máa wí kíní yẹn jámọ̀ gbogbo àwọn eléyìí òun ló ní kíni ọ ló ní àkọọ́lẹ̀ dáadáa wọ́n lá gbé ọkùnrin bàbá àjọ mi ké àwọn ni wọ́n wà ní tòsí lèmọ́mù àwọn obìnrin ni wọ́n wà níbi tó súnmọ́ tébìlà bàbá yìí pé àtọkùnrin àtọkùnrin iná ni ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ sí. Ah, bákan náà a lè ṣe sọ̀láṣù jẹ̀nẹ́sà ìrun òkú a mọ́sálásí a mọ́sálásí ṣùgbọ́n kọ́jẹ́ta òun lọ́lọ́lá jù gẹ́gẹ́ bó ti wà lásìkò ànábì sallallahu alaihi wasallam wọ́n ní àwọn yahudi wá bá ní sọ̀tẹ́lá pẹ̀lú arákùnrin kan àtọ́bìnrin kan tó fèsì náà oṣù ọlọ́run bẹ́ẹ̀ ni wọ́n lẹ̀ ló kó mi mọ́ ní ìjànà ilẹ̀ ìdàlmọ́sì níbi ààyè àwọn òkú yẹn lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí bẹ̀ òṣùgbọ́n kọ́ síta òun lọ dáa jù síta òun lọ dáa bákan náà wọ́n là gbọ́dọ̀ kírun bẹ́ẹ̀ ní ìlú kòbó káyé tẹ́lì àlèkírun níta rẹ̀ mọ́lá àrè sàrè ọ̀gbọ́dọ̀ wáyé bẹ́ẹ̀ o tọ́lá nǹkan sẹ́lá kọ̀ kákírun sókù la fẹ́yìn ẹ̀kọ́rọ́ láàrin sàrè wọ́n nílé mọ́mù yóò dúró ní orí ọkùnrin yóò dúró láàrin obìnrin àdéhùn wà ní orí eléyàn náà táà nílé ah, ìgbàsíkó wa àdéhùn ah, tó kẹ̀ pọ̀ lọ́wọ́ lórí rẹ̀ wọ́n ní tẹ̀síwájú ìṣàn káàsì ń bí òkú wọ́n fẹ́ ká kábàárà yẹn lẹ́ni tí wọ́n kọ́ ọ́ sókè bá ti máa ń wọ̀ pẹ̀lú hadith àbí ìfọ̀rọ̀ ọ̀jẹ̀ lọ tàrà ní wọ́n lè jẹ́ ọlọ́run kábàárà sókù lára wọ́n lè gbọ́wọ́ rẹ̀ méjèèjì sókè níbi alákọ̀ọ́kọ́ wọ́n wá gbé ọwọ́ ọ̀tún àtòsí àbí ó gbé ọwọ́ ọ̀tún ó gbé sórí òsì bá a ti máa ń ṣe kíni bá a máa ń kírun ni wọ́n máa ń gbé ọwọ́ sókè báwọn yẹn ní kò lè má sáláì jáde pé wọ́n rà nẹ́bí ṣe bẹ́ẹ̀ ló jẹ́ kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ ẹgbẹ́ bá ti máa fọwọ́ àtúnlẹ̀ ìbọn àwọn ọmọ fífi àwọn àti súnnẹ̀ nìyí o wọ́n bá ti gbọ́ súnnẹ̀ kẹ́pà nẹ́bí ṣe àti kí wọ́n sáà kí ni o kí wọ́n ṣe. kábàárà alákọ̀ọ́kọ́ jíláwì sọ́tòlì fàtíhà náà ni wọ́n tó ń sá fún un tó kula. sọ́tòlì fàtíhà yẹn lẹ́nu máa máa wí. ẹ̀rí ìyàn ka fàtíhà.

yàtàrọ̀ ó gbóhùn a àtà àtìmá àlẹ́ tó fi fún wa gbọ́. ǹgbọ́n wá parí àkáǹtò nìyẹn ni wọ́n wá gbà fà lọ́wọ́ mọ́tà àlejò òkè ni ana mo ti òkè kẹ́kì lè ni òdodo ti ni ọ òdodo pẹ̀lẹ́ yìí náà àánẹ̀ káfí kí ni ọ káfí jáde rẹ̀ ká lò. wọ́n ní kábàárà ẹlẹ́ẹ̀kejì káfí àgbàlagbà sọ̀rọ̀ fi ìbọ̀rọ̀ ìbíyà pẹ̀lú hadithi àdéhùn mẹ́rin àwìn jálẹ̀ níbi kábàárà ẹlẹ́ẹ̀kejì tún náà nìyẹn ẹ̀rí àwìn jálẹ̀. àwọn kábàárà tó kù yòókù àmà ṣàdúrà táàbà ti sálámọ̀ á jẹ́ jẹ́ tẹ́gbẹ́ ọ̀tún nínú bíjà láwọn yẹn tó tọ́ba lè kó yípo ṣe lákàyè wọn ní sọ̀mọ́ kó sára wọn. tọ́wá tẹ̀ ní asàlámù aláìkùm onídìí. wọ́n ti rí bẹ́ẹ̀ bá nígbà àti tó ti kó bẹ́ẹ̀ àti wọ́n kí ni ọ́ ti parí ìran o jẹ́jẹ́ ni ẹ̀rí. sọ eléyìí wọ́n jẹ́ nǹkan tí ìyá ah, ní abẹ́ pé. à ń kírun. lẹ́yìn náà àwọn kábàrà yòókù á sọ àwọn àdúrà oríṣi ẹgbẹ́ àwọn sọ̀tàlá ń sọ pé tẹ́ ẹ bá fẹ́ kírun sókù la fàákìlẹ̀ sùn la òjò á ẹsẹ̀ ta àdúrà wọn bí aláwọ̀ mọ̀tẹ́rẹ́ láwùjọ ọlọ́mùbá ní oríṣi wàhámù ọlọ́mùbá ní kẹ́ wàhámì ọlọ́mùbá ní mú wàhámì òmójúkú òkú wàhásìrì nínú ìlà ọdẹ gíní o bá ní pọn ẹ arísìkì rẹ tá a máa fi kó ní àlejò yẹn bá ní sàpọ́nlé ẹ wọ́n wá sẹ́yìn mọ̀tẹ́kálàbù níbi tá a fẹ́ gbé wọ̀nyí jẹ́ ọ̀fẹ́ wọ́n sì wòmí náà alọ́n bá ní fọ́ bá ní wẹ̀ẹ́ pẹ̀ lómi wọ́n sáyidì àti yìnyín wọ̀lbárọ̀ àtọ́mi tútù wọ́n lẹ́sẹ̀ yìí alọ́n bá ní fọ́ ọmọ mínú kàtọ́yà nínú àṣìṣe kàmọ́ nàkọ́ìdà gẹ́gẹ́ bó ti máa ń sàpọ̀ mọ́ wọn nínú ìgbà wa ni káwọn ọ̀yọ́ náà tọ́wọ́ pele abiyabo gẹ́gẹ́ bá a ti máa ń mú aṣọ funfun nílẹ̀ dání nínú ẹ̀gbẹ́ wá àbí nílò kó dára kẹrọ mi darí bá ní pààrọ̀ alẹ́ tó lóore ju ilé ẹ̀ lọ wọ́n àhìlá bá ní pààrọ̀ ara alẹ́ kẹrọ mi àlè tó lóore ju ara alẹ́ rẹ̀ lọ wọ́n sọ́ọ̀jà bá ní pààrọ̀ ìyàwó wọ́n nínú ìgbà wa mi àti bá ní pààrọ̀ ọkọ وأدخله الجنة مو الجنة وأعده من عذاب القبر ọwọ́ bá ní sọ nínú ìyá náà bá ní sọ nínú ìyá sàárè wọ́n mi ní àzàbí náà àti ìyá iná. afáwa tí wọ́n gba àdéhùn yìí wá wọ́n ní sọ́tà máa náà tú àní àkóónì ànàdá àríkà ìmọ̀ yìí. wọ́n lábẹ́ àyè tún máa wọn ó sì wú àwọn kó ti fáwọn lànà ẹbí gbé wá sí sàtọ̀ àwùjọ ni. ìyá àwọn kò gbọdọ̀ máa rìn àdéhùn yìí wà nù Sahih Muslim ah, eléyìí ọjọ́ kan náà àwọn àdó àdá lè ṣe nípa ah, fókù wa àdó àti wa ń bẹ láàrin kábàlà tó kẹ́yìn àti sálámọ̀ abẹ́kásàdó láàrin kábàlà tó kẹ́yìn àti sálámọ̀ nítorí bófin mu nìyẹn náà jẹ́ ah, wọ́n ní abdullahi ibn abi awfa wọ́n ní mọ̀gánni rẹ̀ báyìí ọ̀kábàrà mẹ́rin tó kù lára ọwọ́ adó wákàtí kan ń ṣàdúrà àti káfẹ́ lásìkò kan. ó wá ní sẹ́yìn pé ẹ̀rí mi ni pé mo kábàárà ìkarùn-ún ni wọ́n ní là wọ́n lò jíjẹ́ ọlọ́run sọ̀tọ́lá mẹ́rin ní máa ń kábàárà márùn-ún àtijẹ́ ọmọ yẹn pé alẹ́ tó ti àdúrà lẹ́yìn ìgbà tá a ti kí ni ọ tàbá tàbá sálámọ̀ lọ tàbá sálámọ̀ láàrin ìgbà tá a fẹ́ sálámọ̀ a tún lè ṣe kí ni ọ a lè ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ wọ́n la lè sálámọ̀ méjì bí wéyìí tá a máa ń sáré kí ni ọ níbi orí irun ásákan sọ́tún ásákan sọ́tún bóyá lẹ́yìn oúnjẹ yìí kí wọ́n tètè fura pé lóòótọ́ ìyẹn ti parí irun wọ́n ní hadith abdullahi ibn mas'ud jọrọ di aláwọ tàlá wọ́n láwọn ọ̀sẹ̀ sí mẹ́ta kan bẹ òjíṣẹ́ ọlọ́run máa ń ṣe ṣùgbọ́n àwọn ìyẹn ti paasi àkọ́kọ́ nú ẹ̀wọ̀n ní sálámọ̀ tó kù la bí adé máa ń sálámọ̀ ọ̀run yẹn ẹ̀dá àwọn yẹn ti ṣe kí ni o ti paasi bákan náà ó sì tún tẹ̀tọ́ ó sì pẹ̀yọ̀ kan náà lèyìn òwì pẹ̀lú hadith àbí ọ̀rọ̀ jàlọ̀ kàlá wọ́n lè jẹ́ ọlọ́run ọba kírun sókùn kàlá ọwọ́ akábàlà mẹ́rin wọ́n lè sálámà ẹ̀yọ́wó kàṣó. súnẹ̀ òun ni kásálámà jẹ́ẹ́jẹ́ lèmọ́mù àtàwọn ẹni tó wà lẹ́yìn rẹ̀ bákan bákan ni wọ́n gbọ́dọ̀ sálámà sókè ṣùgbọ́n àlọ́ súnẹ̀ yẹn láwùjọ wa o. ẹ̀rí ìyẹn òwì jẹ́ẹ́jẹ́ bí lè mọ̀ bá ṣe wí bẹ́ẹ̀ làwọn ọmọ jẹjẹ sálámà yóò kú yẹ. wọ́n ní káwá kírun tó kú la ọgbọ́dọ̀ wáyé láàrin àwọn oṣù àsìkò mẹ́ta títẹ̀ rí àti kíni ọ tó ti kọ̀ fún wa. àyàfi tá a bá rí làlórí lókun títẹ̀ rí àpapàdé kírun gbà yìí. wọ́n ní hadith àwọn búba fúnra wọn lọ sọ pé àwọn àkókò mẹ́ta kan bẹ òjijì ọlọ́run pọ̀ fún afọ àgbọ̀dọ̀ kírun tó kú wa lábẹ́ kódà àgbọ̀dọ̀ sì kú wa ń bẹ̀ nígbà tó òòrùn bá yọ tí ó fi yẹ láì àgbọ̀dọ̀ kírun àbí tí ó fi ga àgbọ̀dọ̀ kírun nígbà táyé dá bá tó tóorùn ó fi máa lọ kú ọ àbíyẹn ni pé tóorùn ó fi kó o ní àyà sẹ́mẹ̀ àgbọ̀dọ̀ kírun nígbà tóorùn bá fọ́ra àti lọ́wọ́ àgbọ̀dọ̀ kírun bá a ti gbọ́dọ̀ kírun àgbọ̀dọ̀ kírun sáwọn òkú wa lára. nígbà yìí sísìn òkú wá nìyí fi ń là ń lọ sí abilọ́kọ́ gbogbo àwọn àwòrán rẹ̀ yìí wá bá ti parí rẹ̀ á máa kọ̀ǹtínú ayé àlọ́gá bá ti parí ọ̀rọ̀ ìsìn òkú gbà ti kírun tán àtàwọn nǹkan tó tẹ̀lé dẹ́sẹ̀ kódà kébìrì kírun sí kébìrì lára ni àárọ̀ o abẹ́ẹ̀sì kẹ́sì alọ̀rọ̀ ju kótó ẹ̀rí dẹ́gbẹ́ ni àwọn àdéhùn tó wá lórí àdéhùn tó gùn ni táà nílé láǹfààní àti lè ṣe kíni ọ̀rọ̀ àti lè máa àti lè mẹ́nu bà. nínú rẹ̀ súnẹ̀ tó ní ká sì kù sí ìtẹ́ èyí tí pípa àwọn aláìgbẹ́sìn yẹn ni wọ́n máa ń ṣàkàbọ̀ rẹ̀ tí wọ́n fi òkú tí wọ́n fi tí wọ́n fi dírẹ́sì gbogbo lé káàkiri omi tó lè wúlò tó yẹ ká máa kírun wọn ti gbé sàárè ńbẹ ká dẹ̀ máa gbàgbé wípé sàárè àti mọ́sálásí wòye sọ̀rẹ́ ibi tí sàárè bá wà àgbàlọ́ sí kíni o àgbàlọ́ sí kú síbẹ̀ o àbẹ̀ ibi tí sàárè bá wà àgbàlọ́ kírun bẹ̀ o ibi tí mọ́sálásí bá wà àgbàlọ́ sí kú bẹ̀ o dání lè mọ́mọ́ àkọ́kọ́ bí irú mọ́sálásí èkó ń sìn ẹ̀ńtọ́ mọ̀ sí èkó wọ́n ti sọ́ di mọ́sálásí wọ́n gbókù lọ títí wọ́n tún gbé ọ̀làwìyọ lọ dá ọ̀nẹ́wó pọ̀ ọ̀bẹ ẹ̀rí. iṣẹ́ ni wọ́n fẹ́ ká sìnkú sí òkú mùsùlùmí ọ̀wọ́ agbọ́dọ̀ fi rà rẹ wà nẹ́bí. torí ńgbà tá nẹ́bí jáde láyé wọ́n ń ṣe ìyá pẹ̀lú pé mo lè ká sí i síbà kí ìlà máa ń ṣe àwọn mùsùlùmí dì ní. abákùrọ̀sì dìkì ni èmi dì í dì gbọ́ tó ti ṣe ọlọ́run sọ nǹkan kan tí ì ọlọ́lọ́wọ́ ò ní gbẹ̀mí ànẹ́bì kan àfààyè tọ́lọ́hún fẹ́ kí wọ́n ti sí náà lọ́gbẹ̀mí rẹ̀ bí i. ìwọ́n lọ wá ní ká sì wọlé ìdílé pé ọkọ́lé onílé lórí wọ́n ní ọlọ́ọ̀dà nẹ́bí nítorí kò kúlé rẹ̀. mo bá nìyẹn di torí bẹ́ẹ̀ ká sàkíyèsí ibẹ̀ yẹn o. lẹ́ẹ̀kẹ́ náà ta sọ fún alẹ́ sìnkú kẹfẹ́rí àgbọ̀dọ̀ sí mùsùlùmí kọ̀ọ̀kan mùsùlùmí á sì sí kèfèrí á sì sí àyè wọn náà sí àwọn náà máa ń wà. àwọn sọ fún wa wípé nínú àwọn ẹni tí àní gbé lọ tẹ́ òun làwọn tó bá kúkú jẹ ni wọ́n kú sílẹ̀ láti wọ́n sí. a lè sọ fún wa wípé àwọn àsìkò mẹ́ta yẹn ká má sọ pé àsìkò ń bẹ̀ ọ́ láti kà fún wa ní lẹ́ẹ̀kan. ṣùgbọ́n ọba bọ́ ni àkókò kú lóru.

nípa sàárè sábà ti kíni o sábà gbẹ. wọ́n tẹ̀ tún sẹ̀tọ́ kó ti pé láàdí láàgbẹ̀ nítorí pé yẹn ni yẹn láàdù yàrá tí wọ́n máa ń gbẹ sójú kíbla tí wọ́n kò fún ha àti shark méjèèjì wọn ni wọ́n máa ń gbẹ yẹn ni pé wọ́n ti gbẹ sí tọ́ga yẹn wọ́n á fẹ́ wọ́n á gbẹ fótó sí ìyẹn wọn ní fẹ̀ tó tà kọ́kọ́ yẹn débi pé yẹn ó lè fẹ̀gbẹ́ lílẹ̀ bẹ́ẹ̀ ìsàlẹ̀ wa ló wọ́n bọ̀ sí wọ́n ní torí méjèèjì náà wọ́n máa ń segin ní ọdún wọ́n máa ń lò lọ́jọ́ ayé àti sọ́lá gbé ìtọ́lọ́lá jù wọ́n ní láàbì yàrá tí wọ́n bẹ̀ sójú bíbélà yìí wọ́n nígbà tá àmẹ́bí jáde láyé sọlọ́lọ́ àyọ̀ sọ́lá. wọ́n lọkùnrin ká wà ní Madina ní máa ń gbẹ́ láàbì ẹnìkan sì ń gbẹ́ kòtò ń jẹ ní gbẹ́ láàbì wọ́n láwọn wá wá orí ọlọ́run ọba ẹ̀sà ọlọ́run pé ọlọ́run tàwa lórí kí láàgbẹ́ fàǹdẹ́bí wọn làwọn wá ránṣẹ́ sáwọn méjèèjì ẹni tí ń bẹ láàdì ọwa ẹni tí ń bẹ yàrá òun náà wá ẹni tó wá padà dé òun lẹni tí ń bẹ láàdì wọn á padà gbẹ láàdì fanẹsọsọlá ajáde gbé láàdì òun lọ́lọ́run sàlẹsà fanẹbi sọlọlọ àlùsọlá káwọn náà sàtọlẹ tó lójú máa ń kí àwọn èèyàn gan ọgá ilẹ̀ ilé ilẹ̀ ilé aṣọ kò burú a lè èèyàn méjì sínú òtò ẹyọ kan ọba wá bẹ̀ǹgbà mi ẹni tí ọba gbé òkú wọlé yàní tí ọgbà òkú kódà bójóbìnrin ọkùnrin ni ọgbà ọ kìí sobìnrin o ẹ ò fi gbàgbà débi ìwẹ̀lẹ̀ kan a sọ yìí pé ọkùnrin lè wẹ ọkùnrin obìnrin lè ṣe ni o o lè wẹ obìnrin ọkọ lè wẹ ìyàwó ìyàwó lè wẹ ọkọ ẹ tó bá níwọn ẹ tó láyà ẹ àti wá gbé àti kírun sí la e ti gbogbo ẹ̀ tán wọ́n wá ń gbé bọ̀ wá fẹ́ gbé sínú kòtò ẹni tí ọ̀sẹ̀ wọ́n gbà ọkùnrin ní ọ̀jẹ̀ o àdéhùn tẹ̀ wá lórí rẹ̀ ọkùnrin lọ́ọ́ máa ti kí ni o òun lọ́ọ́ máa jẹ́ kọ́dẹ̀ jẹ́ mọ́lẹ́bí òkú òun ló fi ń lẹ́tọ̀ọ́ sí jù ó jẹ́ mọ́lẹ́bí òkú èyí tí wọ́n tẹ̀ sọ pé ẹ dáyọ̀ tí wọ́n tẹ̀ ti dé ọ̀yà wọn náà wàá fún pẹ̀sí la dáre tí wọ́n tẹ̀ ti dé ìwọ́n náà wàá fún pẹ̀sí la hàn nínú iṣẹ́ wọn tí wọ́n ó ṣe òun ni kọjá sí wípé ẹni tó jẹ́ mọ̀lẹ́bí òkú ní ọ̀bọ̀ sálẹ̀ ní ọ̀gbà kíni o ní ọ̀gbà òkú. tó nípa bẹ́ẹ̀ ẹni tó jọ́kọ ó lè sìyàwó rẹ̀ fúnra ara rẹ̀ ó lè sin ìyàwó rẹ̀ fúnra ara rẹ̀ ẹni tó jọ́kọ wọ́n ní pẹ̀lú hadith yàwá yìí sọ̀rọ̀ jẹ́lá ọ̀tàlá ń ha olójijì ọlọ́run wọlé tọ̀ mí jọ kan orí dẹ̀ ń fọ́ o ẹ̀dẹ̀ má jẹ́ àgbàgbé yìí pé ẹ̀fọ́rí àmì kan àmì ẹni tí wọ́n wà lùjẹ́ náà ni ó ní tọrọ rẹ o wọ́n bá wá bẹ́ẹ̀ ó ti dàpẹ́rẹ́ kan nìyẹn ó ní mo wá sọ pé wàá rà sáà orí yìí máa lágbára orí yìí máa ń fọ́ òun gan-an. ọlọ́jọ́ lọ́wọ́ lọ́kọ́ sì wù na anna ìdárí kàkà ni wàá ní hayi ọjà ní pé tọ́wọ́ bá kú wà láyé. kí wá kí n tọ́jú rẹ̀ fúnra rà mí kí wá fi a ah, nítorí èmi náà wá dà nẹ́bí lọ ó sì dàbí pé ó ṣe pé tó ọba kú báyìí kó ṣe pé mi ní ń ṣe kí ni ọ ni màá ṣe ìtọ́jú rẹ̀ ẹ̀rí tó wọ́n lé ìgbà yóò títí ọlọ́wọ́ sọ yìí pé bá ń pe bàbá rẹ̀ àtàlákùnrin rẹ̀ kí n kọ ìwé kan fún ọba kòsìtì ọ̀rẹ́ rù ń bà mí àníyẹ̀kú làkọ́ ìlú ọ̀yẹ̀ tàmọ́nà mọ̀tàmọ́nì kẹ́nìkan máa sọ kẹ́nìkan máa rẹ̀ kẹ́nìkan pé èmi mọ́lẹ́sọ̀ èmi mọ́lẹ́sọ̀ wọ̀yá àbàlọ́hù azawajalla wal mu'minuna illa ababakir ọlọ́run kọ̀ jálẹ̀ kíkọ́ jẹ́ nìkan tí ọ̀sán fóun lẹ́tọ̀ọ́ sí àpèrè ìdarí aláwọ̀n ẹ̀sìn ju dání lọ ju Abubakar lọ. ṣùgbọ́n ẹni tí ọ̀wọ́ ọdún bójì tí ó gba òkú ọgbọ́dọ̀ báyàwó rẹ̀ ṣe mọ́júmọ́ ọjọ́ yẹn súnà yìí náà ká máa fi lélẹ̀ díbẹ̀ díbẹ̀ mo bá ti dé bíi á sì sọ. ẹni tí ó gba òkú kò ní báyàwó rẹ̀ ṣe mọ́júmọ́ ọjọ́ ni àbíjọ yẹn gẹ́gẹ́ náà ẹ̀rí. wọ́n ní hadith Anas Malik wọ́n la gẹ́ ní ọmọ òjíṣẹ́ ọlọ́run sọ̀tẹ́lẹ̀ tó jáde láyé òjíṣẹ́ ọlọ́run dẹ̀ jókòó níbi tòsí sàárè báyìí wọ́n láwọn rí tómi ojú ànẹ́bí ń dábìjẹ́ lójú kòròkòròkòrò gba wọn kírun sí la tí wọn fẹ́ gbé sínú kòtò títí Ọlọ́run wá ń béèrè ńjọ́ yẹn pé taarọkùnrin kan nu yín tí ọbáyàwó rẹ̀ ṣe mọjúmọ òní àbútọrí hálèmí ni títí Ọlọ́run títí Ọlọ́run ni ìwọ ni ọbọ sísàlẹ̀ ọgbà òun lọ́wọ́ abọ́ sálẹ̀ lọ́gbà òkú nínú ẹgbàá wa mi wọ́n ní rògbòyà ni lọ́jọ́yàwó àfàwà Osman bin Affan. tó tún jẹ́ súnà ni pé tá a bá fẹ́ gbòkú wọlé ibi tó kù máa kọsẹ̀ dà láti gbé wọlé. lápẹẹrẹ ká sọ pé kíbláni agbẹ́sàárè báyìí láti ibi tí ọ̀gbẹ́sẹ̀ sígbà ọba kọjú dàbí láti gbé òfin yẹn wọlé súnlẹ̀ nìyẹn. ẹ̀rí ká gbìyànjú ká tún máa lo súnlẹ̀ yìí. wọ́n ní Al-Harith ọ̀sà sọ́lẹ̀ pé kí Abdullahi ibn Yazid kírun sí òun látọ̀ bá jáde láyé lẹ́yìn náà ni pé tí wọ́n bá mú ẹ tí wọ́n bá gbóhùn wọnú kòtò yẹn láti fi ìgbà tí òun ni kí wọ́n ti gbóhùn wọlé hada mina sunna orinu sunna lọ́wọ́ wọ́n fẹ́ ká fi ẹ̀gbẹ́ òkú lélẹ̀ ni ẹni tí wọ́n bá fẹ́ gbé òkú lélẹ̀ kó sọ pé bisimilahi wa ala sunnati rasulillah àbí kẹ́ pé millati rasulillah wọ́n ti wọ́n fẹ́ ká wí nìyẹn bákan náà wọ́n fẹ́ ká wọ́n yẹ̀pẹ̀ mẹ́ta tàbí ká sì fi ọwọ́ méjèèjì bu yẹ̀pẹ̀ ká dá alẹ́ mẹ́ta báyìí lẹ́yìn ìgbà tí a bá ti dí yàrá yẹn yẹn láǹtì yẹn tá a bá ti di tán ibi tí kò bò dáadáa ti ṣe wéjì kí n wá bu yẹ̀pẹ̀ fún ọ mẹ́ta kọ́ dáadáa ẹ̀rí wọ́n ní pẹ̀lú hadith àbí ọ̀rọ̀ ọ̀jà lọ́sàrá ni wọ́n lè sọ́dọ̀ sọ́sọ́lá ó kírun sókun kàlà wọ́n wá lọ bẹ́ẹ̀ wá da ìpẹ́ mẹ́ta ọmọ ẹ̀kọ́ wọn méjèèjì gan ló ti ẹ̀kọ́ jẹ́ wọ́n lọ́wọ́ bu ìpẹ́ yẹn lẹ́ẹ̀mẹ́ta ọ̀dà àti kíni ohun tí ìbàdàn rọ́ọ̀sì ibi ìgbèrí òkú yẹn tábà wá sì kú tẹ́ wọ́n láwọn kẹ̀kẹ́ ń bẹ lọ́jọ́ súnà tàfẹ́ ká sọ òun ni fẹ́ ká jẹ́ kí tàrí yẹn rọra ó sókè díẹ̀ bí ìjì kan àníjọ́ balẹ̀ rẹ pápátá o kábì lè mọ ìyẹn ni pé kí ó fi lè má yà ó jọ máa ọmọ àpàlà sọ di ohun tó di gbòòrò pẹ̀lú hadithi jáde wọn làwọn sọ sẹlẹ̀ wọn gbẹ́ láàdín fún wọn dẹ̀ ṣe lábẹ́ ìyẹn búlọ́ọ̀kù tí ò ní wò yẹn wọn dẹ̀ rọra gbé sáré rẹ̀ sókè díẹ̀ bí nínú kẹta gbọ́dọ̀ ṣọ́ra fún ọ̀hún ni wípé a gbọ́dọ̀ ṣe sàárè bíi ike o ike rà fún mi tí wọ́n wá wọn sókè gbólótó èyí tó máa ń ṣe lọ́dọ̀ wa tí ó hù gidi á ní ọ̀rọ̀ àti tí ọ̀rọ̀ àwọ̀ tí ọ̀rọ̀ àti díẹ̀ ní ìṣìkà yẹn ni èdè pé yóò ṣe gamale tí ó ga sókè omi máa ń fẹ́ gàdágà yìí wọ́n làwọn ti sàárè náà ní àníjó tó bẹ́ẹ̀ yẹn ni pé kọ́jẹ́ kèé ga sókè púpọ̀ jù yọ tẹ̀ mọ́yọ̀ ọ̀rá ṣe díẹ̀. ìkẹta òun ni pé káfọ̀ òkúta sàmì rẹ̀ ó fi èyí pé iṣẹ́ àti bàtí máa ń ralẹ̀ táwọn èèyàn lọ fáwọn ní ẹ̀sìn bẹ́ẹ̀ náà lọ yẹ kórè káwọn náà ti lọ ní ilẹ̀ tí wàá pé plọ́ọ̀tì mẹ́fà yìí o mọ́yá ẹ̀sẹ̀ àti plọ́ọ̀tì kan ní gbogbo ilé tiwa ti dání àwọn àmọ́ àkókòtà sàmì rẹ̀ lọ táàbì lè máa mọ ibi táwa ń sin àwọn fámìlì wa yẹn sí. pẹ̀lú hadithi al-Muttalib bùnà àbí wàdáà wọ́n nígbà tí Usman bùnà àbẹ̀wọ̀n jáde láyé wọ́n gbókù rẹ̀ jáde wọ́n wá sí i. wọ́n wa parákùnrin kan láti ẹgbẹ́ kọ́ lọ gbókù tàkẹ́ wa. òkúta tá gan èyí sì òkúta kékeré dáhà máa ń gbé yẹn ọkùnrin yẹn ò lè dá gbé òkúta nílá òjijì ọlọ́run gẹ́ wá dìde fún ara rẹ̀ wá àsára ńgbọ́ ọ̀rọ̀ ti dọ̀rọ̀ ọsẹ́ òjijì ọlọ́run ká sọ kó lápá ọ̀ká sọ láti jọ fi o láti yẹn tí ń fún mi àlẹ́bí gbókúta yẹn tagbára tagbára wọ́n lẹ́nu yẹn ni ó dàbí pé òun sì ń wo ìgbọ́wò òjíṣẹ́ ọlọ́run bó ṣe funfun dáadáa torí aláwọ̀ funfun ni nígbà tó ká sọ fóònù níbẹ̀ wọ́n lọ́wọ́ gbé òkúta yẹn ó gbé sí orí níbi ìgbèrí ọ̀tún ọ̀dùnmọ́ mọ̀bẹ́ọ̀nì níbi ìgbèrí sàárè rẹ̀ yẹn. ọwọ́ àbúrò láyé pé òkúta tí mo gbé bẹ̀ yóò àtàlẹ́ ń bí àkọ́kọ́ra áàkì màá máa fi mo fi ṣe ìdánimọ̀ tí màá fi mọ sàárẹ̀ ọmọ ìyá mi. wà á ti fanu wà á ti finú ilé yìí máa fi máa dàbí àlàyé màá dẹ̀ máa sin àwọn míì tó bá kúkú nú fámìlì mi síbẹ̀. bákan náà tàbádé sàárẹ̀ yìí táwọn àbá yìí máa ń ṣe yọ̀bà pé yá alágbájá ìwọ alágbájá ọ̀. pẹ̀lú máa ń kàrà ìjàmílẹ̀ lórí àǹtẹ̀jà àǹtẹ̀jà sẹ́ńtì àlọ́ àlá ìlà àìlọ́lá àti muhammadu àwòsúlọ́lá ọ̀dẹ́tò bíi la ìrọ́bà ilé ìlànà ìdínà muhammadu nàbí yàwó ọ̀ṣúlá onídìí onídìí. lágbájá ọmọ lágbájá ntọ́ ń gbé láyé agbàgbé olùfọwọ́pọ̀ á nídìí rẹ̀. ìjọba tuntun sálábẹ́ máa ń ti ń tiẹ̀ tó bá ti parí òun ni pé jọba pé istanbiro lè àkíkò wọn ti sìnkú náà ẹ wá foríjì fọmọ àyà yín wọn sálù láhùn tẹsílì ẹ ti tọrọ ìdúró sí sẹkù fàáyìn náà wẹlẹ àná yóò sàlẹ torí lọ́wọ́lọ́wọ́ báyìí wọn ti kí ni ọ wọn ti bìí léèrè ibi táwa bẹ látàárọ̀ làbẹ dé yìí àjọyọ̀ ìgbẹ́jọ́ bàbá tó ní tẹ̀síkiri á máa tẹ̀síwájú. a fẹ́ sọ ìtàn fún wa lórí ikú òwúrọ̀ ọlọ́run tí máa ń bẹ̀rù. ọlọ́run ti fi ìkáwọ́ ágbẹ̀mí lẹ̀ ó ti fún àwọn mọ̀lẹ́kà lọ́wọ́ pé ẹ lọ́ọ́ gbẹ̀mí ìbèrí ẹ lọ́ọ́ gbẹ̀mí mùmíní. àti ibi tí àlàyé ọ̀rọ̀ yìí ti wáyé ìgbà tí wọ́n débi òkú tí wọ́n fẹ́ sìnkú lànà ìgbé kalẹ̀ ilẹ̀ yẹn làwọn àlọ́ làbí kọ́kọ́ lọ gbé gbogbo àwọn ọ̀rọ̀ tá wáyé láti lọ gbé wá fún wa láti sọ ìtumọ̀ jíjẹ́ ìpalẹ̀mọ́ ìtumọ̀ àyà wọn nìyẹn fi àti lọ́ọ̀rì kọ́ ọlọ́run ló fi àwọn mọ̀lẹ́kà búra àwọn ìlú ti fi máa ń já ẹ̀sìn gbà ní kẹ̀kàn ẹ̀mí ìta ni wọ́n ń jágbà òun ni wọ́n tá fèsì ní kẹ̀kàn á fèsì sí ṣáwá ọ̀tá ara ìdí wọn rà sí kọ́ nínú nínú náà tó tẹ̀sí ẹ̀mí ìta ni wọ́n ń dá ni wọ́n ń jábà tí wọ́n mú tí wọ́n ń gbà pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n nà ẹ́ ṣìtọ̀ ti nà ṣìtọ̀ àwọn owó ni àwọn yẹn la máa máa fèsì inṣàlá nínú àsìkò mi ìta láti bẹ́ẹ̀ sí kiri hàlà ọ̀sọ̀lọ́wọ́ sẹ́lẹ̀m ọ̀rọ̀ àjà muhammadu alayhi wa sallam. Ọbẹ̀ fáwọn ẹ̀ bá mú ìwé kan lẹ́nu apá sí ìdàgbé. Wọ́n wà lọ́wọ́ Lọ́dọ̀ obìnrin náà, àwọn akọ́ni. Mike. Thank you. nígbà tí wọ́n bá ọ̀gá ìsọ̀rọ̀ wọ́n sọ pé ẹni ọba rẹ̀ gba ìlú ọ̀gá rẹ̀ ẹni yóò ní ẹ̀dá ọkọ̀ tí ó sì sọ́kọ̀ pé ọba ìyàwó rẹ̀ ti àdìpọ̀ àwọn ọmọ kìíní tí wọ́n lọ́wọ́ àná. Ìbéèrè mi ní pé nígbà tí a ní ká fi òkúta ló bá tóbi láti ṣàlùkúta rẹ̀ sábà rí òkúta tó bá fún mi ṣe àyèpọ̀ látàbí bẹ́ẹ̀ mọ òkúta tó bá fún mi. àbí gbàláyé tiẹ̀ wà ṣe àyèkọ́ orúkọ bẹ̀ mọ́tàlára ìbéèrè tí máa fẹ́ bèrè bẹ́ẹ̀ ni pé orú ilé mẹ́ta bí ndị a lè kí wọn bẹ̀ nítorí àlàyé a máa ń gbọ́ ni pé tó kù bá a lè kí bẹ̀ẹ́ tó bá a

gbogbo tẹ́ dáadáa rẹ̀ ti parí. Èmi wá fẹ́ kẹ́ ẹ bá wa ṣàkóso ọ̀rọ̀ yẹn pẹ̀lú ẹ̀kọ́ táwọn èèyàn bá ń sọ lẹ́yìn òkú tí ò sọ fún wọn tẹ́lẹ̀ lábáwọ̀ ṣe sí mi. Bóòlù ti ṣe lè máa ní sí àdínú àti àwọn èèyàn yẹn. Nà kí ọlọ́run bá a ṣe àlékún ọ̀gbọ́n àbá wa. Ní abẹ́rẹ́ ká sí òkú, àwọn tó gbajúmọ̀ nílẹ̀ wá ń bí ni pé lẹ́yìn wá di fẹ́rẹ̀ kan kátó pákó sísè kí ni pákó yẹn ní ṣe nínú káàkiri òkú. ẹlẹ́ẹ̀kejì ni ìdókèjì àbímẹ láàmú láti dọ́lẹ̀ lùkọ́ lórí ọ̀rọ̀ àti lóṣùbàjúmọ̀ ọ̀pọ̀lọpọ̀ òbí ń gbé fún báàlì mọ́ wọ́n máa máa dé ilé ìwádó àwọn pásítọ̀ yẹn wọ́n á lẹ̀ dé síwájú wọ́n máa ṣe lóṣùbàjúmọ̀ lórí ẹ̀ kásọ̀rọ̀ ọ̀rọ̀ tó mú báyìí yẹn láti lójú àjùmọ̀ tó kó báyìí lọ wa ni àbí olóyèlé. Yeah.

ẹgbẹ́ òun gbà obìnrin tó kú pẹ̀lú yín báwo láà ti pé tó bá padà jẹ́ pé obìnrin yẹn tó ẹ bá wà padà sí pẹ̀lú yín ẹ̀yìn ọmọ tí ń bẹ nù ẹ̀yẹ tó bá jẹ́ pé ẹni tó kú yẹn kèbè rí ni táàsì àwọn méjèèjì papọ̀ níbi kèbè rí ni ìyẹn báyẹn. ṣé ó máa dé tì í pé òkú ó kọjú sí kíbla tó bá wá ṣe é àwọn ẹbí ẹ̀dá àtẹ̀lé níwájú ilé ìlú. unfortunately nígbà tí wọ́n bá tẹ́sà ayé ìtàn ọlọ́run kádàrà ọlọ́run kádàrà pé kó má kọjú sí kíbla. báwo láàyè ti rú a ṣì bá lókè àbáṣe bẹ́ẹ̀ sí ṣàlàyé.

wọ́n ní. ẹlẹ́ẹ̀kejì ni pé irú àwọn tó máa ń wẹ òkú tí wọ́n sì máa ń tó kù ṣe wọ́n ní pé tó bá ti wò tó yẹn tán tí wọ́n ní àwọn ní ẹ̀tọ́ láti bá wọn kí ìrọ̀sí òkú lára sí lè sọ̀rọ̀ èyí tó bá jẹ́ ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀rẹ̀ nìyí irú àwọn tó láti tó máa ń rìn àbáàdà àwọn àyàwó tó máa ń tí ọkọ bá kú ṣé ìyàwó lè ìtọ́jú ọkọ rẹ̀ ní ara. ọkọ rẹ̀ kò tó ilé ìwé tí ohun táwọn ọ̀rọ̀ náà láyọ̀ wọ́n fún wa wọ́n ní ẹni bá jẹ́ ẹ̀sìn tí ó kà lọ́wọ́ ẹni tó bá wọ ìrànwọ́ nínú ọ̀nà ẹ̀wẹ̀ wọ́n lé lè tó ṣe àpalọ̀pọ̀ àbúrò àní gbogbo ẹ̀wẹ̀ àti àìsàn mélòó kan fún. Bákan náà, ìgbà tó wọ́n sọ̀rọ̀ sọ̀rọ̀ àìsàn wa pé ìgbà tí ní ìfún ọ̀yà ọkùnrin pé ọ̀rẹ́ ìfún ọba ayà báyàwó ti bá ẹgbẹ́ ṣàjọ àìwájú náà lọ́wọ́ tó kọ́ máa di òfin lára àìwọ́ máa gbà. Ẹnì kan wá ní pé nínú ẹ̀rọ máa gbà. Ẹnì kan lọ pé ń bí a iṣẹ́ ìwẹ̀ ní pé gbà ní gbàtí mo báyà síìtì lórí ìfowórò mo owó jáde lóńjọ yẹn mo báyà kejì àwọn ọmọ ọmọ ń gba ayé òkùnkùn mọ àwọn ìlànà ń pọ̀ pé láti má lè ṣe o bá ṣe àlékún ìgbàlá ìsìn àná ọ̀. Béèrè tèmi ni pé nínú àwọn ohun tí fún wa lẹ́ẹ̀kan, ẹni pé arábìnrin kan tí ó fún wọn lọ́kọ́ láti ànábìsẹ̀ ìgbà tó kú. Wọ́n ti sí àwọn tó fi ìyẹn wọ́n fi wọn sí lára kan tó fi ànábìsẹ̀ náà tó fún wọn àrẹ̀ fi wọn sí lára. Tí àwọn náà bá wá ní bóyá òbí àti alájùmọ̀ ìjọba dá pé obìnrin. Assalamu alaikum. Assalamu alaikum.

agbára pẹ̀lú aṣọ ẹ̀ òye mi pàtó agbára Hello? One of bishop ṣe ó wà fún ìgbẹ́ wọn ní sọ́mà wọ̀ fún àbí bẹ́ẹ̀ kọ́kọ́ sí láì tó ní. Àwọn ọ̀rọ̀ kàlámà Thank you. بسم sí ara rẹ̀ àyàfi bá já sí wípé ọ̀nà yẹn sí táwọn ẹni tí wọ́n ti láwọn fẹ́ lọ sí fún yẹn náà bá tún tẹ̀ wò wàhálà mi tún lè dé nígbà yẹn ẹgbẹ́ bá tún wà ẹgbẹ́ sì wà èèyàn ọ̀sẹ̀ tó sórí ìwú rí ẹ̀sìn iná mọ̀ ń dé o ṣé a kan wàhálà tí wọ́n kàn yí o rọ̀ àbí lọ fẹ́ lọ sí fún ẹ̀ lọ́ọ́ nígbà yẹn a lè kó nǹkan wọ́n ká fi kọ́ra ọ̀rẹ́nu gẹ̀ sí amọ̀lámọ̀dájú lọ́dọ̀ àwọn ọ̀ṣẹ́ bọ̀. sẹ́nìkan bá kú sóko wọn abẹ́ gbé wálé kódà wọn ó rù alẹ́ ìdìnnà gan wọn ó rù wọn ó tún má díẹ̀ dání wọn máa fọ adìẹ lọ́nà wọn máa dárò oríṣiríṣi wọ́n ti àwọn àlè ti pé bàbá abẹ́ ti fún níbi lọ́nà wọn á ti ìjọba tó nira alẹ́ gbé nǹkan gùn kàmá gbé nǹkan gùn yẹn ó wà lẹ́yìn ó wà nìkan lọ ó wà níwájú ọmọ wa lọ. ìkejì nínú béèrè náà béèrè yìí pé tó bá pọ̀ bá a lè sin ọkùnrin pàbọ́bìnrin lẹ́nà lópin ìgbà tọ́já nípa lè kírun ọkùnrin àbòmìnrin lára tí kọ́ndíṣàn la dé bálàyé rẹ ti wà náà la sọ yẹn pé ajá nígbèsà àárín yẹn ọ̀tọ̀ lórí ni ọ̀jẹ̀ wọ́n fẹ́ kí wọ́n tọ̀ àwọn ọkùnrin sí iwájú wọ́n tọ̀ àwọn obìnrin tẹ̀lé wọn. ẹ̀wọ̀n wọn nígbà kan fẹ́ kí wọ́n ti wọn pẹ̀lú níwájú ni máa àwọn ẹni tó máa nẹ́ẹ̀sì sí ìmáàmù làwọn ọkùnrin àwọn obìnrin ni wọ́n kọjú dáa kébìlà ni wọ́n wà níbi kébìlà tí wọ́n ọkẹ́ pé ọkùnrin ó sùn máa ìmáàmù báyìí àwọn obìnrin ó wà lọ́wọ́ ẹ̀ fáwọn ọkùnrin ó po obìnrin lókè gbàgbé òun ti lè ṣẹ̀tọ́ àjọṣe pé ká sùn wọn papọ̀ tí condition bá dé nírò mẹ́ẹ̀ẹ́dógórí lápẹ̀rẹ́ ń pé gbà mí àtẹ̀jẹ́rẹ́ nìkan náà àwọn ọmọ ìyá òun máa ń lọ bẹ̀ dáadáa ó láwọn yẹn three hundred ni wọ́n fún wa. ọ̀sán wọn fẹ́ gbé fáwọn ilé yẹn lẹ́yìn kí wọ́n kàn fún orin iṣẹ́ instrument wọn fi wálẹ̀ wọ́n sì gbogbo wọn lẹ̀ wọ́n lẹ̀ kí wọ́n ti wọn dára wọ́n sì wọ́n sì sùn wọn wọ́n tò wọn ní títò ìyẹn bẹ́ẹ̀. wọ́n ní kí ni ọgbọ́n tó wà níbi ẹ̀rí ní. wọ́n ní kí lọ́gbọ́n tó wà níbi wọ́n lọ́gbọ́n ò lọ́ wà níbi kí. wọ́n ní kí wọ́n tọ̀ máa bọ̀ bíi ìlànà tó sábà ṣàlàyé rẹ̀. ìpìlẹ̀ tó wà nú ẹ̀sìn wa yìí òun náà ní kágbá. ṣé òun tó wà nú súnẹ̀lì súnẹ̀lì kámá wà wí nà. lẹ́ẹ̀kan náà wọ́n ti sáwọn ọ̀rọ̀ tẹ́nìkan tó ń sọ lẹ́ẹ̀kan pé wọ́n ní oṣù mọ́ọ̀nù kò sí ilé kò kí nínú ọgbẹ́ níyàwó rí ẹ̀kọ́ tó ti sọ́lọ́ọ̀ fẹ́ kọ́ wa ni pé ẹni tó bá fẹ́ gba òkú yẹn o ọ̀ṣùgbọ́n gbogbo ní àwọn àbá àdáàbí máa ń ká wọn yìí sàlàyé pé ìjọba yìí wà lábẹ́ rẹ̀. mo rò báyìí ẹni yé ìpínlẹ̀ wọn ní káàkiri ní ọ̀ká ló sún náà. wọ́n ní tàbá wá rókúta ṣé èèyàn kúkú lè kọ́lu búlọ́ọ̀kù kẹsì lórí wọ̀ ìfà kúkú yọ búlọ́ọ̀kù rẹ̀ àbí kí èèyàn pọ̀ kẹsì káfíńsà náà ń lò ìfà mi láti kúta torí adé ti wá lórí ilé yẹn ibi àgbọ̀dọ̀ jókòó sórí sàárè àgbọ̀dọ̀ kọ́lé lórí kódà àgbọ̀dọ̀ rẹ̀ àkọọ́lẹ̀ ní wàá gbìyànjú ọ̀rọ̀ kọ̀ nǹkan ti débi bá máa ta ọ̀pẹ́ wà bẹ́ẹ̀ wọ́n kọ àtìsáàgì nìkan súnlé o àbí kí wọ́n ẹgbẹ́ ó ti sẹ́lẹ̀ láìwá iná ilé ìrọ́ ti wọn. ìbéèrè mi tún nìyí wọ́n ní wọ́n ní wípé hàtòlì káàkiri máa ní muslim ìdáfọ̀ mùsùlùmí àti kèfèrí tá a lè sí wọn papọ̀ àìrọ̀ àgbọ̀dọ̀ náà wù. nítorí pé ìyá sàárè òdodo ni bó ti já sí pé ìdẹ̀ra yẹn òdodo ni nígbà tó ti já sí pé ìyàtọ̀ gbọ̀ngbọ̀n ni afẹ́fẹ́ ìyá yẹn lè máa fẹ́ sí mùsùlùmí yẹn àní sí wọn pọ̀ á lọ sí ìbèrè títẹ̀ sí wọn á sì sí mùsùlùmí títà títẹ̀ mùsùlùmí. wọ́n ní òkú wo ni dàjálù máa jí ní ó di òkú ṣé káwọn òkú tí wọ́n fi ilé ni ní ìmú àlàyé lórí rẹ̀ ìdí wáyà òkú kan sí ilé yóò di òkú wọ́n mọ̀ pé wọ́n máa ṣe àwọn àwárí pẹ̀lú àdáyé. ṣé yọ́n fẹ́ pa àwọn ẹni yẹn ní yọ padà jí wọn ni àbáwọn òkú tí wọn ti ságbélé ní ìmọ̀ bẹ́ẹ̀ àwọn afárá yẹn lè máa fi léyìn ọ̀dọ̀ láti máa fáwọn yẹn lára pé kí wọ́n má sì kú sílé ìrìn ìgbà tí mo lè fi báàgì àwọn ọ̀rẹ́ tó bá yẹ lọ́dọ̀ àwọn ẹnìkan ẹnìkan fún wa ní ẹ̀rí tó ṣàlàyé irú òkú wo ni yóò jì láti nínú àwọn òkú ìbọn náà wọ́n ní lábẹ́ ikú ìjẹ́rìí ẹni tó lọ sí ìjà ẹni tó lọ ìjáde tẹ̀síìkì tó wá kú síbẹ̀ mi ò lérò pé yẹn tó kù jẹ́ ni o torí ibi tó lọ ni lọ́dọ̀ tèmi ò mi ò lérò pé ojú ọ̀nà ọlọ́run lọ́dọ̀ tèmi o torí àgbọ̀ wọn kọjá wọn yẹn lọ inú rẹ̀ lẹ́nu ọmọdún bọ̀ yìí wọ́n wá tún fi àdéhùn kan fún ìfẹ́ ni yóò tọ́ba gbàwé ọmọdún kí ìsẹ̀mí ọgbàwé ẹjọ́ kan kí ìsẹ̀mí la lójú ọ̀nà ọlọ́run ó mọ àwọn ẹni bọ̀ yìí ẹlòmíì ò ní gbà nílé àlọ́gbọ́n sá fún bùkátà. ọ̀rẹ́ lómi èèmó mi ló ń jẹ tẹ́lẹ̀ ní ọmọ dáná ní òkú nílé òkú àbẹ̀ sílé ìdílé bá tẹ̀lé lọ́wọ́ rẹ̀ sọ̀rọ̀ tẹ òkú tẹ àbí òkú ẹ̀tọ́ máa fi ẹgbẹ̀rún márùn-ún lẹ̀ tí ọlọ́run oṣù mẹ́rin ní jáde ọwọ́ ló ń wà lójú ọ̀dẹ ọlọ́run ẹ̀mọ́ kẹta lè fi báyìí rẹ̀ tí ènìyàn bá kú tó ọlọ́pàá bá fi tọ́ba ní kú sí ààyè rẹ̀ lọ́wọ́ ẹ̀kọ́ wà nínú àwọn tó ń wá béèrè pé àwọn òwe ní wọn pọ ẹni tí gbóná bá pa sùwádà nínú àwọn sùwádà ò lọ wa ẹni tó kú sójú ogun ẹ̀sìn nínú àwọn ẹni tó kú jẹ ìlọwa ẹni tí ilé wọn pa ẹni tí nẹgbó pa ẹni tí ìgbóná ń pa ẹni tí ikùn ikùn rẹ̀ ó dùn ìkẹkẹ ń dùn nínú inú rẹ̀ kẹ́kẹ́ ń ṣe ń jẹ́ ẹ̀ka ìrọ̀kúnlẹ̀ ọwọ́ àgbà inú kú àìsàn inú ló ti ló bẹ̀ ní ẹkú kú jẹ bẹ́ẹ̀ náà lóbìnrin tí ó kú torítorí ó kú kú jẹ wọ́n pọ̀ gan wọ́n pọ̀ gan ọ̀rọ̀ dídẹ̀ yẹn ti àwọn tó kú jẹ yìí nìyẹn wọ́n lè rí pé ọ̀rọ̀ ọ̀run jàǹdà yìí kọ́ sábà yá bẹ̀ níbẹ̀ níbẹ̀ tí wọ́n bá ti gbókù wájú kí yẹn lẹ́yìn ọtí tàbí pé ìdáhùn mẹ́ta láti papọ̀ bẹ́ẹ̀ lórí wọn padà bẹ́ẹ̀ pé kó láti kí yẹn. wọ́n ti gbókù wájú. tọ́májọ́ ọkùnrin ni mo la ní wọn bó lójú bọ́rí ẹlẹ́gbẹ̀yà ọkọ̀ súnà yẹn o ìdààmú máa ń bá yẹn síbẹ̀ lọ́la tẹ̀lé o tẹ̀lẹ́kẹ́tẹ̀lẹ́ ń jẹta àgbàlagbà lẹ́nu àwọn ẹni tá ilẹ̀ dúdú wáyé lọ ẹ̀sùn ti ní láàdọ́ta ọdún ọba ní ike àlọ́gbẹ́yà ẹjẹ́ awẹ́ kù ni wọ́n bá ń gbọ́n. ọba ní bá wọ́n ní sẹ́ ẹ ẹ màlúwà láti wọ́n wọ́n ní à láti ní ìyàtọ̀ àwọn ayàtọ̀ wò ó. àtàlà ìwọ́n ti rùn sẹ̀ wọ́n lè máa wọ́ọ̀kì ọ̀fun ní ìlú àlùwà láfa tẹ́lẹ̀ máa ń sàlọ̀ lálẹ́ máa ń bomi sí fún yín bí ń tẹ̀lẹ̀ ó lè jẹ́ ọkọ̀ tẹ̀lẹ̀ yẹn ní ó tètè jí kọ́ ọpọlọ wọ́n gbé yẹn kí èkú dáadáa orí kọ́mádé dómìnì yóò dúró sí ààrẹ kábàrà bọ́ wọlé ọlọ́wọ́ àtúbà èèyàn ka sọ́ọ̀tù pàtí àjálẹ̀ àbẹ̀lẹ̀ náà bá di sọ pé yẹn máa wí túra ní yẹn lè máa wí túra tóbi rẹ̀ sọ́ọ̀tù pàtí alihamudulilayi ni ọ̀fẹ́ làlẹ́ mi débi wọ́lá bọ́ọ̀lì èèyàn tún kábàrà kejì. يدي اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد لكن ينا ثلاثة يعني مين أبي غرور بنتي فدي إبراهيمية تأخذ قلبي ما تمام يلا اللهم صل على محمد وعلى آل محمد àwọn ọ̀sọ̀lẹ́ta aláìbọ̀rọ̀ nímọ̀ wọ́n àlá aláìbọ̀rọ̀ nímọ̀ ẹ́ tóbi àlọ́ nínú mẹ́fẹ́ ìnẹ̀kà àmínú mọ̀lẹ́dẹ́ kéjì ńkọ́ aláàbọ̀mọ̀ báàrẹ́kì aláàbọ̀ ọmọ ìyẹn lẹ́kọ̀ọ́ rẹ̀ dáadáa. mo rò ó dé bẹ́ẹ̀ ìyẹn òwì dálẹ̀ ìyẹn ti parí sábàrà kejì nìyẹn òun lọkùnrin òwì òun lóbìnrin òwì. ẹ ló bá àwọn obìnrin ó tó sáà fún ìtumọ̀ sẹ́yìn. kọ́bá wá di kábàárẹ̀ ẹlẹ́ẹ̀kẹta àdúrà tí mo fi lẹ́ẹ̀kan yẹn náà ní àdúrà yẹn náà ní Wa kir lahu kí Wa wá lọ́wọ́ ha wàhábù ẹ̀dẹ̀bẹ̀ wàhábì wàhábù ànìhù wàhásírì nùsùlẹ̀hù والثلث في الماء والصلب والبرد هذا هنا اليوم ونفسه من الخطايا تقال قوانا بالله اسم المسلم هذا النور ونفسه من الخطايا كما ينقى ثوب الأبيض ilẹ̀ jánẹ̀tì kí ni tó ní wa sílìwù dárọ́ káírọ́ ní dárì yìí wà á nílẹ̀ káírọ́ ní àlè yìí wà záwọ́jà káírọ́ ní zàwọ́jì ẹ̀rí wà á ní sílìwù jẹ́nà òun wà lójẹ́ náà kí ni tó ní واعده من عذاب القبر ومن عذاب النار oríṣiríṣi sígà lọ́wọ́ الله. yẹn ojú bẹ́ẹ̀ lọ tó bá tún ti kábàárà kẹrin yẹn lè tún wíwẹ̀ tàbí kí ẹ sọ pé allahumma fir li hajjina wa majidina wa shahidina wa ba'idina wa zakarina. وأنفالا اللهم من أحييته منا فحيه على الكرم على الإسلام وما توفيته منا وتوفه على الإيمان والله عليكم بقول اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده طبعا في كده àdúrà yẹn pọ̀ lóríṣiríṣi o àdúrà yẹn pọ̀ ní oríṣiríṣi tó nípa tó ní ti rún ní ẹsẹ̀ rí nìyẹn. ìbéèrè mi tí wọ́n béèrè wọ́n la sọ wípé ní tó bá gbẹ́lẹ̀ máa gbowó làádá tí yóò tún rí làádá gbà yìí tó dá mi lójú pé tó bá ti gbowó yóò pọ̀ ọ̀hún kan. àkókò mẹ́ta yẹn tá a gbọ́dọ̀ tuntun bẹ́ẹ̀ òun nígbà tó òun bá tó bá rẹ jí tí ò ní ti ga tí ó fi lọ yọ tàrí ìgbà yẹn àgbọ́dọ̀ kírun nígbà tó òun bá rẹ jí tí gbogbo ẹ lágbára bóyá bí ká pè níbi ìlẹ́wù tó di ẹ̀sì wọn fẹ́ ká kírun gbà yìí ẹjẹ́ àpè nílẹ̀ ọ̀hún kárọ́ mẹ́rin àsìkò kejì òun nígbà tí ayélujára tó o fọ́ọ̀mù ọ̀tún ti yẹ̀ tàbí tẹ́wọ́n kẹ́ pásítọ̀ méjì ní bẹ́ẹ̀ láàrin yẹn àsìkò kẹta òun ìgbà tó ń lọ ọwọ́ wọn ò fẹ́ ká kírun kẹ̀kẹ́ ń gbà yẹn wọn ò fẹ́ ká kírun sókù la. àyàfi gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ̀ kíyà tó máa ń ṣe ńkọ́ àlè fi sọlá tó sọ̀wá ńkọ́ àlè fi gẹ́gẹ́ bí hadithi kan tó wá sọ pé yá ẹ gbọ́dọ̀ kọ fẹ nìkan tó bá wá ṣe tọwá kú lé lásìkò yóò torí kọ wá ẹ má kọ ọkùn tó bá lóun fẹ́ kírun nígbà yóò torí ọjẹ bẹ́ẹ̀ náà ni sọlá tó wọlé o ẹyọ yẹn náà kó fẹ ẹni tó kàlù alánìsì ẹ mọ fún mi láàlẹ mi nà ọba ọdí alọtara ánú sálá gbọrọ ẹsẹ̀ rẹ̀ lálùjẹ náà nítorí wípé kò sígbà tí ó kàlù alá tí ò ní í ṣe kí ni ọ tí ò ní í kírun gbogbo àti ẹ bá lálù àlá gbogbo ààrẹ ti gẹ̀ẹ́sì báyìí tó bí àníyàn ti wọ́n jẹ gbèsè. dáadáa kí ni ìtumọ̀ wà lóko ọ̀rìn àwọn tó jẹ gbèsè gbèsè á jẹ àbùkẹ́jọ kọ́lọ̀ ti kú àná ọwọ́ àlọ́ fàmàlú tí ò lágbára gbèsè á jẹ ìyẹn lè fún wọn ní zaka nínú béèrè tó wà ń bí báyìí wọn níbo láti mọ mọlẹbi àwọn olè nọ́mbà tá a nẹbi ti lọ àti tó bá ti fà tẹrẹ ẹ ló gbogbo ẹ̀ta bá rí ń ta ẹni wá ní ọlọ́ọ̀bù ẹ̀ta wọn la sárọ̀ ẹ̀ alọ́gbọ̀n ọmọ mi bẹ́ẹ̀ kọ̀rọ̀ kọ́dọ̀ ti di ọlọ́run torí kó ti ọlọ́run ti mọ̀ ọ́ lọ́run ti sọ fún àná ibi ẹjọ́ bí ẹtú fún lẹ́yìn mo sọ fún ẹni báyìí nẹ̀ má dẹ̀ wò wọ́n lẹ́yìn eléyìí nípa ìṣẹ̀lẹ̀ ti àtọ̀lá ìfọ̀nà ọ̀gá yìí ọ̀sẹ̀lẹ̀ ṣùgbọ́n kí ètò ìfojú hàn ẹni tí ń ṣe bọ́ọ̀gì bọ̀gẹ́ wọn á fún wọn wá lóní pàṣínáyìí kí ẹ̀ tàwọn alálàpá náà wọ́n wá ṣe sí wọn náà nítorí owó ìyàgbọ́ ọ̀rọ̀ ti bẹ́ẹ̀ lórí ìpèsè náà sàn. ẹni tó yẹ ìdòdì tó ní lọ́kọ̀ láti tán ìgbọ̀n bẹ́ẹ̀ ni nígbà tí o padà mú nú dáadáa rẹ̀ wọ́n máa fowó nígbèsè tí ọba ti dáadáa wọ́n máa ka ìdá onígbèsè wá sí irú wọ́n máa padà jó kẹlẹ̀ alẹ́ ti gẹ̀ ṣùgbọ́n kó sàtọ́lẹ̀ pa rẹ̀ lórí jáde náà láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kó sàtọ́lẹ̀ pa rẹ̀ ó lè rọrùn báwa náà lọ jẹ lówó ká lọ bá mú pé mo mú ẹ mọ̀ pé ṣètì mẹ́ta lọ́wọ́ àfún gbèsè nìyẹn tí mo ká fẹ́ ní gbèsè wọn la sọ wípé ìwọ̀n tó kù bá ṣe ló máa jèrè iṣẹ́ rẹ̀ tèmi wọn fi kú lẹ́yìn rẹ̀ ní kílọ̀kan bẹ́ẹ̀ ni tí o bá ti sàtọ́lẹ̀ á jìyà rẹ̀ lọ́dọ̀ bá sàtọ́lẹ̀ ní jìyà rẹ̀. pákó tí wọ́n fi sínú kòtò tí wọ́n fẹ́ kó wọ́n ní kó ń pákó ti jẹ́ kí ni ti pákó. ìbéèrè tó mi náà mú bọ́yẹ káàdì àwọn àbáàdì ni ti pákó bẹ́ẹ̀ lábínú lọ́wọ́ àfẹ́ wọ́n ní búlọ́ọ̀kù búlọ́ọ̀kù gbígbẹ náà sásọ̀rùn tó gbẹ wọn wá fi kí ni wọn á fi dílà díẹ̀ bí tó bá kù wọn lè fún àwọn ọmọ wọn kò díẹ̀ wọn á fi wọn fi wọn fi tì kó fi sọ kó fi sọkọ wọn á fi ọ̀rọ̀ pẹ wò. wọn lọ́rọ̀ mi bá wò pé irú yìí táwọn yẹn kàn bí ti àwọn ọkùnrin yóò báyìí àti mímbàrò mímbàrò lọ́wọ́ àwọn ìṣúná ọ̀pá náà sọ̀tà lánàá kọ́kọ́ fi ń gúnlẹ̀ àbárò ni ó fi gúnlẹ̀ ọba fẹ́ẹ́ ṣe kótóbà tọ́wọ́ àlejò ogun náà nígbà wọn ní ti mímbàrò tọ́mà fi kúnlẹ̀ mi. wọ́n bá wọn padà sí níbàrún fún gẹ́gẹ́ bí olùkọ́ ìrọ̀ àti ọ̀pọ̀ wọn sára ní ọdẹ wí. lọ wọn ti níbàrún bá kún sẹ́lá wọn padà ń gorí níbàrún sẹ́kù kéde kejì kẹta àwọn adúró síbẹ̀ wọn máa bá wọn sùn lọ. wọ́n tún béèrè pé ìyàtọ̀ owó wà lára ìwé ṣe àti káàdì ìwọ nínú ọmọ lọ́jọ́ tó bá ti ìpínlẹ̀ kò wọ́n lọ méjèèjì máa ń tún ara wọn ọ̀ṣẹ́ bọ́ alẹ́ ní ìgbàgbọ́ wọ́n máa ń ara wọn tí wọ́n bá dá kọ́ wọn lọ́tọ̀ọ̀tọ̀. Àbẹ́rẹ́ ti gẹ̀ẹ́sì tí bá dá kọ́ wọn wọ́n máa ń kẹta náà. Gbogbo ẹ̀ pátá lè gbé èèyàn wọn náà tọ́ bá dé tẹ̀lé wa. Àbẹ́rẹ́ ti àti ṣíríkù ni o àti kókòrò ni o kọ́ máa gbé èèyàn wọn náà tí èèyàn bá fún léré tó ṣe tí lóòótọ́ ni. Ṣùgbọ́n rọrùn kí wọ́n sọ pé nǹkan yìí iṣẹ́ kúkúrú ni téèyàn sì ní tó wípé èyàn ò lè fi ọ̀tá ọlọ́run yẹn yẹn pẹ̀lú ẹ̀. Bẹ̀tọ́ lè ti ti tẹ́lẹ̀ mi tí kìíní ẹ̀jẹ̀ mi ẹ̀ tọ́lẹ̀ jẹ́ iṣẹ́ kúkúrú àpò ti lágbára nìyẹn o ọ̀hún sànù pa. Tó méjèèjì máa ń túmọ̀ ara wọn ọ̀tọ́ kẹ̀kẹ́ tó gbọ́dọ̀ jẹ́ ròyìn nípa gbòdòdó bẹ́ẹ̀ àti kúkúrú àti kíni o ṣeré. ẹlẹ́bùn ní kò nù ẹ̀ láìláì abẹ́dẹ̀lẹ̀ àbídí àti tọ́ bá tún bá gbogbo láìlóhùn ṣùgbọ́n kúkúrú àìnígbàgbọ́ tó bá já wípé àìnígbàgbọ́ yẹn iṣẹ́ rẹ̀ ni kì í ṣe kọ́dẹ̀lù àríṣe ti ń ṣe pé kò gbà kíní yẹn gbọ́ ṣùgbọ́n kò dẹ́mi ẹ̀ a lè sọ nínú àná ọlọ́run ó súnmọ́ kó padà jáde kó nínú náà tí ò bá dẹ́mi ẹ̀ ní ìdájọ́ kí yẹn gbà gbọ́ ká gbà pé rùn ọ̀rọ̀ èèyàn yàrá ẹ̀kọ́ àìgbà yẹn iṣẹ́ tí ń ṣe yẹn yẹn pé irun agbàgbé ọ̀ràn yẹn ni ẹni yẹn ọ̀wá kírun ó ti kókòrò ọ̀nà tí ó bá yẹn ni iṣẹ́ kókòrò ló ti yẹn. tóbi ẹ̀ ń sìn náà lọ́gbẹ́ wọn kọ́ sáré kiri sàrà yanni káàkiri ẹni ọba pààrọ̀ ti aláìní gbàgbọ́ sí abẹ́síkẹ́ pẹ̀lú iṣẹ́ kókòrò tó ti sọ ẹ̀tọ́ bá tó ti wá ní lẹ́bi nígbà àdíṣẹ́ ìrùn yìí sọ̀rọ̀ òkè wọn tó ti wá sí kúkúrú tọ́tẹ̀ mi wá mi ò lérò pé tọ́ bá wọlé ọlọ́run yóò jáde bẹ́ẹ̀ o lérò bẹ́ẹ̀. wọ́n la sọ wípé àwọn obìnrin wọn ò ní tẹ̀lé òkú lọ́bù títí bẹ́ẹ̀ náà lọ́mọdé ọmọdé òní làákà yìí sọ̀rọ̀ lọ́kí lọ́bẹ̀ lọ tẹ̀lé wa lè. orí kìí ti lẹ́nu fún tẹ́lẹ̀ tọ́ bá lọ bẹ́yà fi kẹ́kọ̀ọ́ tọ́ bá jọ ọmọ tí ó lè dè mọ̀mọ́lẹ̀ sáà yẹn ti gbé àbẹ́yẹn torí ọjọ́ wájú. wọ́n la sọ pé tí ìtẹ̀bí rẹ̀ là ṣe ojú ọ̀nà ọlọ́run ìyàgò tó ọlọ́run ojú ìjà ojú ẹni tó wà lójú ọlọ bí ìlọ́padà ti tó ara wọn àtẹnìkan. Wọ́n ń jà lọ́wọ́ ìwà lọ. Gbogbo wọn náà pàtàkì tẹ̀lé wọn lè tó mọjú ìjà ọ̀rọ̀ tó kẹta wú. àwọn mímọ tó sọ náà wọn lè jẹ́ bí wọ́n ti lọ ọmọ níbi náà fún wọn àbí fún jẹ. tí òun ti sàn lọ sí ìyẹn wọn àbí tẹ̀lé ìyẹn yá. tẹ̀síkẹ́sì rẹ̀ ọwọ́ àlójú ìjà báyìí tó fèsì ìjà kan ń jà lọ dáadáa báyìí. ọwọ́ tiẹ̀ tó wọ́n dẹ̀ padà kú bẹ́ẹ̀ lórí ìtọ́sẹ̀lẹ̀ jẹ́ àwọn àfáà àtọ̀lẹ́bí náà wà eh, gbogbo àwọn yẹn wọ́n kú sí kí ni o wọ́n kú sójú ọjà nínú ọ̀gáṣọ́ wọ́n lọ́rọ̀ ìráàmù táwọn èèyàn wá fi ń tira àwọn ìbò láti ìdílé ọmọ àwọn aṣọ mi ní tábà ti láṣọ mi àti sọ bí a ṣe kí wọn sókù lọ fún wa. wọ́n ní bò láti sin obìnrin tó kú toyún a lọ bá àwọn dókítà ni. tí bá sọ pé ọmọ ní bẹ́ẹ̀ nù rẹ̀ yìí láyé ó sì lè ó súnmọ́ ó sì gbáyé wọn á lanu rẹ̀ wọn á gbé kú bẹ́ẹ̀ wọn lọ sí. wọn bá lọmọ tó wà nù rẹ̀ yìí bá gbé kú òbò ìwúlò ọmọ yẹn ti kú tẹ́lẹ̀ á lọ sí tòmítòmí bẹ́ẹ̀ ni àdìsọgbẹ yẹn lanu rẹ̀ á sì jọ kí ìlú ni yẹn àwọn abẹ ikùn rẹ̀ àwọn abẹ ìgbọmọjáde àwọn abẹ sáré sẹgbẹ ara wọn kẹlẹ àtúnṣe lè ní o àìmọkàn lọdẹ bá wọn yẹn débẹ̀. wọ́n ní ìpèdè tó wá lórí láti wọn kọ́ mọ́ kèfèrí tó lóyún lágbẹ̀rẹ̀ bí àwọn mùsùlùmí ń pàlàpàlà lọ́lọ́ fẹ́ kéèké ọwọ́ lóyún tọmọ yẹn náà mọ̀ ń sọ tọ́ba já sí pé ọmọ yẹn kò lè wà láyé á lọ sí kí ni ọ á la ikùn obìnrin yẹn wọn àgbẹ̀ ọmọ jáde lọ́jọ́ ọba lè wà láyé lọ́wọ́ àti kú ọlọ́wọ́ yẹn ọ̀rọ̀ dé àlẹ́lọ́ ibà lọ la ìmú rẹ̀ láti gbọ́ ọmọ mùsùlùmí jáde. ìbéèrè mi ló ń rí ìta wọ́n ìrántí àwọn ọ̀rẹ́ àna yóò béèrè yóò ọ̀rọ̀ ọkọ̀ bẹ̀rẹ̀ rẹ̀ ìmọ̀ràn alẹ́ bẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ mbẹ̀ ọ̀dà alẹ́ bẹ́ẹ̀ alẹ́ ló kú bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí sísá rẹ̀ o kí wọ́n wá di táwọn mùsùlùmí wà ní tòsí ìlú yẹn. irú kọ́ńtínà bá lè fi gbóòkù jáde ọ̀fẹ́ náà ẹ̀yìn nígbà tí ọlọ́gbọ́n tó alẹ́ ti kẹ́ sí wọ́n á fi gbé òkun yẹn jáde kí wọ́n lọ sí ayé àwọn mùsùlùmí. nínú béèrè tó tún wà mí báyìí òun náà ní pé àwọn òkú mi lọ pé wọ́n ti sí wọn ọ̀kọ́jọ́ ìdákíńdá àwọn òsìn òkú yẹn dáadáa á lè lọ́wọ́ tó ti ń àtọ́ fáwọn fámìlì káwù fún yẹn àwọn agbẹ́ sàárì yẹn dáadáa akọjú ọ̀dà tó gbà. wọ́n lọ sọ pé kámẹ́rà lè ṣe sí nínú ẹ̀rí bẹ́ẹ̀ kódà omi lórí mélòó ni ìyàwó tí wọ́n fẹ́ tó náà yìí kámẹ́rà ti náà yìí àdó àdáni máa ti yẹn náà lábàá ti á máa fa ara rẹ̀ ní káfíẹ́ ní ìpínlẹ̀ àfíìsà náà wọ̀ ní oríṣiríṣi àdó àdáni ìsàlámì ìtẹ́lẹ́mọ̀ ẹ̀ tó gbajúmọ̀ tó wà ní ipò tó ga fún alẹ́ kan. wọ́n ní àti gbọ́ àlàyé ọ̀sùn tábà fẹ́ wẹ̀ o ìyẹn ò jẹ́ rárá rárá akọ́kọ́ náà lọ wá ewé dídírò ewé yẹn máa ń lẹ́gùn lára tútù ẹ̀ ẹ wà á lọ náà dáadáa ẹ wà á wá omi ẹ dà ẹ dùn tó pọ̀ ti ẹrùn náà ẹ dà sínú kẹ̀kẹ́ nípa kọ wọn ti onísìdìrì yẹn ẹ wàá kó méjèèjì wọlé àwọn olófẹfẹ àwọn ọfẹwẹ fún àwọn wọlé èèyàn méjì òtítọ́ ṣùgbọ́n àlè ní ìdìbò léèyàn mẹ́rin fáwọn ọkùnrin lábàtà tí wọn bá àwọn yẹn bá dúró àdéhùn kí gbogbo wa pọ̀ lórí ẹ káwọn máa kó bára wa sọ àwọn méjì gẹ́gẹ́ wà lórí pé àwọn wà lórí pé àfẹjọ yóò wọn máa sọ yẹn dáńgá ìtàn àfi dárò ẹ tí ẹni tó nínú ìgbà wẹ̀ ní lábẹ́ aṣọ yìí. onígbórí wọnú bíláyọ̀ aṣọ akọ̀rí sókè akọ̀rí sókè aṣọ. àwọn bí wọn wà pé alámọ̀rí afẹ́jì igbó afẹ́gbàgbà. bí táwọn ti bẹ̀rẹ̀ ìmọ̀ra yẹn ni pé àkọ́kọ́ tẹ inú òkun yẹn. olóṣùmọ́ kò tètè báyọ̀ ló kú sí àgbélé oúnjẹ nǹkan lọ́wọ́ ni àbọ̀tẹ̀ ìjẹ̀bẹ̀rẹ̀ àwọn ọ̀pẹ̀lọ́kẹ̀ ìyẹn oṣù yìí tó súnmọ́ ni kó jáde lẹ́nu ni o ní àwọn ìwà ara ni o lábà ti ṣe ìmọ́tótó àwọn ẹ̀yẹ́dẹ́ tọ́ba jáde ni ó ṣe ìmọ́tótó ìyọ́ sábà fún. ìsábà táwí ẹgbọ́n orí ẹ̀ ní ìjà òkú lẹ̀ o ẹ̀jẹ̀ àti òkò wọn lálẹ́ wá kílẹ̀ gbòlòtò irọ́ lábẹ́ aṣọ yẹn náà ni ẹni tó fi wọ kíní gílọ́ọ̀bù lọ́wọ́ yẹn ni ó fi sábà fún pẹ̀lú ọwọ́ àlàáfíà wọn ló sàlùwàlà fún. ẹ̀kọ́ tó kẹwàá fi àlùwàlà yẹn ni pé bí yẹn bá débi mú àtẹnu tí yẹn kẹ́ ọ̀rọ̀ fi rárá yà fún. àti mú yẹn yọ̀ bìrà orí bá rọ sílẹ̀ àfàtọ̀ yẹn jẹ́ jáde sì lè bá ẹ̀gbin wá yẹn máa padà bàjẹ́ ti máa rí wọ́n fẹ́ di ẹ̀kọ́ ti bẹ lábẹ́rẹ́ lẹ́yìn àti mú yẹn lẹ́yìn lẹ́yìn bá a ti máa ń sọ̀rọ̀ kágbẹ́lẹ́ ojú ọwọ́ tí kò bá orí àtọ̀ mi sí etí yẹn ni a kò sọ̀rọ̀ abẹ́rẹ́ tóbi òbí dídà sínú ògbó yẹn á ṣẹlẹ̀ abájọ́ wa parí ẹ̀bẹ̀ yẹn àwọn amò omi á bù sórí rẹ̀ mẹ́ta àbá àti máa wọ ìjẹ́ nẹ́bà yìí lẹ́kì omi tí bírù yẹn lẹ́la ti ń lò àwọn àti wàá fọ orí kiri gbogbo ara rẹ̀ apá ọ̀tún apá òsì ìgbáyà ikùn ẹsẹ̀ lọ́ọ̀lẹ̀ àtún ayé ibo àtún wẹ gbogbo eléyàn náà lọ́ọ̀lẹ̀ ó lè jẹ́ mẹ́ta mẹ́ta ó lè jẹ́ ẹ̀ka tó bá ti mọ́ ó jẹ́ lè jẹ́ márùn. tábà tí wọ́n parí eléyàn á omi gba abẹ́wò káfúrà sí yẹn á máa fi sinmi gbogbo ara rẹ̀ tí ò ní síbi tí ò ní jẹ́ lára rẹ̀. tábà tí wọ́n wé ẹ̀sẹ̀ lẹ́yìn á kì í sẹ́ tí ó dúró. pẹ̀lú pé aṣọ tí à ń tà yẹn ó tún mọ́ káwọn yẹn ti ó ti rìn jù á sì máa sọ ní ìdarí aṣọ yẹn ọkàn rà fi lè ní ìdí àwọn ojú ara tó lè jẹ́ òwò ìyẹn òbí ṣe ó dàpọ̀ bá àjà sí pé bíbà yẹn wà lẹ̀ fún àkójú ara ìyẹn òbí lè tọ́ka sí pé gbogbo ẹ̀ náà la lè bo àlebo tí ó fi ro tọ́ka ti wá ro tán á sì náà lè gbéwẹ̀ ti parí rẹ̀ á wà sí lọ sí aṣọ yẹn tọ́ka dé mẹ́ta yẹn á sì ní aṣọ yẹn lé ọ̀rẹ́ bí báyìí orí aṣọ yẹn láwọn á fi lọ́ọ́ fi ń dàdí àbẹ́ẹ̀dì gẹ̀ẹ́sì lọ́pọ̀lọpọ̀ òkú yẹn tó ti wá ro ara gbé lẹ́ẹ̀kan náà tó ti bẹ̀ àwọn àwẹ̀ lẹ́ẹ̀ ẹni tó gàgà tó lè rárá lágbára àwọn obìnrin yẹn kà wọ́n bá ti wẹ̀ tán àlèyànjá wọn kò tún lẹ́ẹ̀dù ìtàn àbọ̀ kẹyàwó yàwó tó ti lọ ọ̀rọ̀ yẹn kí ààrẹ àlèyàn agbára wẹ̀ sábà ká lọ́pọ̀lọpọ̀ gbà ẹlọgbọn wọn fi aṣọ tó fi lára wọn tó rẹ wọn máa ti yọbọyọbọ ní ẹdí gbé ẹdí bá àtúntò àti òjò bẹ́ẹ̀ lọ nípa ọ̀rọ̀ oníwẹ̀sí. nínú béèrè tí oníbèrè tún béèrè wọ́n lẹ́ni tọ́wọ́ ẹ̀kú aṣọ pé kò ní kírun ẹ̀ àlọ́ kírun èmi dé lọ́ọ́lọ́ ọwọ́ ẹ̀kẹ́ bàbà kì í sí dandan. ààrẹ ti gẹ̀ẹ́sì wọ́n ní tọ́ bá wá tẹ̀lẹ̀ àwọn fúlàní tó bá jọ tẹ̀lé ra wọn ni ọkọ̀ tíyàwó lè wẹ̀ kó kírun nígbà tí ọ̀bá rẹ̀ nìkẹ́kẹ́ lórí ìbẹ̀rẹ̀ máa gbé ọkọ̀ lọ lọ́sàárẹ̀ tọ́gbọ̀n wọ́n kì í sábà wá àwa lè sọ ọ́. Ah, wọ́n ní irun pé wọ́n ti kírun sókù lálẹ́ máa tó obìnrin dáadọ́ níbi wọ́n ti sin òkú yẹn lóru. láti sọ lábá lọ lè sáré ó lè níbi tá a lè láàárín ẹ̀ lè tẹ̀lé a lè ti bẹ̀rẹ̀ lórí ní báyìí ìjà wà lọ. bóyá àwọn ọmọ lájú báwọn tó àwọn òkè wọn ò sí la àbí wọn dáadáa àwọn àlè lọ báwọn máa lọ sí sáré yìí.

àwọn èyí tí owó àwọn èyí jalè tó ó lè ṣe ṣẹlẹ̀ ní kéèyàn gba àwọn ẹ̀ lọ́wọ́ ó lè má gbà sọ wọn. Ah, wọ́n lọ́rọ̀ tí wọ́n ní wọ́n máa ń sọ pé tí ọba fẹ́ẹ̀rì sínú odò ká sí sí sí odò yìí ń sì lànà ẹ̀sìn ẹni ọba fẹ́ẹ̀rì sínú odò tá a bá ti di gbé yọ tá a rí ìfàyọ ká lọ sí iṣẹ́ fún àwọn ìṣòrí. a sọ lọ́wọ́ àwọn sábàrà mẹ́rẹ̀ ẹ̀rí ká wọ́n ké mìíràn ti ẹ̀gbọ́ yẹn rárá ibi tó ti mú báyọ̀ sì kú sílé àbí mọ́tàlá ti yọ̀rọ̀ ìgbé wọn bẹ́ẹ̀ o. Tábà lọ ka tàkìlò àtìsáyàjì àtìsáyàjì àlùkòmórò màsáyàjì àti sí àlùbáni kọ. Ràfihàn ọ̀lọ́ wọ́n sàlàyé bẹ́ẹ̀ pé mo ti ẹ̀tọ́ kẹ̀kẹ́ tó ń dábàá máa parọ́ tara àjẹ lógún. Àwọn gbogbo mùsùlùmí ó léwu gan o tòun tó tẹ́lẹ̀ mi jù náà ni pé sáré láti wá bí kan àfi tí ìlà tilẹ̀ mọ́tàláṣí yẹn ló. ọ̀rọ̀ yẹn ò yé rárá bóyá wọn fẹ́ tẹ̀ kódà wọn má ti kékeré báyìí lọ. ìyẹn lè ṣe kíni o ìyẹn lè kí ọ̀sìn ìlú olùkọ́ tẹ mọ́tàláṣí yẹn. ṣùgbọ́n kákẹ́jì ó yé wa wípé ìṣẹ̀lẹ̀ yẹn kàrọ́ hàn ní lọ́jà láàrin ìjà kọ́ má tẹ̀ bọ́bọ́ wa lọ́wọ́ ni. àwọn arẹ́ lómi ìṣòro fún wọn máa fi hàn bẹ́ẹ̀ ẹnu ọ̀gbà alárìsọ pé bá yẹn nínú rẹ̀ ti yé o. ọba nìyẹn ti yé wọ́n tẹ̀ kó dáa jù òní ti sàárè àti wọ́n tẹ̀lé àti ìpè sọ̀rọ̀ ọ̀rọ̀ wà lọ́kọ̀ wà lókè wà wájú yẹn ìyẹn sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn kí ààrẹ ọ̀rọ̀ ká wù lọ sí sẹ́ni ọ̀rọ̀ bàtà tàbá kí n sókò lẹ́yìn ẹ̀rẹ́ wọ bàtà ṣùgbọ́n wọn ọ̀fẹ́ kí yẹn wọ bàtà lọ sí mọ́sára ọwọ́ ọdún ìtẹ́ pẹ̀lú àdéhìí oní ìyàtẹ́ ẹni tó wọ bàtà ẹlẹ́sẹ̀ méjì kan náà ti di àwọn màálù káàkiri sára àwọn kíkú yọ ó máa tẹ̀lé láàrin ìtẹ́ tẹ̀sí yẹn lè wọ bàtà kí n ló gbàgbà lè wọ́ kí n mọ ọ̀rẹ́ yẹn bí àrọ̀ kí n mọ àlè bí sábẹ́ ọ̀yà èkó ní ìrántí dáhùn ilé yẹn náà tó lè gbé wọn sọ pé àyè láti mùsùlùmí sí ni àyè láti kèbèrè sí ni ìdáhùn yẹn ti kó sí ni ìtàkọ́kọ́ yẹn náà kéèyàn gbókù rẹ̀ kó láyè yẹn ó gbé lọ sí ni fámáǹtì àwọn mùsùlùmí ọlọ́wọ́ àìlẹ́ náà. Àpọ̀lídé ṣùgbọ́n àwọn ọ̀fẹ́ súnà. mo ti dáhùn wípé ẹni tí ọba súnmọ́ yàgò rẹ̀ òun ni kó gba òkú sínú kòtò alàmọ́ ìkímọ̀ ẹ̀ tó ní òsì sọ ọkàn ti wà ní ọ̀làdà mẹ́ta wá dẹ̀ sí ní báyà àti màgbà dáadáa sùhánà sọlá ọmọ mi láti ṣẹlẹ̀ ọlá ìlà ìlà ìlà ìlà. Ah.